ṣé ó ti then steve phone steve i need phone seriously i need cages for my. this page is uh, anyway. Heavenly Father, we say thank you for this moment to worship you, Lord, because we got nobody like you. We appreciate you, Lord, be thou exalted, be glorified forever in Jesus' name. I cover myself, blood of Jesus, my daughter, blood of Jesus, all my children and all my people with blood of Jesus, God, my world. We wish all over the world. I cover all of them with blood of Jesus Christ. Father Lord, forgive us our sins, take total control right now, fill us with your presence. Lord, I want to speak. Father, speak through my mouth. Oh Lord, take total control. Lead me, O Lord. Speak your word. Take total control. Let your will be done today on this platform. I will name will be glorified forever in Jesus' name. Every evil, arrow, evil, spirit of limitation will come against you. We destroy your power in the name of Jesus Christ. We shall not be limited in the name of the Father, the Son, and the Holy Spirit. Those who are waging war against our life, our platform, whatever we do, Father, we will resound against them in the mighty name of Jesus. I will not be judged. What I'm going to say today we know against me now and on the last day in the mighty name of Jesus. will not put me into trouble, but it shall bring blessing to my life, and I will not die because of this, but live to declare the goodness of God together with my children and my people all over the world. In the name of the Father, the Son, and the Holy Spirit. Whatever we burn today, if I have them, whatever we lose, lose them. As we are declaring today, they shall be established, and they shall be a light and solution to all problems in Jesus' name. The word of my mouth today is all purpose. So shall it be. In Jesus' name we pray. Amen. You are welcome to this platform. Don, How are you? Raymond, how are you? You're welcome. Please share for others to see. I wanted to cross post something actually totally wrong with the page, but we are not relenting. We are not worried. Something is coming back to life. Okay? Well, we have a message, quick one, for the. You can see I call Nigeria government as a whole. Actually, I need to speak to the. Let me start you know, Nigerian government, <clears throat> under the Nigerian government, we have um, we have the the government as we have president, we have vice president, we have senate, and we have rep, you know, all together. Also to the states, you know, we have police, we have EFCC, we have a lot of activities under Nigeria government, you know. But uh, we are speaking to the part of them, so we are going to mention names department we actually needed and we'll measure one. I'm trying to listed all of them. I'm trying to battle with my phone. At time all my phone just thief, you know, to touch them. When I'm touching them, it refuses to touch. You know, it refuses to be, you know, when you are pressing it, then to be doing, you know, it refuses to control. It's not under control, you know. So, but despite that, we just uh, manage I've been battling with it to, to write something, even to go online, pressing it, it refused, the button refused. You understand me? So I think the memory is full. So they are, have a lot of things in, in them. So they need to relax now. You understand me? And get another new one. But very soon, by God's grace, I believe I'm going to get another uh, another instrument because it's part of what you are speaking phone, laptop, and other things like that instead of part of your gadgets. You need them. It's not a luxury. It's not a showing off at time that you have a lot of. No, it's part of things you use. And whatever you want to do, you have to invest in it. All right? It's part of my what I do. Like a blog, I speak on the media about whatever happened around us. We call attention of our government, you know. Yes and we call attention of whoever we want to, you know. So you are welcome to this platform. I open this platform once again in the name of the Father, the Son, the Holy Spirit. So don't be annoyed. Akula, just mention all them and everybody will be picking their own. Before I could even type ESCC, it e take me like one hour. I've been on it now exactly like one hour plus on the phone. It's not it's not a joke, seriously. So I was trying to tap it, touch it, and it was when I touch A, it will bring me C. You understand me? So even when you want to use a Google, it's not talking, it's not working. You understand? So it's giving. Um, I need. I know that I need. Uh, I need new phones. I need new phones. Not one. I need new phones. You see, I have a lot of phone here now. The one I'm, you know, but when we touch them, they are not working. I'm supposed to go online on TikTok YouTube, um, Instagram. At the same time, I have all the phone. I can show you part but they are not working. I don't know. They have a lot of things, and I don't want to delete because I may need whatever is asking me to delete now. If I delete some things, it may be free, but I may need it in future. Yeah, I don't love to delete, so I'm sorry for that. So for those of you who are here looking at us right now, In Nigeria now, I think it should be around three o'clock. Yes, eleven plus eleven plus five that's four o'clock in Nigeria. So almost closing time, you're approaching closing time. Here in Canada, it's just eleven o'clock, few minutes to eleven. all right? So few minutes to three. I mean to four in Nigeria. So um, please, I'm begging you for the two people already comment here and I mentioned your name already, Raymond, Raymond Duabi, Raymond, Raymond, you know, and uh, Don. No problem. Can you please share to somebody for somebody to see? So, I I'm not worried so much because I know the important uh, people. I'm not boasting, but I know they're going to listen to whatever we're going to say. Actually, it's about um, cases, but before then, let us go to the Word of God. I so much believe in the Word of God, and that is the law. The commandment we have been given is the Word of God, you know. And a lot of good country, like here, other country like America, you know, many country like that, their constitution, you can see that most of it based on the Word of God. Okay, their constitution based on the Word of God, and it's very good, okay? So, You are welcome once again. Let's go. Share. As we share it, God bless you. And uh, since yesterday, I dropped, I, I changed my DP. You understand? A lot of people also want to show me that ah, we don't know that. But what you feel doesn't matter. You understand me? When people are here, we speak. When people are not here, we speak we hold our heart by God. God God holds everything, but He gave us the right to choose for ourselves. You understand? Okay, so there's no problem. Now we're going to first, uh, you know, two days ago I teach about uh, and we pray about Ezekiel, in the book of Ezekiel. Okay, I teach about Ezekiel, the book of Ezekiel, that's thirty-seven So today, before I speak about the EFCC, because the verse, the last verse, the place, I I said the next day I'm going to talk about it, but it's today. The day is today. I'm going to talk about it, and it's talk about EFCC. Okay, I'm going to link them together with the governments we're going to talk to. So when we call the governments, we also use the word of God to back whatever we're seeing. You understand me? All right. So, um, 37 verse 11 today. We started from verse 11. And what you I think that they will anchor from 1 to 10. But 11 now, we're going to read few verses of it, maybe to 13 or 14. Then he said to me, Son of man, son of man, this bone are the people of Israel You know, I told you, I was telling you the other day that the people, the, the bones, the dry bone, the valley of dry bone, I compare it with a country, with a family, with a relationship, with people. You understand? Life. You understand me? So, but today, now what we try to preach, interpret to people that day now is telling us that. Then he said to me, Son of man, These bones are the people of Israel. That this valley's bone are the people, it may be people of Kogi, okay, that they they eat them up, they conquer what they devour, you understand me? They break them to bones. I mean, they suck them to bone. They finish everything, okay? So these bones are the people of Israel. That's what he said. He said these people are the are the These bones are the people of Israel. These bones are the people of Imebi Kogi. <laughs> you are you are not interested. Don't don't worry. I'm talking. Okay? Let me just Jesus run me. Okay? So no competition. I will be when I say this, okay? Uh-huh, you will understand. So he said this. Then he said to me, Son of man, these bones are the people of Israel. They say, our bone, their bone, not my bone, dry. Okay? the finance your bones, you know, their bones dry. That's their finance economy dry. Okay? No bone, no flesh, nothing good. You understand me? Kò sí mùdùmùdù. Oh, gbẹ, ó dry. Oh, gbẹ, everything was what? Dry. Oh, <laughs> dry, wọ́n dry. Àwọn yàyà bẹ́ẹ̀ ló dry everything of we are coming o oh, government of Nigeria we dey come <laughs> so the people they are people of Kogi State <laughs> finance of Kogi is being what being sucked being sucked by <laughs> Yaya Bello and Anko you understand me so they say they are Israelite but I'm refining it to I'm using it them now I'm not measuring Israel now. <laughs> I'm measuring part of our state in Nigeria. Then said, our bone, their bone, not me, not by our bone, not their bones, <laughs> you know, <laughs> bones of my people in Kogi, our family. Dry up and our, oh, their hope, they got to talk because hope is almost gone. You understand me? And the hope is coming alive today. It's not a joke about What you know, at times you don't need to cry. You don't need to. You just need to. You just need to speak. You know. Yeah, you need to. You need to speak. Ọ̀rọ̀ mi tó bá ti kọjá ẹkún, yóò máa fẹ́rẹ̀ rẹ̀ náà ni. Ó ti So dry up and our and their hope is gone. You know. Mm. If even if if, if Ododo is still there, mumbo. If Ododo is still there, the hope of Kogi is gone. No? thing because òdòdó and òdòdó tí ò ní tí òdòdó and uh, what do they call his name yaya they are one and Kwame ẹnu EFCC ṣe mí gan o i'm sorry for EFCC because EFCC i'm coming let me just read the word of my father mm. hope their hope is gone they are cut off you understand me they cut all their finance all their money <laughs> they withdraw it <laughs> they took their money. You understand me? You know, they all the money they need to use to do <laughs> one thing or the other People are hungry, you understand me? <laughs> Including my my mom. Oh my God. Therefore, prophesy and say to him, to them, I want to prophesy now. That to tell you, I want to speak the word of God that can bring, I want to speak, want to send the word out kì í ṣeré o we want to send the word of God out we want to send the word of authority what is the word of God the word of authority out <laughs> okay we want to send the word of I prophesy and said to them there is a this is what the sovereign Lord said my people i'm going to open your grave you understand me wọ́n ti ṣílẹ̀kùn àwọn èèyàn kan ti sápa wọ́n ti rò pé wọ́n ti tì wọ́n pé kéèsì yẹn ń kọ́ wọ́n ti ti mọ́ ipò òkú wọ́n ní the case is not going to be buried they going to open the grave okay they going to open what the grave are you getting me and the case they believe that is dead God is going to God is going to step in it into it and it's going to come alive. You are not going to be buried in grave and the case is not going to be forgotten. You understand me? That they are putting you in the position of grave. Like, you know, people in grave, they just say, you, you may not, even when you are trying to make some sound, the moment they are join you with the people in the grave, They are not going to understand when they bury people alive, papa. They are not going to. If they are shouting, even when they wake up in their, you know, because, but let me tell you what God is saying. Listen, I'm seriously. I'm, I'm serious now. I'm going to, I'm not going to be, I want to be serious, okay? Therefore, prophesy to and say to them, this is the word the sovereign Lord said, my people, I am going to open your grave and bring you up from them. Okay? I'll bring you, I will save you from their from their evil. Okay? I will save you from evil. I will bring you you back to the land You understand me? Now, you know, when things are not working fine, people, I mean, the people living around there, living in the, in the, in the, in the vineyard, living in the country, in the state, they're just like people living in the graveyard when the economy has been killed, when a lot of things have been tampered with, when things people can eat already finished, then the place is just like a, a dead, I mean, a, a burial ground. You understand me? But he said, no, no problem. I'm going to revive you things are going to be better again To bá gbọ́ pé the bone shall rise again the that that grave the, the mouth of that grave shall be open. the places they kept the money shall be what shall be broken and then they shall bring it out and if it cannot be provided then they will pay for it okay yeah then you my you my people will know that I am the Lord when I open, I mean, when I open your grave, when I change things, okay? When I open your grave, because some people now, the position they find themselves is like a graving yard. They find themselves, they are living like a dead people. You know, when you cannot get your ride, when you cannot get what you want, when you cannot be, your salary cannot be paid, when a lot of things are wrong with you. You know, somebody, because when you are not dead, when people are not trying to kill you, there's something they will not do to you. Are you getting me? There's nothing they will not do to you when you are not dead. There's something that is belongs to the living. Okay? Then there's something that belongs to the to the dead. And the dead can be right. The dead can be cheat. The dead can be do I mean can be done whatever they want. I mean, the people that Tony them wanted. But you know what? Those who are alive, there's something they cannot do to them. Actually, that you got to speak, okay? I will know that I'm the Lord when I open your grave and I bring you up. And from then, and now we put my spirit in you. And that is revival Onyebe. That you, your need will be met again. You will now behave. You will now walk. You will now live like a a living soul, not a dead person. Okay? <laughs> And you will live, and I will settle you. You see, this is a promise of God. I will settle you in your own land. You will, then you will know that I, the Lord, have spoken and I have done it, declared the Lord. You see? Akon Kade 14, yes. Let's stop here okay now i hope you understand every situation that seems like very isa òkú bẹ́ẹ̀ táwọn èèyàn bá ń ṣe òkú tí wọ́n bá pè yín lókù if they don't if people don't count you like a dead person it's not only in Kogi State it's not only in Nigeria in some places papa they call you like a dead person like they even sentence somebody you don't commit a crime that they, they need to sentence you for. But they just treat you like a dead person. Like you don't qualify dead person. There's limit to what dead person needed. I mean, need. You see, they need, maybe they just need, they believe they cannot, they don't, they are no longer qualified for food. They are no longer qualified for, you know, some things, you understand me? But God will not make us a dead person, okay? Now, let's go to the, to the, you, I hope you understand. I hope you understand. We're supposed to pray on this one. I will pray. I do. I use this place many times to pray for myself, for my people, for my children, for all my well wishes all over the world. Okay, so we are not talking for now, but we are see. we are preaching and we are still talking also. So now, Nigeria governments, I pity EFCC. When I look at the pages of, uh, I look at the page, not only one page. I think eh, not pages. I look at the page of EFCC I see the way they are twisting them. Like I saw something, it's like a disgrace to, because EFCC was appointed by Nigeria government, yeah, and they've been using this EFCC. But funny thing is that this funny uh, EFCC, they are not giving them some authority to some level to work. They only giving them like they giving them after giving them power, they now barricade some, they giving some authority and they give little. You understand me? Because the fraud, those cyber fraud, those little, little boy, those who stole, uh, it's not also little money. Do carry, I mean, still like 10 million, those money, you know. You know what? Some of them, they have been arrested, they were paraded, jailed, and they paste them on this you on the Facebook there. But look at uh, Yaya Bello now for the past uh, for the past how many months now? They've been in this case like two months now or two months now. You understand me? And they say they are looking for Yaya Bello. is not is is going nowhere. It's around the Kogi state, according. You understand? Even if it's not in Kogi state, it will be in Nigeria there. But this is my first question. Who are the people supporting this? Ta lẹni tó ń pe olè wá jà Do you know what I think? to me, oh, Nigeria government, those people supporting this because they say Nigeria, that's it. Because part of thing we preach to people, saying Nigeria is going to be good, even if there is a food is expensive, but corruption should be stopped, and this nonsense you have to stop, this and that and that. We know we preach it, and I support the government that they are doing a great job. But a lot of people, they when they even they're covering some co secrets. So a lot of people are being covered because yeah, a lot of people are being covered. Why is it that Yaya Bello could not answer Nigeria because the FCC representing Nigeria, isn't it? Some people believe they cannot represent, they cannot be answered by EFCC. That the EFCC is not the person heading EFCC, but yes, e the person is representing Nigeria as a whole. Why is now that the people are not representing? I mean, I mean, the EFCC giving order, but they are not obeying it. Because some people, are supporting them. My own, from my own authority God has given unto me, and which I believe is right when you do it that way. That is my suggest. Anybody supporting Yahya Bello should be in preach. I call on rep, rep, as of rep, we have a rep, we have senate. In Nigeria's Nigeria senate a rep. I don't call on their leader because their rep president is not the only person there. We have, you know, about we, a lot of them there, the rep, the Senate and the rep. You know, the two of them, you know, if they want to impeach, like if they want to impeach vice president or they want to impeach president or they want to impeach anybody, they sit together and they do that. And also Kogi, House of Representative. House of Rep. No. Kí ni wọ́n pe rep. Um, kí ni wọ́n pe ti Kogi àwọn state yẹn. So, Also, the you know, the Yaya Bello, before the election, we know, we say it, we be saying it. Like me, I've been on Yaya Bello case for like six years now. No, five years. Let me just say five years. But it have been long that I've been in Yaya Bello case. That people, a lot of people, Kogi people brought it to me. Okay? So this, I'm not saying this for the first time. And a lot of information also been given then. But I've been surprised that when he was going. Okay? And I'm telling you, if Igi is not arrested now, it's going to be a legion, not to state of Kogi alone, to the whole Nigeria. All right? If Yaya refuses to honor Nigeria, EFC, it's going to be a terror to the Nigeria system. Okay? Nobody, to me, nobody should be above the law. When the order, the authority have been given, some by me, to the EFCC, e to query those people who did evil, who embezzle, who have placed themselves like a cankerworm and devourer to the state. You understand me? So if I'm talking today, it's not because somebody talking or because senator speaking. Or you understand me? I'm been talking also about the, I mean about Kogi State. You know the way normally part of the people he use also, he use um some of the there was a I mean what they call it what's the name of this day there's a I mean a lady that's a celebrating a celebrate Nigeria celebrity that he always also helping there like the way when I was listening to Senator Dino today when he was measuring the way people go to bank to catch the money àwọn tí wọ́n He he, Yayabele also use some some celebrity of Nigeria low the way they cash like those money if they cash like 70 if they cash like 100 million you know maybe they are only going to be uh, 20 million you understand me they are cashing those money at their risk because they know that in future also they can be arrested they can be queried for it they know it okay so there's some people also that they said wọ́n cash your wo, wọn káàṣì owó wọ́n fún lówó I talk wọn I talk bring wọn you understand me ha So Yaya Bello with the people supporting Yaya Bello that uh, because some people are supporting Yaya Bello right now they are in power. They need to be impeached. They need to be chasing out of because if truly you want the country to be okay, why when the youth have been they've been chasing when the cyber fraud now, the fraud of Nigeria, those small small boys that stealing money from uh, you know. I'm not saying any money, okay, I so pay can't pardon anybody, oh, but why they are not pardoning the Yahoo boys and they are pardoning the one that is seriously killing. And those Yahoo boys, some of them, Papa, they are stealing from abroad though. I'm not saying they should steal from anywhere. I don't encourage stealing. But why? What happened? Why is people supporting but Yaya is too big to be arrested? Why is Yaya too big to be arrested? Why is Yaya too big to be arrested? Anybody supporting I have another a lot of information, but now they say if you don't have your evidence like this, you should know what you are going to. You should wash your mouth. Okay? If not, I will mention names. If not, I will mention name. President is not the one supporting him. Oh. But some people in power, close to the president, supporting Yaya Bello. An order has been given to the ESCC, the man, I mean, director, the um, eh, minister of kí ni wọ́n minister ni wọ́n pè kí lórúkọ Bọ̀dá Káyọ̀dé But, you know, he sent a, a letter. Yaya Bello refused to honor the letter when he's no longer a governor. He's no longer a governor. Even when you're a governor, if you are being called, you should honor because you are not being governed by yourself and you are not governing yourself. You govern people and the people have right to also query you. Why is it that Yaya is bigger than the law? Is clapping the whole country. Anybody supporting Yaya should be impeached. If he's in power, any position is being a role. And the president of our country, their country also, should be careful about the people around him that they are doing evil because they are systematically showing fake love and they want to ruin the government and that's what is happening right now. When you want a country to grow, what force you fight is corruption. You fight any country that wants peace, that wants good thing, has to fight corruption, has to fight crime. Those countries we want to be like, let's see America, FBI dey fight crime and when you want to fight crime you don't need to pardon some people and and deal with some people don't indulge anybody every finger should be treated equally they may not be equal but they also be e, treated according to the offense they committed please Nigeria governments, I call on you if you like you may say that eh, maybe you post uh, I'm still going to be talking about you can nobody can stop me talking about uh, what you know that nobody can I'm saying this authoritatively or else wọ́n bá fún mi ní tí ọkọ bá fún mi ní òrùka tó fún mi ní òrùka báyìí ó ti yé mẹ́ẹ̀ náà máa sọ fún mi pé tó bá jí láàárọ̀ pé ní tí mo fẹ́ kó o ṣe lélẹ́yìn lẹ́yìn tí bá ti sọ pé God said this o tọ́lọ̀ máa ní kí n ṣe bẹ́ẹ̀ tabarism together you understand me but tó bá dẹ̀ ní pé ó ti yé bẹ́ẹ̀ then that's it but now I will do what I will do what God want me to do you understand me ọ̀rọ̀ Yahya Bello yẹn I don't want to put my mouth because they will say oh these people they are dangerous they will come after you oh they will come after you that's why we are telling government or we are telling Nigeria to put I mean to I mean the what they call it um the dead parole on the fraud uh, those who are frauding the country you understand me the go those people stealing Nigeria money you understand and then that will break their bones those money they are having they have excess money if they actually based on their salary alone and whatever if they want to have contract and even if they are in power they don't need they don't there's no law that said they should be having contract them for themselves okay if they have business before going to power if their business is fetching them another money if they want to use the money for another thing that's their own cup of tea but for the money they are getting freely they just pass the money taking the money of Nigeria and using it for terrorism and go after people and people be saying you don't talk about politicians or oh, they have money they just go after you it's because they have excess money they like if you are a governor there's money you collect as a after retirement i mean retirement when you are no longer in power this money is not even they cannot they cannot buy gun out of the money if they are based on their salary or what the money they been given but because they are getting the money using the Owa àbú láti máa fi they are taking the money of our of stealing the system money and then using it against the system the system taking the system, I mean, the citizen money and using it against the system. That is it. Somebody said they are all thieves. A time is coming. Eh? Ah, uh, you are saying all of them is thief. Uh, ah, may, maybe some may want àwọn ẹlòmíì ẹlòmíì ti jẹ olè sẹ́yìn. Tẹ́ pé ìtayà olè ni ó lè má fẹ́ jà mọ́, ṣó ti yé yín But I still believe that some people want the country to be okay. Yeah. Yeah, I still believe that. You understand what I mean? They said, they mean, Bukola said, uh, Adeyemo, only they are all, hot thieves. Hmm. Including presidents, mo máa ń fi ọwọ́ president mi ọ̀rọ̀ bẹ́ẹ̀ o ṣé it's not they are not thieves death penalty yẹn ṣebí I believe if all of them are thieves eh? if all of them are thieves the death penalty before suggest before subjecting it to the to the house somebody have the the idea You understand? Some of them suggest that uh, that death penalty. So anybody who have mind to steal that is in power, do you think we ever suggest that death penalty to to them? So some of them, it's not all of them that are thieves. I'm telling you, some are actually working good. And that's why a lot of people who are also businessmen who making money, they don't want to go to politics. Some are part of some are business men that already made money in another form legit and they are not ready to also cause a damages i mean cause trouble they don't want to be a devourer to the system so i don't believe that all of them is a thief although you know all of them in the beginning they are not thieves let me just be frank with you but the problem is this when you get to power when you get to the house when you get to any level In that level, there's a way they used to share money. There's a way they used to do things. And when they share that money to you, even if you try to refuse, reject it, you, you are like enemy of their progress. You understand me? Definitely, they are going to vote you out. Not right votes. They're going to use their, you know, unity carried, I mean, majority carry the vote. They're going to use their vote, that devilish vote, to vote that person out. And that's why you see a lot of people, they say, ah, if I'm not joining the part now, what they will do now, they have to, they have to, they will separate me, they will remove me out of the line. You understand me? And they'll be blocking such person. Just like the way they are doing to us. Because we refuse to join with rubbish, we refuse to join some evil, we refuse to join some, you know, some clique. You understand me? They want to frustrate you. They want to frustrate you so that you can bow to that clique, so that you can be mingle, you can be part of their nonsense. And this is how they involve everybody. I'm telling you. Only in fact, most of Nigerians uh, are thieves. Ah, yes. It's not only people in power. People, most of Nigerians, even home and abroad. That's, <laughs> you know, the other day when I, I was, when EFCC, eh? EFCC ló ń ṣiṣẹ́ jù àti ọlọ́pàá EFCC e in fact gan lára àwọn EFCC gan ó lè wà ńbẹ̀ náà torí ojú kan ka everybody mọ́ náà ń sìn ni because tí ìbá jẹ́ pé bóyá ní ìgboro ìjọba yìí sọ pé wọ́n fẹ́ gbóná yàtọ̀ wọ́n fẹ́ ṣe yàtọ̀ wọ́n ti irú yàyà bẹ́ẹ̀ yàá ti lọ yọjú á dẹ̀ sì sọ fún ẹni yẹn pé gba owó jẹ́ àjọṣe ẹ̀ báyìí wọ́n náà gba ẹ̀ báyìí á ti dákẹ́ but wọ́n ti wọ́n pé kò ní ṣeé ṣe bribe is a taboo for this government that's what one that's one thing I believe about this government bí ilé sọ o kò sẹ́ni tí yóò jáde gbogbo wọn bí àwọn kìnnì kan sọ pé gbogbo wọn pátá ni mọ́lẹ̀ àti ilé ẹ̀mọ́ bá ní bàrà o but ẹ mọ̀ pé lómi ti wọ̀ pé ah a ti jẹ Nàìjíríà ìdù náà ó ti tó o ẹ jẹ́ ká stop nonsense yìí you know stand me ẹ mọ̀ kéèyàn máa fi ìyàjẹ èèyàn gan kó máa sọ pé a ti fi ìyàjẹ orílẹ̀-èdè ìdù ó ti tó gan ni you understand me that's one thing tí mo mọ̀ ní pé president yẹn fẹ́ tó lè ṣe kó dẹ̀ fi break record ni kì í ṣe pé ẹ ti understand bẹ́yẹn so some people but some people wọ́n sì wà tó yẹ pé ah ibo la ti ìjẹ́dé àti ìjẹ́kẹ́gùn tá a bá jẹgun ẹ̀ tó a máa tún fún egun ẹ̀ mọ́lẹ̀ people some people àwọn kan wà bẹ́ẹ̀ Only ní eh, for ex mm, in fact most of Nigerians are thieves for explain the I mean example mostly the local government the bank everybody the bank in fact every department in Nigeria yẹn àwọn banker no they are not wọn dì pẹ̀lú àwọn báǹkì dada. they are not taking it serious because there is no money wàpà tí anybody lè jí tí àwọn báǹkì àwọn àwọn bank àwọn tó àwọn directors yẹn tí wọn mọ̀ ń pa ẹ̀ those MD, ó lè ní wọn people working in a bank. <sighs> Ah. look at it somebody going to bank in a day ó níye tó lè gbà ní <laughs> ìgbà tí ìṣe pé bóyá wọ́n fẹ́ máa ṣe ṣe mọ̀ pé tó máa fẹ́ gba owó àwọn tó bá tẹ̀ mú mọ̀ pé ńgbà kan wọ́n máa ń sanwó bẹ́ẹ̀ ní local government tó máa fẹ́ sanwó fún local government wọ́n lè nìkan lọ gbowó so ẹ máa tò sórí láì gbà yẹn àwọn tó ṣiṣẹ́ local government tó ní mo máa ń tajà fún àwọn local government ń gbà yẹn so àwọn tó dẹ̀ ṣe kiri yẹn náà ń gbà yẹn was man kan báyìí mo ibi tí mo ti rí experience yẹn was eh, iṣẹ́ man kan báyìí tó wà lẹ́pẹ̀ẹ́ ńgbà yẹn má jẹ́ dárúkọ ẹ̀ kọ́ má rò gbogbo àmọ́ you know so tó bá ti lọ gbowó mà wọ́n dẹ̀ fowó bà wọ́n jẹ́ dáadáa nígbà tí nígbà mi ìfẹ́ dárúkọ anybody ṣá so ọmọ tí wọ́n má ti rajà lọ́wọ́ mi tó má ti gbowó náà ti náà gbé débà wọ́n má lọ gbé wá wọ́n nígbà míì wọ́n lè ní wọ́n ti fi kíní kan gbé dé ṣá wọ́n máa dúró sí láì wọ́n máa gbowó wọn máa gbowó ìgbà míì kẹ̀dẹ̀rẹ̀ wọn á lọ sí báǹkì wọn yà máa sanwó fún wọn so èmi àti dúró síta bó má ṣe ń gbowó báyìí tó bá jẹ mí lówó wà lè máa claim ti ẹmẹ so but eléyìí kẹ́yìn kan lọ sí báǹkì lójúmọ́ ó níye límìtì o lè gbà náà tí èrò ẹ̀ ṣe pé bí wọ́n fẹ́ fi sanwó sálárì ṣó ti yé yín so kò ń gbà á ìlédè ẹnìkan máa gba mílíọ̀nù kọ̀ọ̀kan máa gba tẹ́tẹ́ mílíọ̀nù lọ́nà thirty thirty times á sọ mi ti check yẹn once bank manager yẹn èló lẹ rò pé wọ́n máa fún bank manager yẹn when you look at it bank manager yẹn náà àti àwọn tó ń gbowó yẹn wọ́n jọ ẹ̀bẹ́sù ẹ̀ ni àwọn báǹkì náà ti lọ gbowó yẹn the manager tó wà ń bẹ̀ yẹn ẹrù gbogbo tó bá mèkì láyé gan yẹ kó sì sẹ́ni they making it together wọ́n bá ti fún wọn tó approve ẹ̀ do you know a lot of people they are going to start for getting that cash out every day cash àbí yeah òun ni wọ́n fi ń ṣe money laundering yẹn tó ti yẹ yín mẹ́yẹn gbogbo àwọn tó àwọn mánéjà báńkì tán ti gbowó yẹn wọ́n ti sọ fún wọn pé níbi tó ti fẹ́ gba tátí kì í ṣe thirty million three hundred million ní ọjọ́ kan ẹ mọye àwọn tó fẹ́ gba two thousand tó fẹ́ gba ten thousand tó fẹ́ gba twenty thousand tó máa ní kò sówó lẹ́nu ẹ mọye àwọn tó máa fẹ́ gba various hundred thousand two hundred thousand naira bóyá ó fẹ́ ṣe daily kìíní títí ẹ̀ business kékeré tiẹ̀ tí wọ́n máa ní kò sówó lẹ̀ tó máa da ní ọ̀sẹ̀ kan pé ẹ máa wá ní tó sóso and that ẹ mọ ni tí wọ́n máa sọ pé there is no money kò sí cash ẹ gbọ́ ní time kọ́tẹ́ kò sí gbàtẹ́lẹ̀ dé cash owó lẹ̀ ń print owó lójoojúmọ́ máa ní kò sí cash ńlẹ̀ ni you understand me ó láwọn èèyàn tó yẹ pé wọ́n máa inconvenience just because of that fraud and money laundering tó ń fẹ́ ṣe you get me so ẹni tó lọ ń cash owó yẹn àti bank manager o àwọn àwọn tó jẹ́ bíi teller kìíní yẹn bíi àwọn cash officers yẹn they those ones wọn ní owó wọn lágbára púpọ̀ wọ́n lè ṣe odù pépẹ̀pẹ́ bíi one million kan sọ pé bóyá nìkan fẹ́ gba one million kan bá sáré pa owó tán bá gbé fún wọn nítorí nísìn báyìí tí wọ́n bá gbé owó wọ́n lè gbowó sórí kanda pé okay this is hundred million today that you are going to pay out so bóyá àwọn mẹ́wàá ló ń sanwó wọ́n sọ pé ìwọ máa san thirty million and wọ́n dẹ̀ máa mama, that's nǹkan tí manager fi wà ní wọ́n máa máa ṣẹ̀kẹ̀ lórí system ìwọ ẹni tó sanwó fún owó kan gbúdọ̀ pọ̀ jù because of fraud you understand me so but ẹnìkan manager yẹn tó ní tó wà ní bank yẹn tó manage bank yẹn it's part of it you need to be query tó bá yẹ pé ó ti dúró torí gbogbo wọn tán bá ti tíjọba kan bá ti parí bẹ́yẹn bírú òun sìn bí àyàbẹ̀ ló ṣe parí ọdún mẹ́jọ yẹn ó lè lóun fẹ́ retire àbí kó sọ pé òun fẹ́ òun ò ṣiṣẹ́ mọ́ kó resign ìyẹn manager yẹn náà ṣó ti yé bẹ́yẹn bí ò bá dẹ̀ ti resign ó yẹ kó sanction ẹ̀ ni kó terminate appointment ẹ̀ ní tó bá dẹ̀ ti wá ní lórúkọ ẹ̀ bó ṣe wà yẹn he has to be query because wọ́n ṣe ń gbowó yẹn jáde náà ni wọ́n ń fóun tí wọ́n ò bá fún ní owó kò ní approve owó yẹn jáde wọ́n jọ ń bẹ̀ bẹ́sù gbogbo owó ni ó kàn jẹ́ pé ẹni tí that's one thing nípa àwọn fraud yìí all these fraudsters àti ti government o àti ti ìlú o àti ti èyí tó ń jalè kéékèèké tó ń ṣe fraud lórí sábà o àbí tó ń ṣe yahoo plus and yahoo kíríkọ o they all of them they always share the money you understand me they always share the money you know they share the money and wasting of kinini òun lè ṣe rí pé a lot of people dem máa pariwo náà nínú ìlú pé ìlú ò rọgbọ because ẹni tó ti based on yahoo fraud that he always go to bank to help the governor or anybody to cash the money and in a day ẹni tó lọ gba three hundred thousand tó lọ gba three hundred million that's three times three three ten times seven that's three hundred million in a day ṣẹ́rí pé ó kéré jù kò ní ní twenty million ní iṣẹ́ wo ló fẹ́ ṣe tó fẹ́ rí ó ti yẹ yín so ìwọ tó o mọ ibi sẹ́gbẹ̀ẹ́ ti là wàá máa lo fẹ́ sáré kú wọ́n á gbé mọ́tò kan wọ́n á máa ṣe you know this fraud is just everywhere like that ó lè ní nàìjíríà hmm. ó ní i believe your tobola hey, nigeria corrupt so corrupt and corruption cannot be eradicated It can be in Nigeria. It can be, yeah, wọ́n lè wọ́n lè cop corruption. Corruption. You can it may not be able to cop the one tó ti pẹ́ in, Ó but the present one tó ń dẹ̀ rí pé èyí tó bá obviously obviously show in Nigeria to ṣí ojú sílẹ̀ gan-an you attack them by the time you attack tó bá attack fifty gan nínú hundred the remaining fifty is wọ́n máa sit right but we cannot cope it he cannot stop it he cannot do this he cannot do that that's why they con continue and people who want to still commit that crime commit that fraud they will be the one to be evangelizing it kò lè stop ní nàìjíríà iṣẹ́ burúkú stop bọ́n ṣe ń jẹ tẹ́rẹ́sì ò lè stop bọ́n ṣe ń kówó jẹ ò lè stop why àwọn ìlú káàkiri àgbáyé náà ló máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ but they wọ́n àwọn èèyàn streets a lot of country also involved in all this bullshit before but because some people now stood up for this against it and their streets you know home is not built in a day but you can start one day all right so in the beginning when they started this i believe they're going to if it's not because Yaya Bello now let me tell you something Yaya Bello to ń sá káàkiri I want tó small president to ń sá lọ́ba kò ń ṣe president gangan àwọn yẹn wá ń bẹ̀bẹ̀ because those ones also they embezzle the money together they collected bribe you understand me and president gẹ̀dẹ̀rẹ̀ wọ́n máa wò ó ní i tell you in fact if the president àwọn tó wà ń power if they want to work they have to use other people that are not even their party yes because àwọn tó wà ní party wọn yẹn wọ́n máa wò pé ọmọ wa ní ẹjọ́ tàbá tó fẹ́ ṣe election náà sí tàbá ṣe lè báyìí sí ṣe mọ̀ pé à ń gbéra wa wọlé ni à ń bara wa jẹ́ ni if you are doing that let me tell you Nigeria cannot be okay so when you want to be street at times when tọmọ èèyàn bá ṣe nǹkan tí ò dáa o lè pọ ọlọ́pàá sí náà ọtíyàwó àbọ̀kọ ẹ bá ṣe nǹkan instead of you kí ẹni yẹn kó dìdàkudà àbí kó ba ayé ẹ̀ jẹ́ àbí kó lọ máa ba ayé èèyàn jẹ́ àbí kó máa ṣe nǹkan tó máa affect ẹ̀ ní future ẹni tó máa pèsè yẹn kò ń ṣe ọmọ ẹ̀ náà tó bá pọlọ́pàá sí ẹni tó wà nílé ẹ̀ tó ṣe it's not your it's not your child that police is not your child but you can call outsider you report that person because ṣe ṣe tó bá ṣe pé eléyìí I see them I tell you gbogbo election tí wọ́n ṣe nígbà tí wọ́n ní wọ́n gbé dòdò dòdò wọlé dòdò wàyánà tọ́nà gbé wọlé ẹni mo fẹ́ mo I want to read uh, what this person is writing what is it Bukola Adéyẹkí ní kankan kankan please help me àwọn oníbàárà lọ bá Yàyà Bello olórí burúkú olórí burúkú kò ní kò ní wá sórí kọ́mẹ̀ntì kó wá máa sọ fún wa pé kó ṣí ẹ̀ ṣó bára náà máa gbà káàkiri olórí burúkú èèyàn I want to block you off and delete your dirty comments ṣé o ti rí kò delete báyìí mo ń bọ̀. I want to ban you here. What are you doing here? This is my platform. I don't support that bullshit again. Froster. Àwọn eléyìí náà sìn. I'm trying to block your yálà yẹ o. Mo ń bọ̀ fún jẹun orí fóònù. Wọn ò lè rí iṣẹ́ yẹn ṣe. Torí wọ́n máa lọ ni. Ẹ wo bí wọ́n ṣe lọ ń bẹ Tinubu kiri. Àmọ́ wọ́n ṣe ń We know it bàbá yẹn fẹ́ ṣiṣẹ́ gbogbo ifo àwọn tó kọ gbogbo wọn wọn kàn commit offence ni náà dèwé wọn máa bẹ̀yàn lọlé ni torí ẹ̀ these days gan mi fẹ́ mi ìfẹ́ máa comment sọ́dọ̀ àwọn èèyàn púpọ̀ I tell you. I want to block you from another platform. Yeah yes i block you mo ti block ẹ mo kọ́kọ́ ń delete ìyá ẹ o tó bá tún gbé wèrè wá máa tún block ẹ máa block ìyá ẹ. mi ò block ẹ sí o report the comment no mi ò block ẹ sí o okay you come again you come again now you need to bounce. Okay, mò ń bọ̀. Wọ́n something is wrong. olè ni wọ́n olè ni wọ́n david baby go me i don't want to believe pé eh, the country cannot be okay o the country cannot be kirikan kirikan no me don't believe that. All right? I don't believe that. Me, I don't believe that. That the country, eh, the country, nobody cannot be set. settled. It cannot be okay. Oh. The country cannot be this. Oh. they cannot cop corruption. They cannot cop corruption. Anything that have beginning has end. The corruption started one day. It's because we um, we try to patronize it very well. That's why getting grow is growing every day. That's why it's growing every day. Wọ́n ṣe kí ni? Ẹ pa wèrè sọ ẹ penalty. When you put that penalty on it, tó mú ẹnìyẹn tó kọ́kọ́ rí pé wọ́n kọ́kọ́ gé orí ẹ̀ sọnù wọ́n mẹ́lẹ̀kejì wọ́n gé orí ẹ̀ sọnù wọn ò ní sọ fún wọn kán tó stop anything that anybody bá ń fowó ṣe ẹ́ wàá rí pé ó máa cut coat ẹ̀ according to aṣọ tó bá ti nílé ni àtẹ̀yìn tó bá ti rà tó tó bá tún gbà o lè ṣe cup báwo corruption cannot be cup don't tell me that I believe corruption can be cup that's why we say we should implement that third sentence on them everything before before kí wọ́n to commit kinní kan wọ́n ti máa máa lọ káàkiri ni ọmọ wa ní o ọmọ òṣìwó ọmọ tó bá ti ń ṣòṣì bí ẹ̀rọ oníwọ̀ ọmọ bo ni gbogbo ọmọ tó bá ti bí ní nàìjíríà gbogbo ẹ̀ lọ́mọ nàìjíríà so ẹni tó bá ti ń ṣe ọmọ burúkú kò ń ṣe ọmọ anybody àwọn tó ní àwọn tó bí gan wọn lọmọ burúkú wọn ní ọmọ tó bá tó bá ti bímọ burúkú ti bàbá ẹ̀ ni àmì tìyá ẹ̀ ni èyí tó bá ti bímọ rẹ̀ ló jẹ́ ti bàbá àtìyá ìyẹn mi pé anybody tó bá ti ṣe dáadáa in any anywhere should be cancelled. Simple as that. Èmi ò fẹ́ because democracy will fought for democracy. And you can see that the country who actually want to practice democracy, they follow the law. Anybody that try to do rubbish, you know, they sanction them. The party doesn't matter. The country, the system, the whole country matters better than any party and better than anybody anybody that is that want to be run I mean that want to be practicing bad thing in the system the country the system the people in the system okay the citizens are more important than those corrupt people what are you telling me mama ní pé kò lè ṣe they cannot curb it put their sentence on on them it's not a by it's not by mouth o oh. death sentence put it on them nobody want to die because gbà tó wá mọ̀ pé tó bá ti jówó yẹ you are going to die because they know that they have money anytime they want to go and kill people they have money to sponsor it anytime they want to go they sick they have money to to to give to somebody lọ́jà ìfún ilé wa lọ́jà ẹ̀dọ̀ ilé wa lọ́jà akíníkan wa ọmọ ẹni ẹlẹ́lẹ́lòmíràn they know they have the money that's why they are misbehaving they even use their life bí ó ṣe tọ́ wọ́n máa lo ayé wọn nílòkulò wọ́n á láyé wọn níbàjẹ́ tó pọ̀ nímọ̀ pé táyé wọn yẹn bá ti rún wọ́n máa lọ fi tẹ̀lé mímọ̀ lọ́ máa fi rọ́pò ẹ̀ ó ní put that sentence àwọn ìlú tó ṣe dáadáa yẹ look at Saudi wọ́n ṣe gbogbo nǹkan burúkú mbẹ̀ tí ìbá jẹ́ wípé wọ́n fi death sentence many things kò sí ìlú tó máa gbé drug wọ̀ tó Saudi Arabia wọ́n á ba gbogbo system wọn jẹ́ bọ̀ wọ́n fi death sentence despite wọ́n fi death sentence wọ́n sì ń gbé nǹkan oríṣiríṣi wọ̀ bẹ́ẹ̀ but the same thing now just pass the the the role let them face death sentence everybody will sit right. Ah. When we sit right, they are not going to be 100%. I mean, you are not going to get hundred percent result. But authoritatively telling you, you will have more than fifty percent. Okay? And that's when you see, wọ́n máa rí tó bá tiẹ̀ fọ́fẹ́ máa ṣe gbogbo òṣìyàn wọ́n máa ṣe kó dẹ̀dì ni tó bá ti three hundred million wọ́n á dúró mbẹ̀ kò ṣe pé kó ń kó owó tí ìyá láyà wọn èèyàn dìrọ̀ wọn wọ́n kàn waste ẹ̀ ni and innocent people will be dying owó tó ń dẹ̀ ń kó yẹn owó tó ń wọ́n need ní system ni ìlú wo náà ti ń gbọ́ yàyà bello ó kó owó tó ga ju statue ẹ̀ lọ àbí yàyà bello kúkúrú yẹn kọ́ ó kó owó tó ga ju statue ẹ̀ lọ wàá wọ ẹlòmíì báyìí wàá wọ ọmọ mi bá owó tó ń kó sí lọ́wọ́ owó yẹn ò ní jọ owó yẹn gan á fine jù lọ wọ́n bá lówó yẹn wà lọ́wọ́ ò ní believe nínú àwọn kan tó wá sùn wá síkọ̀tù mi bá ń jẹun obìnrin ọmọ ṣe ló lówó tó bá kọ́kọ́ pè ní máa jẹ́ kọ́kọ́ lójú wọn ẹ̀ nímọ̀ pé wọn kò nàìjíríà sọ̀rọ̀ wọn. billions ni àwọn ọmọ tó kó lọlé nínú orí facebook yìí wọ́n tún kó àwọn ọmọ lọ sílé lórí facebook yìí ó gbé ọmọ kan obìnrin tó sùn mí sí kọ́ọ̀tù ó gbé obìnrin kan lọ ó gbé ọmọ kan lọ sí ilé tó ń pè ní débì ọmọ yẹn ń ya fọ́tò owó nínú ilé káàkiri gbogbo nínú ilé báyìí wọ́n kó owó sáwọn ibì kan ó ya fọ́tò nínú ilé yẹn àti dọ́là àti àti àti pounds àti àti náírà ó dẹ̀ ń kó fúnyàn ọmọ yẹn kò sówó tó lè jí nínú ilé wọn máa tán máa mọ̀ a lọ sọ́jà a máa ra nǹkan tó wọ̀ ti millions millions gold àdè máa ṣe ẹ̀ lórí láìsà owó nàìjíríà ni and some people are crying they are working in Nigeria they are not getting paid in to increase salary owó tó wà lápò ìjọba gangan tó bá ní wọ́n increase salary pé kán gbé owó sókè kó tiẹ̀ tó bí kán tẹ̀lé owó ra pack rice àwọn tó ṣe wọn ò ní lè san ìnìmọ̀ because wọ́n ti kó gbóyè pamọ́ káàkiri wọ́n ti sọ di indiv wọ́n ti sọ di personal things for everybody wọ́n wá ní pé pass the death penalty wọ́n mọ̀ pé àwọn tí mo ń sọ èyí tí mo pè yín náà inú wọn ò dùn pé wọ́n ní kó pass pẹ̀tẹ̀lẹ̀ kìíní but lára wọn lára wọn ni wọ́n gbé suggestion jáde to God because they want Nigeria to be okay ni ẹni tó bá mọ̀ pé òun fẹ́ máa kó Nigeria kò ní sọ pé kó ń gbé death penalty jáde bẹ́ẹ̀ ni ìyẹn mi pé some of them they want Nigeria to be okay but let me tell you ṣe rí ìjọba tó ṣì ṣetán àti gbogbo àwọn mínísítà tó lọ àti tó ṣe àtàwọn tó ń tún gbé padà síbẹ̀ gan nǹkan tèmi kàn rí pé kò dáa nítorí pé bàbá yẹn náà kàn fẹ́ sọ pé àwọn ń sọjọ́ fẹ́ni tó bá ti ṣe dáadáa fáwọn kò yẹ kó ń gbé wọn síbẹ̀ owó tó ń kó owó tó ń kó ní ìlú òyìnbó níbí àwọn àwọn tó bá jẹ́ bíi prime minister irú prime minister kò bẹ́ẹ̀ bá mi mọ̀ pé mi ò rò bóyá ó ní private jet tó jẹ́ private personal o wọ́n lè ní state yẹn lè ní gbogbo nǹkan kó jẹ́ but gbogbo wọn ṣe máa ní wọ́n ní personal kìíní kan private jet oríṣiríṣi yẹn <laughs> bí dẹ́ ti rí ẹ máa sọ ní amẹ́ríkà sì yẹn mọ̀ pé tó máa fẹ́ lọ ìlú tó máa fẹ́ lọ president wọn ìlú kò sí ìlú tó máa ń bìtì wọn nínú gbogbo pé wọ́n fẹ́ lọ sí wọ́n fẹ́ lọ sí ìrìn àjò gbogbo irú ẹ̀jẹ̀ tí ọba yẹn ń lò i mean ti president lóríṣiríṣi kankan wọ́n máa fi síbẹ̀ doctor everything but you know gbogbo Kini nìyẹn tó bá kúrò ń bá wa ó lè má ní half of it torí salary o gbúdọ̀ lè account fún gbogbo nǹkan tó bá tó bá ní but Nigeria you cannot account for it ta ló fẹ́ bí wọn but you can start a day tábà sọ pé wọn tí wọn ṣe fẹ́ kọ́ọ̀bù wọn tí àwọn EFCC ò bá lè mú wọn torí wọn máa máa halẹ̀ mọ́ EFCC náà ni ìyàwó EFCC ń sìn ọmọ ẹ̀ tí ò bá ṣọ́ wọn dáadáa ara àwọn tó wọ́n máa máa bẹ àwọn èèyàn sí ni wọ́n lè lọ jí gbé wọ́n lè ṣe nǹkan kan fún àbí kí irú wọn kó kọ́ ọmọ wọn sílùú òyìnbó but tí àwọn Yorùbá ti tí àwọn efcc Yorùbá torí ọ̀gbẹ́ni yẹn ọwọ́ wọn ò lè ká wọn kírímínà tó pọ̀ nàìjíríà owó efcc ṣe bíbọ̀dá yẹn náà ni àbí wọ́n jù yẹn lọ káyọ̀dé àbí mr káyọ̀dé wọn ò ní lè ká wọn torí wèrè ni majority àwọn tó kówó yẹn àwọn tó ń kówó nàìjíríà tó di ní ìkó terrorist náà ṣerú yàyà bello yàyà bello is a terrorist yàyà bello is a terrorist you understand me and that's why when you are talking about people if government of Nigeria want to fight terrorists and somebody ó jí owó àwọn lára àwọn to sumo power lọ́wọ́lọ́wọ́ wọ́n tún protect yẹn tell me báwo wọ́n ṣe fẹ́ free from terrorism how we they free from àwọn nǹkan tó in fight in sin. ní àwọn ẹjọ́ kéékèèké gbogbo àwọn tó bá dẹ̀ wà nípò ọba náà ẹ wá túmọ̀ nǹkan tí mo fẹ́ sọ fún yín president Bola Ahmed Tinubu máa sọ fún wọn lọ́jọ́ tí n bá fẹ́ ṣe iṣẹ́ àtiwọn ó ti yẹ torí ẹ tí mo kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣe ẹ rí débi ọba ọba to àwọn nǹkan méjì ni mo hate jù ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn tó ń pa èèyàn ritualist yẹn tó ń ṣe tó ń kówó ah. wọ́n ti ba nàìjíríà jẹ́ tẹrọrìsì àwọn ni gbogbo wọn ni àwọn ni oríṣiríṣi ẹ̀yà oríṣiríṣi gbogbo wọn pátá ó yẹ kó yọ wọn ni kókó fi death sentence sórí àwọn kankan past death sentence kì í ṣe pé suggestion past death sentence ọba tó bá ti fẹ̀yọ̀ ṣètùtù death sentence ni kò padà nìkan yọ kó lórí oyè kó wá pa bẹ́ẹ̀ ni Eh, gbogbo àwọn tó bá practice nonsense yẹn tó kówó death sentence ti pawó dànù. Uh, they will be telling you you cannot stop uh, corruption cannot stop uh, Bukola Adeyemo anyway he can stop ẹ tí ìfẹ́ stop ẹni okay I don't actually know who is speaking to me here but I know that he say all of them is uh, their thieves that's what make all of them be thief o oh. To bá débẹ̀ ní sí tó bá why sẹ́bẹ̀ ṣe ń pe owó mílíọ̀nù wọn ni it's not good o people are not eating and then they say wọ́n dẹ̀ ní wọ́n fẹ́ ra mọ́tò wọn ni ṣé ká máa lẹ ká má lè lè túlé wa ṣe ni ká má lè gba owó tó yẹ ká gbà ni ẹ gbó ìsì kiri kankiri kan bẹ́ẹ̀ ni ẹ náà ṣe máa gbà ṣé wọ́n máa gbé fún kò ní gbà ni ara àwọn èèyàn tó ń gbé mọ́tò fún tó máa ń kó nǹkan power fún tí wọ́n nílò náà yes ara àwọn èèyàn tó máa ń kó nǹkan power fún tí wọ́n kì í lò that sentence yẹn ló máa máa kọ́ bù wọ́n ní stop wetin <laughs> kò tó gbọ́jọ́ ìkú ẹ̀ tó wá dunnú irọ́ la gbọ́ ti kúyọ̀ ń pa àwọn tó gbọ́tọ̀ àwọn tó ń gbé lápọ̀ ti kúyọ̀ àwọn gan rí kú wọn yẹ rí kò tó gbọ́jọ́ ikú ẹ̀ tó máa dunnú. so If they are ready to fight corruption, just pass the law and let the law be sound. Simple as the as ABC. Let the law be sound. The true law ni o kò ń ṣe ṣàfẹ́ẹ̀rí fún ayé kò tún ṣàrìnà kò fún adìyẹ. care for you. Hello, lọ ẹ kó ṣì dànù. all of you that is showing me that you have a lot of crowd and you are showing your face do you know what? àti rí ẹni tó ní billions of ní orí social media yìí wọ́n ṣẹlẹ̀ ṣan ó fail hmm, wọn ò rẹ́ nìkọ̀ọ̀kan nínú àwọn to wà lẹ́yìn ẹ̀ lórí Facebook yẹn to support ẹ̀ hmm. kì í ṣe rọ so don't let us believe in me believe lórí gbogbo dáadáa yẹn o lórí gbogbo fake life I don't believe in it. ẹ tọ́jú ẹ tọ́jú lọ́fà láìkí inú ẹ kàn gba òtítọ́ tá a bá ti sọ ó ti rí mẹ́yìn ẹ gba òtítọ́ tá a bá ti sọ. So táwọn èèyàn bá wò mí báyìí sí kẹ́ sọ fún mi pé anybody ò tiẹ̀ ṣe like and love sí wọ́n máa ń fi like and love fún yàn ní bonus náà bọ̀ kì í ṣe ló máa sọ mí dolówó. ok ẹnìkan ní fake life is part of corruption fake life we are talking we are talking about people who are stealing i'm not talking about the fake. <coughs> okay i'm not talking about fake people ẹni tí i'm talking about things that people are doing to that affected the system who has stolen a embezzled the, the system money okay àtàwọn èèyàn tó ń súnmọ́ wọn láti bá wọn gbà tó ń gbówó yẹn náà dání ó ti yé yín hmm. fake life i'm not talking about fake life whatever tèmi bá ń sọ lórí bíbá is real I mean, I mean it. If anybody faking things go òun ò bá lówó tó sọ pé òun lówó kò tí kówó jẹ kò sí tó kàn mí pẹ̀lú but what about ẹni tó lòun rí tó yẹ pé nǹkan oníkan ló fi rí what about the real people I'm not saying anybody should play their eh, me fake life for me Oh, to come and display fake life here Oh, ha we don't do fake life okay eh because àwọn tó máa ń ṣe fake life ni àwọn tó bá lọ yáṣọ wọ́n á wọ̀ ọ́ tó lọ yá mọ́tò wọ́n á wọ̀ wọ́n á gbé àwọn tó lọ yá gbogbo nǹkan wọn ló ti yé to create impression alright àwọn tí ò tí ì jẹun tó máa láwọn ṣe jẹ ṣíkìtàn tí n bá jẹun sì bá sọ pé kò so oúnjẹ nílé mo lè jẹun kí ni ẹ pé mi ò tí ì lómi ìlóúnjẹ ò ṣó ti yé àwọn tó ń pè ní fake people nìyẹn tẹ́bi ń pa tó dẹ̀ sọ pé òun ṣe òun ti yó bámbámú bámbám lòun yóò wọ̀n pé bí ń pọmọ nìkọ̀kan ọ̀tọ̀ làwọn yẹn fake life that's it but that's not that's got, nothing to do with the system e affect ayé ẹnìkan ayé ara ẹ̀ ló ń affect they are affecting themselves not anybody but what these people are doing that affecting others affecting the system affecting the economy affecting the whole the the, the whole country that's what we are talking about okay so anybody tó bá wù kó fi ayé ẹ̀ ṣe nǹkan tó bá wù ayé ẹ̀ ni kò ń ṣe ayé ẹlòmíì but àwọn tó ń fa ayé ẹlòmíì tí wọ́n fẹ́ tọ́jú ayé tiwọn láti máa fa ayé ẹlòmíì gba table tennis là ń sọ okay so fake like kí ló kàn wá pẹ̀lú ó ti so fake life Se tiẹ̀ ni kò kówó àbí à ń sọ̀rọ̀ àwọn we are talking about Yaya Bello àtàwọn tó pé bá Yaya Bello sí irú òdòdó yẹn tó ń pè Yo yóò yẹ kó ní preach ẹ̀ you look at the way they treated a governor of a state will now treat all the citizens of that state like a dead and like a cop. No, sorry. Yeah, they're like cops. Uh, no. Walking cups. Yeah, walking cups. He treated everybody like a walking cups. Ẹni bẹ́ẹ̀ ṣe wá sílẹ̀ ní ṣiṣẹ́ rẹ̀ pé mo bínú ni. Abẹ́ rẹ̀ pé mo flow ni. Mo ti mọ. Ta bá ń sọ̀rọ̀ ṣé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. You know some people tí wọ́n bá ti dùn ọ̀bá rí èrò mọ́. Ní tẹ́ ṣe fún mi go and try it with others bóyá wọ́n máa lè jáde Mo, wọn ò ní but èmi i don't much believe in have we are seeing things adrien tó flatter wa rí adrien tó dẹ̀ sọ tòótọ́ adẹ̀tirẹ́ni tó jẹ́ pé But irọ́ ló pọ̀ jù nínú ayé àjàjà láàrin àwọn èèyàn dúdú. wọ́n ta ló bẹ̀rẹ̀ sí ó yà ni want to come to my country don't don't kó ṣì lọ I don't have the time ìgbà tó ṣé mo dẹ́ lóhùn sí i àbí because of that you see me do you see me having time for you I have time for your bullshit. So we are talking about the people who are destroying the system. We are not talking about those people with fake life. Fake life is your life you are faking. So it's your cup of tea. Okay? It's your cup of tea. So they cannot stop corruption in Nigeria. Why not? Corruption can be stopped. Death sentence yìí nìkan gbé sórí wọn ẹni bá ti gbé death sentence wọ́n máa fi máa kọ́ ọ̀bọ̀ ara wọn ni látọjọ́ tó ń sọ pé ẹ eh, we cannot stop doing party o ẹ eh, we cannot stop doing eh, enjoying ourselves o we have a celebration ẹlòmíì gbogbo owó tí ò lè fi ṣoore báyìí ó bọ́ máa ṣe party ó kàn máa pe oríṣiríṣi secret náà ní ẹlòmíì báyìí ó máa lọ ń ṣe ritual ni sàrà ni ó máa lọ ń ṣe pàtí yẹn wọ́n máa lọ wọ́n máa fi há oúnjẹ fún ọ tó bá ti jẹ́ báyìí náà náà yẹ máa bàjẹ́ wọ́n dẹ̀ ni wọ́n kọ́ máa dàgbò owó nàìjíríà mọ́ ṣé reduce ṣé reduce ṣé reduce bí corruption ṣe máa rí náà nìyẹn tó bá fi àwọn èèyàn bíi mélòó kan ṣe scapegoat kan bẹ́ orí wọn dànù fóògùn ló bá tán everybody must sit right ni máa wọ́n á sọ̀rọ̀ pé àwọn èèyàn kan ń ṣe orí burúkú wọn máa ní àwọn kan ń ṣe fake life what's my business with their fake life continue doing your fake life now báwo ni àwọn ti Instagram ṣe máa ń tàgì mi gbogbo yẹn máa ń fẹ́ tàgì mi ẹ jẹ́ kó ṣì dànù sígbó we no jẹ́ àjẹyẹn jọ àláyẹn ẹ má ẹ má ẹ má tàgì mi mi ì jẹ́ mi ńlá okay àjẹyẹ àdẹ ńlá. wọ́n ní wọ́n lè kọ́bù corruption Ten penalty straight away ó ní i love you akínwùmí akínmúlẹ́sàn okay thank you so much may God pay you back for the love you love me thank you appreciate. ṣé ńgbà tí wọ́n bá wà mí báyìí sí àwọn tó pọ̀ yẹn gan tó pọ̀ rẹpẹtẹ yẹn kí ló ṣẹlẹ̀ tinubu forward nddc two thousand and four budget proposal for consideration okay wọ́n ti sign okay let me read representative okay. Okay, President Tinubu, forward 2024 NDDC statutory budget proposal to House of Representative. Hmm. Call for, I mean, for consideration. No problem. Hmm, Amen wọ́n gbé death sentence sórí gbogbo wọn gbà wọn dáná wọn ní kọ́ọ̀bù kìíní wọ́n máa sit right ni nǹkan ìgbẹ́ lọ. you think if i'm in power today or i'm, I'm i even got to go close to anybody that is in power do you think i'm going to support nonsense i'm not going to i am not going to be. mm. èmi mọ̀ pé Yàyà Bello sì máa kan àbùkù gbogbo ẹ̀yin tí Yàyà Bello fún lówó tẹ̀sí lọ ń bẹ president ẹ̀ ń bẹ tẹ́ ń lọ gbogbo kìíní káàkiri ẹ máa kan àbùkù. ẹ máa kan àbùkù. ìkan ni wọ́n là mọ́ kìíní níbẹ̀ yẹn sìn owó tó ń ní kan fi ṣe nǹkan kan ń gbà yẹn tó kó jẹ gbàtọ́ lọ́nba máa mú sí ẹ sì máa ka àbùkù kì í ṣe rọ́ọ́. àwọn wo ni ò kì í ṣe fake life ó kò jẹ́ pé ẹni tó bá ṣe fake life anyway ṣá because I don't all these things uh, we what is clear to people is a fraud and the killing of our system. You understand? but other ones Mm. Hmm. ẹni tó tẹ̀ wá tọrọ owó mi báyìí lẹ́ǹkan ẹ̀ kò lè ṣí ẹ̀ tó ẹnìkan ló ṣí ẹ̀ bí báyìí okay now mm. it's a taboo for somebody it's a taboo serious one like Nigeria government ló fi EFCC síbẹ̀ kó wá ránṣẹ́ pé ẹnìkan ex-governor kan òṣì kan kó wá kúrò ń bẹ́ẹ̀ kó máa kó wá dìsọ́nà wọn ah. wọ́n bí ìyá ẹ̀ ní àbọ̀ ọ̀rà ló fẹ́ fòṣì. It's a taboo A big one. tí nàìjíríà kó dá ṣé lá máa ń ga ju lọ ni. ṣé láwọ máa ń ga ju onírè lọ. ilé òkín ga ju onírè lọ ṣùgbọ́n nígbà tí anyway ó sì máa jáde wá ó sì máa kàbùkù. máa kàbùkù. I need to do this. anyway ẹ̀yin tí ẹ wà níbí báyìí i know you don't like uh, ní ìwé ìsìkẹ́lẹ̀ tí a kà yẹn ó ti yé Auto Bola you are too good and better than all of the way you run you run your program oyinbo shi and message i really love your show thank you but you need a reliable man to support you support and back you up. <laughs> my number. Uh-huh. okay ń bọ̀ náà jẹ́ pé my number is jẹ́ kí n gbé number ẹ̀ jáde five one zero eighty ninety five seven six four let's talk where is the where is mbonigiri where is pen where is pen mo fẹ́ ṣe ah. ṣé mo mi ti kó gbogbo pen okay this one. Excuse me. completed. Long distance charges may apply. Which one is that? This is, uh, it looks like Canada number now. It's completed. Long distance charges may apply. Which country is this? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Hello? Hello? Hello, good afternoon. Hold on a second. Who are you, please? Hello, good afternoon. Good afternoon. Yes, who am I speaking with? I saw your message and you sent me your number. Who the fuck are you? To call me, you asking me all that fucking question? You you sent me a message. My name is Otobola. You sent me a message. You oh my God, Otobola. <laughs> Oh, I'm so sorry. <laughs> Mo tún mo tún mo rò pé ẹnìkan fẹ́ lù mí má bínú jọ torí Ọlọ́run <laughs> mo tún wọn náà máa yẹ pé ah, mi ò pe anybody ah sísá èwo lẹ́dẹ̀. mo wà okay mo wà okay. Ah, ah, mo mà gbóhùn yín kẹ́ ẹ̀. Hmm. thank you for calling me back o. bọ́ mi mẹ́ni tí mò ń bá sọ̀rọ̀ mo kàn rí. ẹ̀ẹ́dẹ̀mẹ́tẹ̀ eh, ń bá sọ̀rọ̀ mo máa ń jọ èyí lórí program mo wà ní US California mo wà. ok. California ní US. ok. mo wá wò pé ọmọbìnrin èmi kẹ láìkí program yìí kọ sẹ eh, mo wá ń wò pé ah, ẹ máa ń di àwọn nǹkan kan tí mi ò láìkí mo á fẹ́ advice. ok kí ni mo máa ń ṣe tẹ́ ẹ̀ láìkí. Eh, eh, àwọn tí nǹkan tí mi ò láìkí nínú àwọn program yìí tó lè help yìí mo ní pé òkè o mo á fẹ́ nìyí lórí messenger pé à ah, bóyá ẹ máa pè é jọ̀kan. okay ọ̀gá ẹ pẹ̀lẹ́ mà. ẹ advice báyìí náà kí lorúkọ yín. lọ́dà pé Canada lẹ wà bí mo lẹ wà yìí. ẹ Canada ni wọ́n ń gbé bíbá yìí kí ni bó ní ẹni California lẹ́yìn wà ok kí lorúkọ yín ok kí lorúkọ yín. orúkọ mi Adéṣọlá Ọlámidúlọ. ok orúkọ yín lè fà yóò dàbí orúkọ first born mi Adéṣọlá Ọlámidúlọ ọmọ Adéṣọlá ọmọ wọn ní jẹta ìjẹta òkèèrè onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ òkè èsì ohun ọ̀fọ̀gẹ̀dẹ̀ ṣe lálẹ́ ìjẹ̀ṣà ẹyẹlẹ jẹ láyé àtijọ́. ẹyẹlẹ jẹ láyé àtijọ́ mà ní ẹyẹ òṣìwọ ẹyẹ gòórí ẹyẹ gòórí èpò ọ̀gẹ̀dẹ̀ jẹ ní samara. <laughs> yes it is well ẹ lè fẹ́ advice mi kí lè fẹ́ advice mi lé lórí. ẹnu lè fẹ́ fi sọ̀rọ̀ náà èyí tẹ́ fi advice náà ò lè jù bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí náà lọ ohun yín jáde kédekédekéde à ń gbóhùn yín. Oh, okay okay okay ẹ mi ò mọ i can't think i can't even think right now so but. Um, bí o bá ṣe dáa ni pé kí n wà ń lé nígbà tí n bá wà ń lé tí n bá jókòó ṣé bí fóònù tí mo lè pè é sí lélẹ́yìn náà. ẹ lè pè mí sí bọ́tẹ́ kan lè sọ́nà bóyá ọ́dà sẹ́mọ̀ torí ẹ má tẹ̀ bínú bẹ́ẹ̀ tí ẹ ṣe wà yẹn gan mo wà lórí ṣó bóyá ẹlòmíì gan lè gbọ́ tó bá dé wò pé òkè o ó lè ṣe ẹlòmíì náà láǹfààní. tẹ́rí tẹ́rí nǹkan tí mo fẹ́ kẹ́ ni wípé tẹ hmm. àwọn nǹkan tó bá jẹ́ ẹ̀rú ọkàn fún yín hmm. tẹ bá fẹ́ sọ ẹ má máa sọ pẹ̀lú ìgbónára. ok. lóye ẹ má máa sọ pẹ̀lú ìgbónára. tó tẹ bá ń sọ pẹ̀lú ìgbónára yẹn ó máa ń túmọ̀ sí àwọn nǹkan míì. bíi kí ni. tẹ máa ń sọ program yìí tó mẹ́sìn tẹ máa ń sọ tẹ máa ń ṣe ó máa ń wà pa but bẹ́ẹ̀ ṣe máa ń present ẹ̀ ó máa ń gbóná tó tó bá ti wá gbóná yẹn àwọn èèyàn máa introduce ẹ̀ wọ́n máa interpret ní nǹkan míì. bíi kí ni. kò ní resignate ẹbí kí ló máa interpret ẹ̀ sí. bí pé bóyá partner interest bí pé bóyá partner interest ilẹ̀ ń jà fún fún nǹkan yẹn. okay but most of the time tí gbogbo nǹkan tí mo ti ṣe yẹn it's also for my personal interest for my personal experience. so he is my he, yeah those things okay okay at times okay okay oh, yes a time is okay I understand you now I understand you but you know it's a personal ẹ máa no no Any suru. no no no no no no no ẹ ní sùúrù ẹ ní sùúrù now is my personal experience. And I'm explaining it, not that I want people to learn now. I'm still on it, and the case is still on. I'm still talking because the solution has not yet made. And the evil they've done, there's no yet kò tíì sí understand. So I understand you that okay, kí n cool voice mi like bí mo ṣe máa ń sọ̀rọ̀ naturally I have a thunder voice but most tún understand pé tínú bá ti ń bí mi. Oh, yes because yes because that is our uh, that's our nature back home Nigeria that's our nature majority of us especially from àwọn Èkìtì mọ Ondo state mọ ọ̀hún oh, yẹn we always shout mi mi ò mọ̀ ṣá bóyá iyán tí wọ́n máa ń jẹ tó máa ń jẹ́ kọ́ fún wọn ni kò tiẹ̀ yé mi I'm from Ondo state Ondo yàmọ̀ pé Èkìtì yẹn wọ́n gé Èkìtì kúrò lára Ondo tẹ́lẹ̀ ni so Èkìtì we are from Ondo state. I'm from Akoko Ìkàrẹ́. Ìkàrẹ́ tèmi gbé tó ẹgbẹ́ mo mọ tó mo mọ nook and corner Ìkàrẹ́. Mo pé Ìkàrẹ́ dáadáa náà. Okay. St Gregory St Gregory Catholic eh, Primary School mo ti jáde. Mo lọ St Gregory ẹ mọ̀ kí St Gregory lálábòjútó. Mi gbọ́. St Gregory lálábòjútó nìyẹn. Ẹ eh, ẹgbẹ́ gregory ṣé mo tẹ̀ rántí bọ́tẹ̀. wọ́n máa ń wọṣọ blue báyìí wọ́n ń wọṣọ blue. Eh, nítòsí ìlẹ̀pa ìlẹ̀pa street. wọ́n ń wọṣọ blue. ẹ eh, ẹ a máa ń wọṣọ yẹ blue and white eh, blue and white cross kínní aṣọ àwọn aṣọ tó ń tà láyé ìgbà yẹn aṣọ máa dán máa dán kan báyìí blue and white làwọn ń bá yẹn it is well. pàṣẹ mo ti ìbàdàn tí mo tún kọ́ ṣe àwọn ọmọ pọ̀ ní mọ̀kámẹ́ tá a lọ mú bẹ̀ ní mọ̀kámẹ́. it is well. ayé ah, ẹ̀wò nìyẹn yé ẹ̀wò nìyẹn. Ah, ìgbà tí mo ka primary school ní kàrẹ primary six ni mo kà mbẹ that was nineteen seventy five. That's good. 1975. Yeah, around 1975, 1976 then mo wá padà lọ sí Jẹ̀ṣà àgbà tí mo jáde from high school mo lọ padà lọ sí Jẹ̀ṣà. because àwọn Ìjẹ̀ṣà Ìjẹ̀bú àwọn Ìjẹ̀ṣà pọ̀ gan àwọn Ìjẹ̀ṣà pọ̀ gan níkàrẹ́ Ìjẹ̀ṣà pọ̀ gan níkàrẹ́ nígbà yẹn Ìjẹ̀ṣà pọ̀ níkàrẹ́ gan. ẹ ẹ nà àwọn àwọn ọmọ ìwòye tẹ̀kọ̀ àwọn ọmọ ìwòye Ìjẹ̀ṣà pọ̀ mọ́ àwọn àwọn tí tí eh, wọ́n ti ń pè tó ń ta mọ́tò yẹn tí pẹ̀lú the dọ̀kọ̀ wọ́n ṣáà pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ tó mo fẹ́ tún kọ́ṣẹ́ mo kọ́ṣẹ́ ní ọ̀kọ̀run ọ̀kọ̀run ọ̀kọ̀run street eh, adébàmbọ̀ printing press mo kọ́ṣẹ́ ní ẹ̀mẹ́ fún about six seven months. ok ok ọjọ́ tí ẹ̀dẹ̀ tí ń wo program yẹn tí gbọ́ pé mo sọ pé mi ọmọ olúkàrẹ́ ọmọ olúkàrẹ́ àlèlàrí ọmọ arógun máṣe ọmọ aṣọ̀tẹ̀ márù ọmọ àtijọ́ alájẹpọ̀ mi gbóná ẹ̀ tí wò mí débẹ̀ rí. ok so obìnrin tó ṣe sí pé ok. Mm-hmm. so nínú àwọn tí mo sọ̀rọ̀ rí yẹn ta lẹ láìkì jù nínú wọn tí ẹ ní personal interest sí tí ẹ fẹ́ kí. lọ́dọ̀ eh, ẹgbẹ́ ẹ̀yin àti kéwà yẹn wàhálà yín pọ̀ <laughs> ẹ̀yin àti kéwà wàhálà yín pọ̀. ọ̀rọ̀ yìí ti yé mi ó ti yé mi torí ẹ ní gbà míì pé ẹ ní bí mo bá ṣe ń sọ̀rọ̀ pé ẹ fẹ́ káwọn èèyàn kọ́gbọ́n lọ́rọ̀ mi ẹni bá ṣe wá ń pariwo ẹ ló máa ń dàbí personal interest personal interest bá mo léèyàn ṣe nǹkan fún yàn ẹlẹ́yàn ṣe èkà fún yàn wọ́n ní. ọ̀hún pìtẹ́ǹtì ẹ̀ yẹn ó máa ń dàbí ẹni pé bí ẹni pé k1 gan ló jàre yín. ẹ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe rí àbí. bẹ́ẹ̀ àwọn àdíje gbogbo ẹ̀ o some of them. ok ní èwo lẹ rí tẹ́ rí pé òun ló jàre mi ṣe ti rí pé nísìnyí báyẹn mọ̀ pé thank God you know my place you ẹ ti mọ mi ìlú mi rí. one minute Okay. Yes. Eh, eh, eh, Kọ́ máa lọ fún yín ticket. Mo ṣì ní ẹ́pìsì mi náà mẹ́kàn ní jẹ́kẹ́nu mi máa jì nítorí tẹ́nu mi bá jì ó lè sọ pé olúwa ò pay attention. Hmm. So just give me one minute I will pass right now. Okay. Mm. So ẹ ti kọjá báyìí náà ó bíi thirty seven. mo sì ń wọ́ọ̀tì iná yìí tó má lọ tán rẹ̀ dùn yìí wà. America. That's good. Ah, ah, mo ti kọjá báyìí, mo ti wà ókè. All right. so, so your eh. k one is actually your person. You are a fan of k one. kòsí no nọmba wọn ká tó máa kọ̀tínú. ọ̀sánà k1 tẹ̀ láyé mi ìṣeré ẹ̀mí ọ̀gbọ́n mi tẹ̀ ń k ẹyọ kan mísíkì ẹ̀ tí mo máa sábà ń gbọ́ lẹ́kọ̀ọ́kọ́ ní kébí kí ló ṣe tó máa ń sábà if you don't dẹ̀ mọ̀ pé ní téèyàn bá sí ọlọ́run wà ń bẹ̀ ẹ mọ̀ pé nísìnyí máa gbọ́ ẹni tó bẹ́ẹ̀ ṣe sọ ni o ẹni bí mo bá ti wá ń sọ̀rọ̀ yẹn ó yẹ kí mo ń sọ̀rọ̀ yẹn káwọn èèyàn lè kọ́gbọ́n ni mi ní káwọn èèyàn kọ́gbọ́n mo sì ń ṣàlàyé kí ba lè justice gbà ni ṣẹ̀tàn ní sáà yes mo ń ṣàlàyé pé káwọn èèyàn lè gbọ́ nǹkan tó o nǹkan táwọn èèyàn ṣe fún mi rèé o kí n lè rí ṣó ti eyín mẹ́yìn ọlọ́run má ṣe wá ní object of pity but like okay. people to understand you understand me just like biru bẹ́ẹ̀ náà ṣe sọ́nsìn bó dà pé òun ló máa right me. kí lẹ rí ali ara àwọn particular area kan tí people mo ṣe máa present ẹ ní tí máa sọ pé kò dẹ̀ ní tá a fẹ́ ní tó ṣe báyìí mi kò ní tá a fẹ́ ní tó ṣe báyìí bí. <laughs> èpè yẹn gan máa ń bà èmi gan lẹ́rù. ok òun lẹ̀ ń sọ ok ẹ̀hẹ́ ṣé mo pé ẹ jẹ́ n sọ kọ̀ọ̀kan fún yín. ọmọ olúkà rẹ̀ tó ju èpè. kí lẹ sọ. <laughs> fóònù yẹn ní ìmọ̀ bóyá ọ̀dọ̀ yín ni fóònù yẹn ti ó kàn ń fè tó ń fè bákan bákan. o kò dẹ̀ fèlì bí adẹ gbọ́ kedere o. mo ń gbọ́ sí ó kàn ń break ó ń break lẹ́kọ̀ọ́ mo ń gbọ́ so mm-hmm. èpè yẹn ẹ ṣe pé èpè yẹn lè solve problem mi. ẹ tí àwọn èèyàn ò bá nígbà ẹjọ́ tí a rò gan tá a ṣàlàyé kò sọ problem máa sọ fọlọ́pàá nàìjíríà ẹ máa gbọ́ ẹ ṣe mọ̀ kàn ń sìn yín ẹ lẹ́ máa ń wò mí bọ̀ bí mo ṣe rí mo rí pé wà bias ṣé ti yé yín but kò sí problem ẹni right ẹni right ẹni right láti wà bias is a nature is ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ kò sí mi lè blame me for it. àmì nǹkan tẹ́sí ẹ̀ sọ yẹn ẹ máa gbọ́ ẹ máa gbọ́ tí bá kàn. bẹ́ẹ̀ni. ẹ. so ẹ̀yin lẹ́dẹ̀ mọ ìdí yẹn ẹ̀yin lẹ́dẹ̀ mọ nǹkan tẹ fẹ́ achieve bẹ́ẹ̀ but no not everybody knows exactly what you try to achieve. okay what i'm trying to achieve okay kí ni nǹkan tí ẹ rí gangan yàtọ̀ ẹ ṣe mọ̀ ti sọ pé bí mo ṣe ń sọ yẹn tí wàá sọ èmi fúnra mi mo wá sọ nǹkan tí ẹ lè tẹ̀lé complain lé lórí now èwo lẹ wá gbọ́ ní part wo lẹ gbọ́ tó fi jẹ́ pé ẹ wá wò pé òun ló máa jẹ̀bi òun ló èmi mo jẹ̀bi part wo lẹ gbọ́. mi ò kọ kò sí particular one. ẹ kí ló dé tí ò bá jẹ́ pé ẹ máa gbọ́. ẹ máa bínú ẹ máa bínú sọ̀rọ̀ ẹ máa ṣépè ẹ máa torí fìdí yẹn lèmi ń wò. ok ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ṣé mo lè gbàdúrà kan fún yín ṣé mo lè gbàdúrà kan fún yín. àdúrà. ṣé ẹ lè gbàdúrà kan fún mi. irú àdúrà wo tí màá ti ṣèpè bẹ́ẹ̀ ṣépè fún ẹgbẹ́ ò lè mú mi. ẹ máa gbọ́. ẹ sọ pé nǹkan tí kéwọn bá ṣe kéwọn wọ́n ṣe fún àbúrò mi àbọ́mọ mi àbí. mo ní nǹkan tí kéwòn ń ṣe fún mi ẹ ti ẹ àhà ṣe ti rí <laughs> ṣe ti pé ẹ̀yin gbogbo fúnra ara yín àní ọlọ́run gbọ́. àmì ìjẹ́ ẹ̀ tí ì sọ ẹ ti sọ lára nǹkan tó pé ìdílé wọ́n ń ṣe o. èpè ni bọ̀ kígbà tó jẹ́ èpè ń sí tí mi ò tí ì sọ jáde tẹ́yìn fúnra yín tí wọ́n sọ pé mi ní fi agídí sọ mi dẹ̀ ní fi ìkọra sọ máa kàn cool down láti sọ ní ẹtì ọ̀nìtà torí ẹtì pé bí mi ṣe máa ń fi agídí àti ìgbé mi ní fi agídí sọ ẹtì ọ̀nìtà bọ̀ tẹ̀yìn fúnra yín sì ti sọ jáde pé nǹkan ti pé ẹ̀ ní sàmì pé kò lè mú pé ìtìkẹ̀wọ̀ ń ṣe o tó ṣe fún mi o pé kò ṣe fún ọmọ yín àwọn obìnrin kó ṣe fábúrò ní àwọn obìnrin o ẹni pé kò lè ràn yín torí pé ẹ ti gbarú àdúrà yẹn ẹ ti gbà bí èpè torí ẹ mọ̀ pé nǹkan burúkú ló ṣe kí lẹ tó wá blame fúngbà tẹ mọ̀ pé nǹkan burúkú lẹni yìí ṣe tẹ tó wá sọ pé òun definitely ó lè jẹ òun ló right ni. no ah, mi ò bá yín débẹ̀ o tó bá jẹ́ ẹni o I'm not trying to judge no no no ẹni pé bí mo ṣe sọ yẹn ẹni bí mo ṣe ń ṣe yẹn ọ̀rọ̀ kéwà especially yẹn ẹ mọ̀ pé mo sọ pé kẹ́ ẹ dáhùn nínú gbogbo àwọn tí mo ti ń sọ̀rọ̀ wọn yẹn ẹni mo ní kẹ́ ẹ mẹ́ṣẹ̀ nìkan ẹni ti kéwọ̀ yẹn ẹ sọ ní sáà yẹn mi pé you love one of his music it's possible you are sent by him it's possible you are sent by one of his fans. It's Yes farabalẹ̀ mú ká máa wà lóògùn tètè nìyẹn àjọ wà ní àjọ wà àjọ máa ṣe kíní ọmọọba ọmọọba ìlú àbí fi ń pe oyè ẹ̀yẹ ọmọọba ìlú mọ̀ká àbí fi ń pọ̀. you see you that you say you are not his fan you know everything about him. mi ò ṣe pé wà kí ṣe anyway ṣé mọ nǹkan a lè wárú a lè wárú ẹ̀ tì mí ẹ máa gbọ́ ọ̀rọ̀ agídí kọ́ lélẹ́yìí ọ̀rọ̀ tó make sense mò ń sọ ọ̀rọ̀ agídí kọ́ lélẹ́yìí níta sọ síbẹ̀ yẹn ni pé no ìbá ó tiẹ̀ tó bá tiẹ̀ jẹ́ pé ó ràn yín náà kò ṣe kankan kò yẹ yín bẹ́ẹ̀ yẹn. kí ni ìjẹ̀sà wá dọ́dọ̀ ìjẹ̀bú àwa ìjẹsà gan wọn kì í jẹ́ ká fẹ́ jẹ̀bú ń bọ̀ àdírẹ́sì bó ni mo lọ. èkìtì nìyá ẹ èkìtì nìyá èkìtì nìyá tó bí so èkìtì nìyá tó bí it's not a that one is not kò ń ṣe nǹkan tí nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ẹ wà bias ẹ ẹ ẹ ẹ ẹ judge right ṣé ti yé so torí pé ẹ sẹ pé máa ń wò mí yẹn you are ẹ mọ̀ pé fans kéwọ́ lè jẹ́ fans mi náà ó ti yé yín mẹ́yẹn bí mo dẹ̀ ṣe ń sọ̀rọ̀ kéwọ́ náà ó lè jẹ́ òun ló push yín to be watching my platform actually. So I'm not still angry because of that. I'm telling you okay. seriously. Because message they sent to me, any Auto you are too good and better than all of the way. That's way, all the way. You run your program and message. I really love your, bẹ́ẹ̀ ṣe kò eh. I really love your show, but you need to re, a reliable man to support and back you up my number is this ẹ wá fi number yín sí let's talk. kódà ẹ jẹ́ ẹ jẹ́ kí n bèrè question kan lọ́wọ́ question yẹn lè wà fọ́ ni o do you have do you have a man do you ṣe ẹ lọ́kọ abẹ́ ní boyfriend abẹ́ ní. kí ló dé tẹjọ ń gbìmọ̀. kí ló dé kò dìgbà tẹ́mi bá gbìmọ̀ no kò need is my personal life i don't need to tell you if i have or not okay. no no no no no no nǹkan tí mò ń sọ láti sọ ni wípé. ipe mo máa ń gba ọmọ ìmọ̀ràn kan mi ò gba ìmọ̀ràn lọ́wọ́ ọkọ mi ni àbí mi gba ìmọ̀ràn lọ́wọ́ boyfriend mi. two heads is better than one. bí àwọn fẹ́ ṣe nǹkan gbà mí tó bá fi lọ. two good head ni o two good head ló better than one o kò ń ṣe numbskull kò ń ṣe orí tó ti tí ọpọlọ ò sí ń bẹ o kò ń ṣe orí tí alára àwọn egungun tá a bá pàdé ní. Eh, value of dry bone orí tó pé orí tó correct orí gidi kò yọ orí burúkú. so that's the message you sent to me anyway but now I can eh. understand no problem uh, I call you today but thank you for your encouragement but I want to be sincere with you you are biased it shows that you have a personal uh, you are not telling me You are not just calling. You don't just send message to to advise me. You you just want to tell me that okay, oh, I'm talking about K1. You don't like it. A lot of people ti bá mi sọ̀rọ̀ rí. Wọ́n máa back. We are n gbàgbé ọ̀rọ̀ K1 pé everything máa wà okay later pé kí n gbàgbé ẹni tó ṣe oore fún yàn lè ṣe ẹni tó ṣe burúkú fún yàn lè ṣe dáadáa because ọ̀rẹ́ wọn láìkẹ́ wọn ọ̀dẹ̀ fẹ́ kéèyàn máa sọ̀rọ̀ yẹn because it will be affecting him lójoojúmọ́ but instead of them to say pé kẹ́ ẹ kúkú sọ fún àbí ẹni tó bá ràn yín àbí ẹni tẹ́ bá ní tó bá correct àbí tó bá kọ tó bá le tó bá relate mọ́ kẹ́ sọ pé bó ṣe ń behave kó má behave mọ́ torí mo fẹ́ fi gbàdúrà fún yín gan ẹ jẹ́ ń sọ fúnra ara yín ẹ ti sọ jáde lẹ́nu yín ẹni tẹ́ lè jẹ́ kó fi ṣàdúrà fún ọmọ yín kó fi ṣàdúrà fún àbúrò yín kó fi ṣàdúrà fún ara ilé yín ìyẹn pé nǹkan tó ṣe yẹn kó ṣe fún yín ìyẹn lẹ wọ́n sọ pé èmi ń dà pé mi mo rọ̀ǹgẹ̀ ṣèbí tí n bá rọ̀ǹgẹ̀ ó yẹ kẹ́ lè gbárù ẹ̀ ládùúgbà kẹ́ lè gbá pé òkè o ní tó ṣe yẹn o kọ́lọ́run lọ. nǹkan tó tẹ̀ ṣẹlẹ̀ ni pé mo ti ẹ̀ fún ní permission kẹ́ gba àdúrà yẹn i don't deal with for because kò sí nǹkan tó jẹ́ àmì àti kéwọ̀n pa papọ̀ àtàdúrà o àtẹ̀pẹ́ o kò sí nǹkan tó lè ṣe ẹnu méjèèjì ṣe yẹ yín sìn kò sí ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ yẹn bá bá sùn pọ̀ òun ló ń jarun pálù ṣé mi jarun pálù ṣé mi sùn pọ̀ no but kéwọ̀n yẹn torí pé ẹ̀sùn pẹ̀lú kéwọ̀n yẹn but ẹ support ẹ ẹ ní bí mo ṣe máa ń sọ̀rọ̀ no ṣe rí ẹlòmíì kò pàdé kéwọ̀n gan rí but ìyá máa gbẹ̀jẹ̀ ẹlòmíì náà ò dẹ̀ pàdé ẹlòmíì rí. mi ò dẹ̀ nídìí ẹ máa gbọ́ ẹ máa gbọ́ èló gbọ́gbọ́n lè ra ẹ̀ gan. no ẹ máa gbọ́. mo máa ń lọ sí nàìjíríà every every every six months mo lọ nàìjíríà. ok mi ò anything lọ́wọ́ ẹ̀. ẹ dẹ̀ ń drive ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ọ̀nkú ọmọ ìjẹ̀ṣà ẹ dúró ẹ máa gbọ́. ṣé mo wí pé ẹlòmíì kò mọ̀yàn rí bẹ́ẹ̀mi ṣe wà ń sìn mo máa ń gbèjà àwọn ẹlòmíì tẹ́ pé face to face mi ì tí ì rírí tọ́ bá sọ̀rọ̀ ẹni yẹn báyìí máa nírọ́ ni wọ́n pa mí ìwà ọlọ́run dáríjì mi ó lè má jẹ́rọ́ ni wọ́n pa ń pa ẹ̀ àkàìmọye politician not ta máa So tó ti yẹ yín ẹ máa gbọ́ personal ètò ẹ máa gbọ́ máa ẹ máa gbọ́ ẹ jẹ́ ńlá ṣé mo pé mo jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ ṣé mọ̀ torí personal interest ati pe wọ́n ní òkè mo ti gbọ́ pé wọ́n ló ṣe dáadáa fún ẹni méjì kan rí bì kan àbí tí mo ti rí so àwọn bíi eighty four tó kù yẹn àbí eighty eight wọ́n wá ń complain wọ́n ní one mistake or the other wọ́n ní one eh, issue or the other pẹ̀lú ẹ̀ mo wá fẹ́ kọ́ńsọ̀ torí èèyàn méjì tí mo ti gbọ́ yẹn ó wá ń jẹ́ kémi máa sọ pé irọ́ ni o irọ́ ni àti bó ṣe ṣe sẹ́mi ẹ̀ tó ń sàn èèyàn lè máa mọ̀yàn rí kó máa jà fún yàn ṣé ti yé yín bẹ́ẹ̀ mi ò blame yín mi ò blame yín but nínú message ẹ send sí mi nínú message ẹ send sí mi nínú message ẹ send sí mi ẹ ẹ tiẹ̀ sọ fún mi rárá pé bí mo ṣe the deal with uh, the NSC is 24 0186. Is the, is the second door is not working? Is it working? on. Do you, uh, do you have a big truck or? No, I have a um, uh, tw- um, twenty-four footer. Do you have a uh, power jack in the back? Of yeah, yeah. Yeah, you just want to pull up right behind you? This one right here. Yeah. Oh, okay. All right. Oh, okay. Ẹ̀hẹ́n mo ń gbọ́ ìjàre àǹtí Ọ̀tọ́bọ́lá. Ẹ bá ti bú wa lé ní ìbá ìtúwàt. I will be thinking about you all day. I'm not abusing you. Iṣẹ́ ti ní sọ̀tì kankan. I'm not. Mm-hmm èmi ò kì í sọ̀tẹ̀yàn nínú nǹkan tẹ́ ẹ sọ fún mi ní mẹ́sẹ̀jì tẹ́ ṣe ṣe ń gbọ́ ẹ sọ fún mi pé ókè o madam ẹ ti ń ṣe nǹkan bẹ́ẹ̀ ṣe máa ń ṣe láàrin nǹkan tẹ́ sọ fún mi pé ẹ láìkí program mi gan o ẹ ní nǹkan tẹ́ fẹ́ sọ níbi ibì kan níbi òyìnbó kan tẹ́ kọ pé among them pay you are the best ẹ sọ síbẹ̀ nǹkan tẹ́ kọ nìyẹn ẹ wá ní pé but I need somebody to support me ṣé ti understand àti pé àwọn èèyàn yẹn wọ́n máa sọ pé à ah, forgo and forgive some people so that they can support you so that you can grow ìgbà tí mo ti mo ti grow rí mo dẹ̀ tún grow sí àwọn ibì kan lè wà ó lè má mo lè má débi tí mo fẹ́ dé lónìí but I believe that mo máa débi tí mo fẹ́ dé tọ̀tọ̀ ni you understand mi ò dẹ̀ dúró sójú kan mi ò takú sójú kan there was a time tó yẹ pé o lè máa make owó kó máa make àwọn other things yes some people may be making money and they are not making other things and some people may be making other things tó tún dáa tówó gan ò tiẹ̀ lè rà fún ọgán tó bá ní tó yẹ pé àdámù rẹ̀ wọ́n lè má make owó mọ́ ṣe fẹ́ so i believe ṣe ti understand so ẹ wà bias but mi lè purọ́ fún yín mi ìbínú torí à o èèyàn máa ń support èèyàn kéwọ̀nù ní fans all over the world ẹlòmíì ó dẹ̀ lè má jẹ́ ìyàn lẹ ní tó jẹ́ fans ẹ̀ tẹ́ tó wá jẹ́ nìkan tó tún jẹ́ fans tó yẹ pé tó jẹ́ fans ẹ̀ ló jẹ́ ló jẹ́ friend ẹ̀yìn ẹ gbàgbé mi lẹ́ẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú kéwọ̀n ẹ gbàgbé yẹn kọ́ là ń sọ but message ẹ send sí mi sí mo dẹ̀ wọ́n náà yín but ẹ dẹ̀ tún sọ fún mi pé nǹkan tẹ́ ẹ kàn sọ mi ò like òun náà ni wípé ẹni mo máa ń ṣe bíi pé mo ń ṣe nǹkan ní bíi pé wọ́n ló right mi àmì ló pé èmi mo wrong pé òun right pé so owó dẹ̀dà pé mo ń ṣe lórí personal interest gbogbo nǹkan tó ló ṣe yẹn ẹ̀rí kankan tó bá dì ń bẹ irú èèyàn bíi kéwọ̀ nìyí ẹni wonderful díẹ̀ bá mi kí family yín sà báyìí sà. Mm so message tí ẹni yẹn send sí mi lára message tí mo kàn ti lórí platform mi kan yẹn mọ̀ mi platform mi mi ò ní débẹ̀ for a long time mo kàn ní kí n dé messenger yẹn mo ṣe fẹ́ mo kọ̀ọ̀kan sí mo wá rí mo wá ní jẹ́ nǹkan orí bíbà náà mo ti rí lẹ́ǹkan you understand me so wọ́n dẹ̀ ti send ó ti tó jọ́ mẹ́ta bí jọ́ mélòó kan náà ti send ẹ̀ bí jọ́ mẹ́ta kan so lára àwọn message tí mo rí mẹ́ẹ̀ mo wá ní kí n kà jáde ṣe lára àwọn nǹkan tí a máa ń rí nìyẹn èmi náà mo gbèjà àwọn èèyàn nígbà tí máa ń sọ̀rọ̀ president Bola Ahmed Tinubu àwọn èèyàn máa wá lóríṣiríṣi wá níṣẹ́ mo mọ̀ wọn personally ni àwọn tó ti wà pẹ̀lú wọn wọ́n sọ oríṣiríṣi bọ́ tí nǹkan tèmi tún rí ó lè má jẹ nǹkan tí wọ́n rí ẹlòmíì máa ń ran síyàn ẹlòmíì kẹ̀dẹ̀ rèé ò ṣe right o nígbà tá a rán Jésù sí màdámù yẹn èyí tó máa ń pọnmi tó jẹ́ pé ọkọ̀ ó ti wọ́fọ́ púpọ̀ a Jésù sí i ó ń bèrè omi lọ́wọ́ ẹ̀ kò ń rí lè ṣe pé bóyá ó ní ìdòmi yẹn ó ti yé yín adẹ̀tún rán jésù sí magdalene náà ìyẹn tí ó tún lọ bá níbi àgbèrè yẹn a máa ń rẹ́lò míì síyàn torí pé kì í ṣe pé torí pé ó ṣẹ̀ àbí kò ṣẹ̀ a kàn rán sí láti ràn án lọ́wọ́ àti láti speak fún àti láti gbà á ó ti yé yín bọ̀tẹ́ bá ṣe rí ẹni yẹn ẹ máa ti mọ̀ pé wà bàyà sódẹ̀ wà send iṣẹ́ torí mẹ́sẹ̀ tó send sí mi náà ni pé òun lẹ ṣe wá gbọ́ létà ṣe pé do you have anybody in your life what is your business with that ó dẹ̀ tún sọ pé òun ò wóbìnrin o èmi gan ṣé mo kọ lẹ́tà pé mo wọ ọkùnrin ni definitely lára àwọn ọkùnrin tó yẹ pé oríṣiríṣi ọkùnrin dẹ̀ ló wà àjàjà àwọn tó wà lamẹ́ríkà yẹn àti Canada wọ́n máa àwọn tó bá máa ń sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ náà máa bẹ̀ sí àti wọ́n ti bẹ thousand of people sí mi ní orí mídíà yìí ṣótiyé tó yẹ pé wọ́n fail fail fail fail kò sí nǹkan tá àti ìyàwó kílà àti ìrírí lórí mídíà yìí a ti ń sọ̀rọ̀ níbi báyìí téèyàn ń pè mí tó lóun ṣiṣẹ́ pẹ̀lú FBI tí ò dẹ̀ ń ṣe FBI tó gbé ìbọn jáde lórí live yes àwọn fídíò yẹn wà níbí báyìí tó pè wọlé nígbà yẹn tó pè sórí fóònù mi báyìí nígbà tí mo máa ń ṣe mi ṣe calling show ẹ pé stop calling causing children you are causing their children you lie against them and you are causing their children Money what I lie against them ṣó ti yẹ yín mi ìdẹ̀ purọ́ mọ́ ń kéwọ̀ mi ìpurọ́ mẹ́nìbọ̀dì mi ò lè sọ gbogbo tó ń ṣe fún mi tán ṣó ti eyín so àwọn ọwọ́ tó kàn gbé wá yẹn wọ́n fẹ́ gbé ọwọ́ wá pé we are connected yes ọwọ́ tí àwọn yẹn gbé wá ni pé we are connected anywhere ọmọ kéwọ̀ máa ń sọ ńgbà mi ìfẹ́ máa dárúkọ gbogbo àwọn ilé ọ̀rọ̀ kéwọ̀ mi ìfẹ́ máa dárúkọ ó máa ń rùn kéwọ̀ ni smelling nígbà yẹn tí mo fẹ́ kó Nàìjíríà tí bá ti tó bá ti pé mo jáde láti mo kàn lọ airport àbí lọ bẹ̀ fún ticket má ṣàṣeyé lára ní airport ẹ̀ ìyá máa sọ pé my daddy in London my daddy in Canada my daddy in America my daddy in kiriko lára àwọn ọmọ ẹ̀yẹn ni o tó máa bẹ̀ pé kọ́ máa ṣe wọ́n máa fún ẹ ní update wọ́n máa fún ẹ bọ́mbà tó bọ́mbà so gbà tí ẹ̀ ṣì ń dúró báyìí ọlọ́run ló wà pẹ̀lú wa àwọn ọmọ kéwòn wà náà wọn kúrú rẹ̀ àwọn fans ẹ̀ wà náà wọn kúrú rẹ̀ àwọn tó fẹ́ ọmọ ẹ̀ tí àwọn ọmọ ẹ̀ bá sùn lọ́kùnrin àbí lóbìnrin gbogbo wọn wà nínú kúrò ẹ̀ àwọn tó kàn tún jẹ́ tóun náà tún ti bá sùn rí tó ti jẹ́ pé wọ́n ti wá gbàgbé gbogbo òsì tó ti gbé pẹ̀lú ayé wọn àwọn náà wà nínú kúrò ẹ̀ àwọn tó kún jẹ́ pọ́npọ́gbé orin ẹ̀ lásán tí wọ́n wo from distance ṣe pé wọn ò mọ live ẹ̀ àwọn náà wà nù supported so how many people la máa sọ pé a fẹ́ ṣe kiri fún ẹni tó bá dẹ̀ nítorí ẹ̀ lóun náà ṣe orí àwọn míì máa ń wí pé à wọ́n fẹ́ràn bó tẹ̀ pé wọ́n ṣe nǹkan burúkú amúdẹ̀rí ní nàìjíríà pé Nigerians wọ́n máa ń like nǹkan tí ò da òun náà ló fi jẹ́ pé tí orílẹ̀-èdè wa bá fẹ́ ṣe nǹkan tó dáa àwọn tí ó like nǹkan tí ò dáa yẹn wọ́n máa ń pọ̀ ju àwọn tó like nǹkan tó dáa lọ wọ́n fẹ́ máa mú nǹkan tí ò dáa yẹn sórí line láti bà nǹkan tó da jẹ́ láti sọ fún ẹ pé without this person because èmi ò mọ reason tó fi sọ pé ẹ ó ṣe dáadáa you you need a man in your life ṣé òun ló máa sọ fún mi ni mo mọ nǹkan tí mo need nsìn òun kọ́ ló tiẹ́ tọ́lọ́run bá tí ọkùnrin bá wà lẹ́yìn èèyàn tọ́lọ́run ò sí lẹ́yìn ẹ̀kọ́ tọ́lọ́run bá tọ́kùnrin bá wà lẹ́yìn èèyàn tọ́lọ́run ò sí lọ́yìn ọkùnrin àtòun náà kí ló máa ṣe kí lẹ́ni yẹn máa ṣe but thank God pé wà lẹ́yìn wa you understand me but message tí mo rí yẹn kò ṣe ònìkan ni message tó wà níbẹ̀ but message yẹn ó ní ìtumọ̀ ó dẹ̀ tún sẹ̀ ní nọ́mbà ẹ̀ ni mo ṣe pé sọ tẹnu ẹ̀ kò wí ẹ̀ dẹ̀ rí pé èmi náà kẹ̀dẹ̀ rí ẹ̀ rí ẹni tó bá lọ́gbọ́n tó bá dẹ̀ wò wá náà máa mọ̀ pé definitely these people are biased ó ní ẹ eh, definitely bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe yẹn ẹ eh, máa máa ṣe pé fún kéwọ ìyẹn mi pé gbogbo nǹkan tó bá wù kí kéwọ ń ti ṣe kò qualify fún pé ṣé nǹkan tí kéwọ ń ṣe ṣé ó qualify fàdúrà ni nítorí kálukú bá ti qualify fún la máa fún ní tó bá qualify fún tó bá jẹ́ àdúrà kí wọ́n jẹ́ ká mọ̀ pé òkè ń báyìí ló ṣe fún Bọ́lá o tó fi qualify fàdúrà o ṣó ti yé so nítorí kálukú bíbélì ẹ̀sìn fi síwájú ọ̀nà méjì ní ikú àti iyè nítorí kálukú àti ṣe ló máa gbà tí n bá ṣe pè fún yín owó qualify ẹ̀ ni lọ́dọ̀ mi tí o ba de qualify lọ́dọ̀ tiẹ̀ wá sọ fún mi nǹkan tó ṣe o ẹni tó yẹ pé mo fẹ́ sọ̀rọ̀ mo ní check in gbàdúrà fún yín kò tí ì mọ̀ mo lo. ó dẹ̀ ti mọ̀ pé ó la ó ṣe pé èmi mo ràn gbogbo ohun tó ṣe fún mi láyé o kọ́lọ̀ bá mi ràn irú èèyàn bíi kéwọ̀n ẹni tó máa perform irú ẹ̀ fún ẹ o àti fọmọ yín o fábúrò yín o ọkùnrin náà obìnrin ìyàwó yín gan kọ́lọ̀ bá mi fún ní spirit ó ti yẹ to ma máa bẹ̀rẹ̀ sí ti yé bẹ́yẹn wọ́n lè mí ní pé ọkùnrin lòun irúgun ọbẹ̀ àdúrà yẹn ò lè ṣẹlẹ̀ fóun ọlọ́run lè tọ́nu obìnrin tó bá wà láyé wọn kó tọ́nu ẹ̀ sírú ẹ̀ ó ti yẹyin bẹ́ẹ̀ á dẹ̀ dá láàmú á dẹ̀ di wíṣì á di wizard á di ọ̀gbáǹjẹ sí lọ́rùn ó ti yé bẹ́ẹ̀ so but fúnra ara wọn náà thank God pé wọ́n fúnra ara wọn judge wọ́n dẹ̀ tún fúnra ara wọn ṣe kíni wọ́n fúnra ara wọn sọ wọ́n tún fúnra wọn counsel because he cannot allow me to pray such prayer for him kò lè fi irú kéwọ̀n ṣàdúrà fún ọ̀tá ẹ̀ that's that's it but nítorí pé ó fi gift yẹn ó ní gift ṣùgbọ́n ní gift Lucifer òun ló kọrin òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ orin ló máa fi ń jí Ọlọ́run ó ní gift so kò jẹ́ nǹkan fún wa thank you kò jẹ́ nǹkan kan èèyàn lè ní gift ó ti yé mhm. Ọlọ́run ló ní ṣé ti yé yín mẹ́yẹn mhm. but téèyàn bá ní gift personality tọ́lọ́run fún tó ní kó ọṣẹ ìsìnkì ní àwọn personality tó tún wá sọ̀rọ̀ ẹ̀dá ìsìnkì bẹ́ẹ̀ wọn láìka ara wọn wọn ò dẹ̀ lè gbà kó pàdé irú k1 ní kínní so nǹkan tó sọ yẹn ó wrong èmi kọ́ ni mo wrong k1 so lára àwọn tó jẹ́ bíi fans àbí lára àwọn tó máa ń bẹ̀ ẹ̀rẹ̀ wọdún tó sọ pé òun ti wà ní America twenty something years so àwọn tó ti ó ti yín mẹ́yẹn twenty something years yẹn bíi California àbí tó lòun wáyé wọ́n á ti lọ bẹ̀ lọ jó wọ́n á ti tó ti expire síbẹ̀ ṣó ti yé ó lóun dẹ̀ tẹ̀tẹ̀ gbà tó dẹ̀ tó máa ṣe tán ní every six six months ẹ̀dùn dẹ̀ máa ń lọ lé kí ló kàn wá pẹ̀lú six six months kí ló kọ̀ wá pẹ́ nìkan ó lọlé láti ṣé ọdún tó dé Amẹ́ríkà ní twenty six years ago twenty seven years yẹn ló bẹ̀rẹ̀ sí lọlé ni ó lè tó bẹ̀rẹ̀ sí lọlé sí ó lè má ti pé five years àbí ten years so nínú twenty seven years yẹn bóyá ó lo fifteen years ń bẹ̀rẹ̀ kó tó ti kó bẹ̀rẹ̀ sí lọ́nà lọlé so tó wá bẹ̀rẹ̀ sí lọlé yẹn kò mean anything but that message tó fẹ́ pass ara àwọn ọkọ̀ tá a máa ń fèsì náà ní orí mídíà nìyẹn ṣó ti yẹ yín bẹ́yẹn mm-hmm. so ngbà tó fẹ́ condemn sí o tiẹ̀ lè sọ pàtó irú ṣáàtì kan nínú nǹkan tí mo sọ so, pé kí wọ́n ń ṣe tí mo fi ń ṣe pé ó lè sọ kẹ́lẹ̀ mọ́ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n bá bẹ̀ níṣẹ́ pé ẹ lọ bá ẹ lọ sọ pé kó má ṣe pé fún kéwọ̀ mọ́ ṣó ti yẹn lára wọn nìyẹn àbí tó jẹ́ pé ó ń ṣe irú tí kéwọ̀ ń ṣe tó ń bẹ̀ níṣẹ́ because wàá lè sọ pé mo wo ṣáàtì ẹ̀ à mo wò ẹ́ dáadáa ọ̀rọ̀ ẹ̀yẹn ńgbà tó sọ báyìí báyìí tó sọ báyìí báyìí tó sọ báyìí báyìí ok mú kan jáde nínú ṣáàtì mo sọ mo fi ń ṣe pé fún kéwọ̀ yẹn o lè sọ ṣáàtì kan báyìí mo ní odò òdì tí ń wò mí tó bá ń wò mí ṣé o máa sọ fún mi pé òkè tó bá wò mí sí wàá máa sọ fún mi pé ṣé mo lọ́kùnrin kan nínú ayé mi lára àwọn tó máa bẹ̀ náà nìyẹn tó máa ní pé kó wá dẹ sí ẹ bí o lè fọ́ọ̀lù fún wọn tó máa máa fa ayé ẹ gbá tébù tennis tó máa máa fi ẹ ṣe òṣì lórí mídíà kéwọ̀n owó tó bá ṣe fẹ́ fún mi bó ṣe máa rí fún ẹnìyẹn tọmọtọmọ bó ṣe máa rí fún ẹnìyẹn àti gbogbo ẹni tó bá súnmọ́ ẹ kéwọ̀n bó ṣe bá ṣe fẹ́ kó rí fún mi àti gbogbo nǹkan tó ṣe fún mi bó ṣe máa rí fún ẹnìyẹn tọmọtọmọ àti gbogbo àwọn tó súnmọ́ yẹn àti obìnrin tó bá sùn àtọkùnrin tó bá súnmọ́ yẹn bó ṣe máa rí nìyẹn o so ìyẹn bó ṣe jẹ́ so lára irú nǹkan tó sẹ́ni sí mi nísìnyí kí n pe òun tó bá jẹ́ pé ẹnìkan tó ń wọ́kùnrin sí ẹ má jẹ́ ntọ̀ yìí this second time mo kàn mú jáde mẹ́rin ọlọ́run mo ti rí ṣáàtì láti bíi four days ago yẹ ọjọ́ tó ti sẹ́ni ẹ̀ gangan ló ti fún mi notification níbì kan bọ̀ bí mo ṣe fẹ́ mú nǹkan sí ni mo fẹ́ ka mú nǹkan wá pé àwọ̀ ìrídìí ti wá ti ṣe tán ó ti yé mẹ́yẹn tó bá jẹ́ pé ẹni tó jẹ́ pé láìkọ ọkùnrin bó àwọn obìnrin míì ṣe máa ń fall into their traps ni you cannot use that to trap me mi Bọ́lá Fọláṣadé mo ti rí tó bá rí olóúnjẹ tó rí mi tó gbójú mo ti fà jẹ tipẹ́tipẹ́ mo ti gbàdúrà síwájú àwọn nǹkan kan kò ní lè ṣẹlẹ̀ sí mi ọlọ́run dẹ̀ni yóò ṣẹlẹ̀ sọmọ ní tí bá ní kò ní ṣẹlẹ̀ sí mi yẹn aburú yẹn so o ò lè o ò lè sọ pé ṣé ọkùnrin nísìnyí ṣé ó ṣe ìfẹ́fẹ́ wá gbàtà ṣe ń sọ nígbà six years ago five years ago yẹn mi ní rí mẹ́sẹ̀jì ọkùnrin mo máa rí mẹ́sẹ̀jì ọkùnrin fifty a day kì í ṣe èyí tó máa sọ pé èmi lè sọ pé send your account number I'll give you money pọ́ mi kì í ṣaṣẹ́wò náà bìkọ́ bó ṣe ń dùn yẹn tó bá ti ń blow tán rí ẹ níta yẹn everybody fẹ́ já ẹ jẹ ni and tó bá tó bá dẹ̀ wá lọ fall fún tó kàn lọ́wọ́ pé àwọn èèyàn kàn fẹ́ràn ẹ̀ wá kàn rí pé wá létà ni wá ti wá mọ̀ ìpọ́wọ́ wrong person ló wrong people ló wà lórí platform ẹ àwọn òṣì tó ń ṣe bí ìgbà yẹn tí wọn lè ṣe fún mi mọ́ǹsìn like ẹnìkan kọ̀ọ̀kan tẹ̀ déédéé dìde kókò máa send message mi máa kọ́kọ́ fèpè bá yí ẹ̀ jẹnu why you send message to me àbí kẹ́nìkan kọ́ pa mí ọ̀tọ̀ nígbà tó máa tún bẹ àwọn ọmọ kéékèèké tì ẹ̀ èèyàn lè máa sọ pé hi i like you hi i love you àwọn mc àwọn sáríà àwọn wàsíù àyìnbé gbogbo àwọn ọmọ gáràjì yẹn ìtútù àwọn máa ń ṣe So ṣé tiẹ́ gbogbo wọn yẹn ó ní mo ṣe béèrè systematically lọ́wọ́ máa ní pé tẹ́mi nínú wọn ètò oníntírẹ̀sì tó yẹ pé ẹbí mi ṣe máa ń sọ máa máa ṣe pé èpè yẹn gọ́gọ́ mi mo ṣe mọ̀ pé èpè yẹn gọ́gọ́ ni wọn ò fẹ́ ṣé àmọ́ pé màtí mo tún sọ̀rọ̀ sí mo ní bó ṣe fẹ́ kórí fún mi kí wà kórí bẹ́ẹ̀ fún ẹ gbogbo nǹkan tó dẹ̀ ṣe fún mi láyé káwọn ọmọ obìnrin kan experience ẹ̀ that's it ẹni bá dẹ̀ ń support To tó bá bóbìnrin tó bá bóbìnrin tó bá bọ́kùnrin kọ́lọ́run jẹ́ kí ó pàdé àgbà kó bó ṣe jẹ́ yẹ kọ́lọ́run jẹ́ kí wọ́n rírú ẹ̀ láyé kí wọ́n ṣiṣẹ́ kí wọ́n ti jókòó kọ́ńdọ̀ ìpọ́n wọn fẹ́ sinmi kọ́lọ́run wá gbé àgbákò tó máa tú gbogbo iṣẹ́ wọn ayé wọn gbogbo nǹkan tó bá ṣe láyé kó bàjẹ́. ṣebí that's it so ó dẹ̀ máa sọ pé bí mo ṣe máa ń sọ yẹn máa máa sọ bíi personal interest ni mo ṣe ń sọ no mo ní mo ń sọ personal experience mi wọ́n ní mo ń sọ personal interest Of course, I won't, I'm talking for myself. If I'm not explaining about somebody other people, kó lọ wo blọ́ọ̀gì tí bá ṣe tá bá pè wọlé a máa ń kúlù ń gbà mí láti sọ̀rọ̀ bọ́tọ̀ i'm hurting it like i'm repeating it the way tí bá ṣe sọ yẹn gọ̀gọ̀ tó dùn mí yẹn lẹ́ how horrible it is i will saying some things and I'll be sharing tears I'll be saying some things I'll be crying seriously when I remember some things má dẹ̀ máa sunkún àgbàlagbà mi and then you be telling me pé ẹ eh, eh, mo máa ń ní ṣe máa ń ṣe wọn kàn fẹ́ fi sísẹ̀mù sọ pé gbẹ́nu kò lọ́rọ̀ wá sí náà ni má sọ̀rọ̀ ẹ̀ mọ́ ẹ̀ eh, mi ì lè pọ́n lé mọ́ ẹni ẹ̀tẹ́ ni àtàbùkù ó ti yé yín ẹ̀ ẹni ẹ̀tẹ́ ni àtẹ́ni àbùkù kọ́ kó ṣì dànù sí gbọ́ ẹni ẹ̀tẹ́ ni kéwò àtẹ́ni àbùkù gbogbo àwọn tó máa ń rán káàkiri nìyẹn you need somebody in your life wọ́n ló máa sọ ẹni tí mo need ìdí life mi ni ìwọ ló máa sọ ẹni tí mo nídìí láyé mi because bóyá ó rún wọn lójú wọn mọ rílì mọ nǹkan tí mò ń ṣe mọ now they want to know ṣé ó ní ẹnìkan nínú ayé ẹ kí ló ń ṣẹlẹ̀ you don't need to know anything about me because mi dẹ́ kí ẹ̀ láti nu wọn anything pa ẹ̀ torí ẹ̀ ń gbà mí tán bá gbé àwọn obìnrin tó ti fẹ́ rí àbẹ́ tó ń fẹ́ lọ́wọ́ tó bá tag mi máa ń block wọn ni mi ìjẹ́ lọ́sẹ̀ kò sí ní tó wọ̀ tá a wọ̀ rí aṣọ tíyàwó ẹ̀ wọ̀ ọ̀fìrìsẹ́ mo ti wọ̀ ní twelve years ago ọlọ́run lẹ́nu màá kì í ṣe rọ́ twelve years ago twelve báwo thirteen years ago No, dúró náà. No, kò tí pé twelve years ago. two thousand and thirteen eleven years ago. eleven aṣọ tí ìyàwó ẹ̀wọ̀ tó fi ṣe oyin tó ní ni wọ́n fi tí nígbà tí ọba àbújá lè ń ṣe bẹ́ẹ̀dì lẹ́yìn mẹ́ta yìí tí ìyàwó ẹ̀ wúwọ̀ sí orí tọ́pù àti dàmásì àti gbogbo ẹ̀ tó tún jí lójú yẹn lọ ọ̀ríjínà wọn ńgbà yẹn táṣọ òfin sì wà ọ̀ríjínà wọn tára lówó gidi kì í ṣe ọkàn mo ní mo ní turquoise blue mo ní oríṣiríṣi ó ti yé bẹ́yẹn a dẹ̀ tún lè ránṣì náà but kò síbi tá a fẹ́ wọ̀ lọ gbogbo tó jẹ́ native gbogbo aṣọ mi tó jẹ́ native ń bí ìró àti bùbá kò sí kọ̀ọ̀kan nínú ìró àti bùbá mi tí mo wọ̀ jáde jáde sẹ́nu ọ̀nà ìrí láyé ọjọ́ tí mo ti ń ṣe chat tí mo ti wà ní orílẹ̀-èdè Canada gbogbo ìró àti bùbá tẹ báyìí lára mi mo ì ní àwọn gèlè tí mi sì lò rárá tó dàbí damas ibo náà ti ń ṣe ó close mọ́ wa ń bí tán ti ń kó lọ nàìjíríà iná àwọn China ló ń kó lọ sí nàìjíríà àtàwọn Korea wọ́n wà lórí mídíà wọ́n wà lórí social media system dẹ̀ wà àti pé wifi wà ní Canada bí mi ò ní wifi nílé tí má bọ́ sí corridor àbí mo bọ́ sí sàlẹ̀ àbí mo bọ́ sí títì gan tí mo kàn wọ́n lọ síwájú madonna's báyìí mo máa tẹ̀ sí ẹni tó bá fẹ́ gùn wá rí you understand so we have it kò jẹ́ big deal and gbogbo àwọn iṣẹ́ yẹn kẹ̀dẹ̀ yìí tó máa ní thirty thousand ní o àbọ̀dé Canada o àbọ̀dé kìnnìkan kìnnìkan thirty thousand tó máa thirty thousand yẹn wọ́n lè ta fún wa ní bíbáyìí ní one fifty one fifty yẹn ẹ̀mẹ́yẹ tó jẹ́ nàìjíríà ní one something so àwa ra nǹkan wọn ju titi yín lọ ṣé ti yẹ yín mẹ́yẹn so a dẹ̀ dúpẹ́ fọlọ́run téèyàn kan bá ti wá sọ pé òun dá fún ẹ jù òun lọ gbà tí o kúrò nàìjíríà yìí òun ti lówó òun ti kọ́lé ó ti kọ́ mọ̀ ó ti kọ́ shopping ilé àwọn àjálẹ̀ tó ti kọ́ àwọn òkúsí náà ti máa ní wọ́n tó ti ń ṣẹgbẹ́ òkùnkùn ṣé ti yẹ kì í ṣe owó wọn náà fi kọ ọlọ́run lẹ́nu màrí gbọ́ lára àwọn yàyà bello tá a sọ yìí ó ní àwọn owó tó máa sọ pé tó bá ti fẹ́ bá aṣáájú sọ̀rọ̀ o ẹ eh, tó bá ti fẹ́ bá mm, àwọn tó wà power yẹn sọ̀rọ̀ ẹ lọ rí k1 bó ṣe wà yẹn ó máa ń ṣàgbódegbà fáwọn tó ń jí owó nàìjíríà kó k1 báìbù lélẹ̀ báìbù lélẹ̀ kì í ṣe rọ́ àwọn tó ti jí owó nàìjíríà kó àtàwọn tó ti kú àtàwọn tó ti wà láyé k1 máa ń ṣàgbódegbà fáwọn tó máa ń jí owó nàìjíríà kó báìbù rẹ̀ tó má dẹ̀ jí owó yẹn kó tó tún máa tú wọn láṣìírí ẹlẹ́ṣẹ̀ máa ráṣìírí mi tó máa tú jáde a tún bẹ ọmọ ẹ àtàwọn ọmọ ẹ wọ̀nyẹn a tún bẹ wọn wọn a tún máǹtì àwọn ẹlòmíì wọn máa ṣe bí ọ̀rẹ́ sí wọn wọ́n dẹ̀ máa máa tú gbogbo àṣírí wọn síta so kéwọ̀n wà nínú àwọn agbódegbà tó máa agbódegbà àwọn olè bó ṣe ń jẹ agbódegbà olè nígboro fáwọn ọmọ kéékèèké ló ń ṣe agbódegbà kọmọdé kó lọ jẹ́rù yẹ kó darapọ̀ mẹ́gbẹ́ kó nà wọ́n láti kó lò wọ́n láti fi ba yí àwọn òbí wọn jẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe ń ṣe agbódegbà fáwọn olè tó ń jẹ owó nàìjíríà tó máa yẹ nàìjíríà jẹ ipa tí kéwọ̀n ń kó lóyè nàìjíríà nóbì sí wọn ti kò ń ṣe ipa kékeré ó ti yé bí wọ́n bá lọ sígboro ọjọ́ tó dẹ̀ ti ń sọ̀rọ̀ sí ṣé kéwọn ò kì í kówó sílẹ̀ wọn kò ń dáwó sílẹ̀ nígboro ṣé wọ́n mu ṣé fcc mu wọn ò ní mu bọ̀tọ́jọ́ kan ọjọ́ kan ń bọ̀ tó yẹ pé they will revisit your ẹ̀ṣẹ̀ gọ́gọ́ bí jẹun orí pláfọ́ọ̀mù àwọn àwọn kinní jẹun orí pláfọ́ọ̀mù kí lorúkọ ẹ̀ let me share the platform of àwọn. Our... ẹ kó sí wo pláfọ́ọ̀mù àwọn kí lorúkọ let me check the platform of àwọn lágbájá àti tẹ̀mẹ̀dù yìí o kí àwọn EFCC let me see EFCC. ṣé mo búlọ̀kù wọn mi ní kàkàkàkà efc A day is coming when everybody sin eh their sin will be what be revisited they will be revisited ni kò sí àṣegbé kankan àṣegbé àṣepamọ́ ni nígbà díẹ̀ díẹ̀ ni tẹ́ pé they will visit your your sin àfi ba ta àfi tó bá ti àti àfi tẹ́ bá ti ṣàìsí I tell you Oh on oh god i'm trying to check the efcc na gbólẹ́wà. orí platform mi fóònù mi mo fi ń check gbogbo platform mi mo fi ń try láti mo ń ṣe ọ̀nà ẹ̀ ń bọ̀ nù nǹkan what is it now efcc ṣé mo ah, ẹ gbà mí efcc me ì delete yẹn náà Can you delete efcc The platform I'm coming. ń Ah. ní tí mo ṣì wò nísìnyí oh god mo login to another kinní okay this na this uh, eh, eagle àwọn say ní super eagle sha. okay I want ní super eagle. Aha. Only corruption is caused by greed. Get by all means to succeed to succeed Get by all means to succeed. Not even caring if order will blind. Don't worry. Time is all you need to pay for your wrong deed. You can see that is the nǹkan EFCC gbé kiri sórí platform wọn mú dé gbé mo gbé nà àbórí bẹ̀rẹ̀ kọ́ mo gbé sí when i saw it i say it's just a matter of time it's just what it's just a matter of time you believe that you know ways omowe omowe you are coming to pay for it okay a time is coming you pay for it àṣegbé òsì àṣepamọ́ ni fúngbà díẹ̀ dẹ̀ ni you understand me so bí ó ṣe sọ́nà nísìnyí pé they will open even tó bá sá grave they will open God said they will open the grave they will bring you out there the thing you are buried that you see you cannot see outside they will now breathe into it they will breathe into it and then they will come back to life that so be is going to be revisited oh well if you know that things used to be revisited you don't like gbogbo story tí mo ti sọ yìí story tí mo sọ ètò kéré jù nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní was like seven years So ti yé like seven years ó ti yé mo bẹ̀rẹ̀ sí ní sọ two thousand and eighteen ó get to public two thousand and nineteen finally nineteen twenty twenty one twenty two twenty three twenty four six years now nígbà tí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ èyí tó kéré jù ní seven years so none of them even believe that some can can revisit her outside o ṣẹ́ni tó sọ fún mi pé tó ti ṣe nǹkan láti 1992 ṣáwọn tó ṣe dáadáa tó ṣe lè ta sọ so don't forget whatever you sow is coming back to life you believe because he has germinated now ó ti lọ sísàlẹ̀ ó ti germinate síbẹ̀ ó wá ti ń believe ó kàn gbé another sign jáde that sign now look flourish the root is still coming back oh let's just wait okay ìyẹn bó ṣe jẹ́ all right thank you so much all right ẹ ṣé gan ni o. Mhm. So corruption corruption is not a good thing It always destroys nation a country that full of with crime they cannot stand they have to stand for the truth so House of Rep Senate and even the president themselves all the people that is begging around is ọmọ wa ni ẹjọ́ ṣe o ọmọ wa ni ejo pààyàn gbé o ọmọ wa ni ejo ma jalè lọ o ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ try láti call a spade a spade mm. because when you pardon them they will tell you later that it's the one that is pardoning us now that is sending us we are not the one that tell them to, to be stealing because the money they stole they never give it to you but they will lie against you later that ah it's the one now if it's not the one why are we now going around him and he's now pardoning us and that's why they are lying against a lot of people that he's the one that is sending us to, oh, to do this and that yẹn bó ṣe jẹ ẹ ṣe o bye for now dúró gètè òkèlè kí tó máa lọ. Hmm. ah èsì ti kó sí mi láyà o mo ṣe àwọn wa mo ní rìmọ́ọ̀tì ẹ̀ wà mí mo tọ́ mọ mi fi sí látàárọ̀ mo ṣe àwọn fojú wa káàkiri. copy this tune, press 1. Hello. Ah, ìyá ẹ̀, àlàáfíà lẹ́wọ̀, ṣé dáadáa ni? A lọ́wọ́ Ọlọ́run. Kí ló ṣe yín? Ibà. Ojoojúmọ́ ibà ṣe wọ̀. Ṣé mo ti kúrò mọ́? Àwọn oṣù tó kọjá ló oṣù méjì. Tó ṣe yín? mo ti rí òògùn àwọn tí ń lò. ó ti tó pósù méjì báyìí tí bàtí ń ṣe yín ṣé mosquito máa ń jẹ yín ni. kò sẹ́fọ̀n lè wà. ẹ mosquito yẹn malaria yẹn mosquito ló máa ń fà á ọdọ ẹ mosquito ló máa ń fà á tí mosquito bá wà nínú ẹ̀jẹ̀ téèyàn bá ti ní malaria tí mosquito kan bá lọ bá ètèyàn systematic i mean ẹyọ kan kó kàn lọ bá ètèyàn ó máa dán lọ revive ẹ nítorí malaria ò ní kí ọ malaria kò kí ní kí ọ wọn máa ń surprise ẹ ni torí ẹ tó bá ti ní ee tó bá jẹ́ ní blood mi tẹ̀ mọ́ blood group yín gan àti pé tí ẹ bá ti ní malaria tó máa ń treat yín fún malaria bẹ́yẹn ẹ gbọ́dọ̀ máa treat ẹ every month àbí every sunday kan kẹ́ máa lo anti-malaria because malaria ò kí ń tán lára malaria ò kí ń tán tẹ́ bá ti ní malaria téèyàn bá wà ń lo òyìnbó gan tí bá ti ní malaria rèé ó gbọ́dọ̀ máa surprise ẹni ọ̀rẹ́ òun máa help tó ti ní máa torí ẹ̀ náà ti ní kán máa gba yellow fever kan tó di pé wọ́n kúrò ní orílẹ̀-èdè torí tẹ bá wà lọ wà bí pẹ́ tún wà lọ tan fan abẹ́ lọ tan ac báyìí wọ́n máa revive ẹ̀ nítorí ẹ̀ máa rí pé ẹ̀kàn dédé adédé sọ yín wò bí ẹ́fí ẹ̀ máa lẹ́ẹ̀lẹ́dìkì ara ronyìn látàkùn tàjà bá tún lò wá tún lọ malaria ò kì í lọ lára tó bá tó bá ti lè wà nínú ẹ̀jẹ̀ so ẹ bá máa treat ẹ̀ ní every month kó tó di pé ó ṣe yín lẹ́ máa treat ẹ̀ ṣó ti yé yín kí lẹ wí. ẹ ṣe. ẹ pẹ̀lẹ́ mà. wọ́n lẹ́yìn tó àwa nìyẹn ìyá mọ́ndé gan kú láàárọ̀. ìyá mọ́ndé wo. mọ́ndé tí mo gbé lọ sí èkó. ọmọ orogun yín. kí ó sì kìíní. àní ìyá ẹ̀. ẹ mo ní ìyá ẹ kú ìyá mọ́ndé ṣebí ọmọ ẹ ìyá ọmọ màgógó yẹn ọmọ màgógó yẹn kọ́ ni ìyá ìyá mọ́mọ́ ṣé ó sì kì tẹ́lẹ̀ ni. àwọn ti ń sèkì tipẹ́. ọmọ kékeré dẹ̀ nìyá ẹ̀ náà. àyẹ̀ ò tí ì dàgbà ó ti tọ́ ti lọ nítọ̀ ṣúgà bá ti tọ́dún mẹ́ta. ó ga ọ ṣé èkó ló wà ni. ó ti o ìlú ẹ̀ ókè ó ti padà sílùú ẹ bó nílùú ẹ ná ṣèbí ibi áùsì yẹn ni ọmọ áùsì kọ́ ni. ẹ ẹ àwọn ó ti gbà dára bíi gárà bílò yìí. yẹ bíi bíi bílò yẹn mo mọ̀ náà èé eh, eh, ṣùgbọ́n ṣèbí wo fẹ́ <laughs> ṣèbí wo fẹ́ ń bàbá tó sìn ṣèbí ẹ̀yin lẹ́fẹ́ ń bàbá tó sìn náà ṣèbí ẹ ní ìyá ẹ̀ ó máa ń tó oúnjẹ fún yín tẹ́ bá ti lọ sóníṣà so ẹ máa ń yà síbẹ̀ lọ jẹun ó dẹ̀ máa àtẹ̀sí yín dáadáa ìgbà tẹ́ fẹ́ fi bàbá tó sìn sílẹ̀ lẹ wá fẹ́ fún bàbá tó sìn ẹ̀yin ni mo kọ́kọ́ rírì ìgbà tó dẹ̀ kọ́kọ́ bímọ náà àwọn ọmọ ẹ̀dẹ̀ kó sọ́dẹ̀ ẹ̀dẹ̀ ń bá tọ́jú ẹ̀ ẹ pàtẹ́ wọ́n fúnra yín pàápàá mọ́mí ẹ̀yin náà náìsì láwọn ibì kan ọ̀wẹ́ náìsì gan ọ̀wọ́ ọlọ́run gbọ́ ó pọ̀ jẹlẹ̀ bí ẹ̀ ṣe wá náìsì sí ẹnìwé ṣá ẹ̀ fi ṣe ọlọ́run tó lè náìsì gbogbo ẹ náìsì láwọn ibì kan o abẹ́júbàgbé ni. ẹ náìsì ọlọ́run gbọ́ ọlọ́run ló lè no bọ́tì mo bọ́tì nǹkan tó ṣẹlẹ̀ ni pé bóyá ẹ̀ nice sì wrong people àwọn wrong people tí a bá ti ń ṣe dáadáa sí wrong people tí ò ṣe síbi tó yẹ kó ṣe sí ó máa ń dàbí kinní ni honestly speaking ẹ̀ nice sì rí pé mo rí pé ńgbà yẹn tẹ rí pé wàhálà ti pọ̀ nípa márèjì yín yẹn ẹ wá fẹ́ fẹ́ ẹ wá fẹ́ fi bàtẹ́ fẹ́ fi bàbá tó sílẹ̀ ẹ fẹ́ filẹ̀ lọ́wọ́ òfo pé kẹ́ ẹ filẹ̀ kódà pé da ẹja sọnù ẹ̀yin lẹ wá lọ organize ọmọ kékeré ẹni tí mo ń sọ yìí kò mà tí ju ẹ kò mà tí tó kò mà tí kò mà tí lè jẹ gbé àti Jùmọ̀kẹ́ lọ ọmọ Ìyámọ́ndé ṣé rọ́ ni. kò lè júlẹ̀ náà. torí nígbà tó dé báyìí tó kékeré jẹnjẹn báyìí ẹ̀yin lẹ lọ fẹ́ lẹ fẹ́ fún ẹdẹ fi ọkùnrin yẹn lẹ fún ẹ̀yin lẹ ṣe fún náà i know it so you know sorry mi ti ba irú sọ̀rọ̀ tí mo sọ nísìn kò sí kankan nínú ọmọ yín tó lè sọ èmi nìkan ni because ojú mi ló ṣe ó ṣe ojú mi kòrókòrò torí mi àti yín lájọjọ wà it is well with you ó gbé ó lè jẹ́ pé torí ọ̀rọ̀ tẹ gbọ́ yẹn náà ló tún jẹ́ kẹ́ sick ẹ má worry it is well ẹ tọ́jú ara yín ayé lọjà ọ̀run nílé gbogbo ènìyàn abọ́t ah, ẹlẹ́yìn kò ní síwájú ẹlẹ́yìn ò ní síwájú ẹlẹ́yìn ò ní síwájú kì í ṣe mọ́dẹ̀ ló kú kì í dẹ̀ ṣe àkọ́bí ẹ̀ obìnrin ẹ̀ kì í ṣe òun ló kú so òun ló kú so kí ọlọ́run ò ní jà kú lọ́mọdé lágbára Kristi. Ah, ọlọ́run ò dẹ̀ kò dẹ̀ sẹ́ni tí ò ní kú èèyàn kì í fi kú yọ̀yàn so it is well but ìṣẹ́ náà máa ń pààyàn tó bá jẹ́ pé bóyá ẹ eh, it is well it is well kọ́lọ́run dẹ̀ mi wá sí ọlọ́run ò ní jẹ́ akú lọ́mọdé kí lẹ wí mà. ìṣẹ́ ń pààyàn kò lólùtọ́jú dáadáa. àà ah, ìṣẹ́ ń pààyàn tó fẹ́ pààyàn ọmọ ẹ̀yẹn àwọn hmm, kò ṣé monday wọn. ọmọ ẹ̀ náà wà lẹ́kọ̀ọ́ àwọn mẹ́ta ló wà lẹ́kọ̀ọ́ pẹ̀lú monday ò jẹ́ mẹ́rin àṣọmọ ejú mẹ́rin lọ ni. ó ju mẹ́rin lọ o ṣé wọn pé tóyìn oyè obìnrin làkọ́kọ́ bí. ẹ tóyìn. monday tẹ̀lé. ìyàbọ̀ tẹ̀lé. ilé kan tẹ̀lé. babatunde tẹ̀lé. àwọn márùn-ún ó tún lọ bí méjì sílùú ìlú ẹ̀ lọ́hùn. fọkùnrin mi. Eh. lẹ́yìn tí bàbá bàbá tó sì kú. ẹ eh. eh, kó tó kú ó ti lọ. ok jisọ ẹ kọ́nà ọ̀hún kẹ. bùkì nǹkan. adúgbẹ́ fọlọ́run ọlọ́run ṣeun. Oh. yẹmi ni mi ekú rẹ ni ṣé ẹ ṣe ṣarunre ẹ mọ̀ gbẹ̀rẹ̀ mọ̀ wọ́rẹ̀ ní arunjọ́ mẹ́ta yìí ẹ̀yẹn gan ọkọ̀ ẹ̀gán tiẹ̀ fà mí mo ṣe kẹ́ni ni. wọ́n ní jésù àárọ̀ tí yín láyọ̀. àmì o ẹ ṣe mà any wonderful day ma yes ma ẹ ṣe ma yes ma àwọn ọmọ kan báyìí mo tẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ yín àwọn ọmọ kan báyìí tẹ́ kó sọ́dọ̀ ń gbà yẹn o oh, kí ni yóò get back ti yín ẹ kí lorúkọ ẹ̀ oyè adéọlá náà ò pè yín pé bóyá wọn lòun ti ṣòkú yẹ àwọn àbúfẹ́ ṣòkú yẹ. adéọlá ò bá mi sọ̀rọ̀ ìjọ tí ó ti sọ̀rọ̀ tàbí lọ ìlú lọ kàrẹ́ yẹn ẹ̀kí ní kan kó tìlọ́ kì fún kí kábíyèsí lọ́kọ̀ yẹn. ok láti gbà tí mo ti ní kí wọ́n kí wọ́n kó sìmẹ́ǹtì tá a fẹ́ fi kọ́ tí mo fẹ́ fi kọ́ lé ńgbà yẹn tí mo ní ètò òkú kan lọ fún kábíyèsí àtìgbà ok àtìgbà yẹn ló ti bá wọn sọ̀rọ̀ mọ́. Mm. Mm nínú ọdẹ ìyá wà láyé kò bọ́ well o. Mm. ẹkún. yes ma. ẹ gbúrò yẹmí ẹ gbúrò yẹmí. yẹ yẹmí ókè Àbújá lòun pẹ̀lú ìyá ẹ wà a ti dàgbà ń sin ọmọ yẹn tó gbé lọ́dọ̀ yín gbà yẹn tẹ́ gbà lọ́wọ́ yẹn ọmọ tó wá láti ìlú yín bo ló ti wá ọmọ ìlú bo níná ọmọ bo ní ìyá yẹn ní Kogi ìyàrá. ọmọ ìyàrá ni ìyàrá. Hmm. Àbújá ni òun àtìyá ìwà báyìí á ti di sisi o hmm. ó lè wà lórí Facebook náà kó máa fún mi. ìyá ìyá ẹ̀ àti Naomi bàbá kan ló bí bàbá wọn. ṣé ọmọ ìyàrá ni ìyá yín ni. ọmọ ìyàrá ni. Hmm. ọmọ olùpà. ok ìyàrá mo rò pé òkè dáàdì ni ló wá láti àmọye. bẹ́ẹ̀ni. Hmm, ok all right ma màá pè yín later yes ma any wonderful day ẹ bá mi kẹ́ everybody ẹ bá mi sọ fún ẹ bá mi kí tó sí o tó sí ọrùn tó sì ní kìnìún wà ṣé wọn báwo náà ṣe fẹ́ fẹ́ sòkú báyìí sí o ìnáwó gidi mà tún nìyẹn báyìí ìnáwó ni ẹni tó ní kú ṣebí self money. jẹ́ yìí gan àbúrò ẹ̀ ló pè mí tó ní kí bá ń sọ fún mo wá pe agẹ ìbò mọ agẹ. ọkọ. tẹ́lọ̀ ló wà nílé ẹgbẹ́ lékè. ok ọkọ bàbá ọmọ ọ̀rẹ́ àbúrò bàbá sì wéyìn ok ok ok. òun ni mo wá pè ó ló bá mi wá wa lọ bá ń sọ fún àwọn ọ̀rẹ́ wọn wa lọ gbàtàn wá dé kan bí aago kan wọ́n rí tí ó rí wọn sọ fún un ló wá ṣe pè mí pé báwo ló ṣe jẹ́ mi ò débẹ̀ àwọn àbúrò ẹ̀ ló máa béèrè lọ́wọ́ ẹ̀ ó ń ké gan-an ni mo ní à wọ́n ń sunkún ìpè ìyá náà. kò kí ń pè é. wọ́n dé kò tí ì níyàwó ni. jẹ́ mọ́ndé. Mm èèyàn méjì ló ti bímọ fún. èyí wà sí o. màmá wa ò gbọ́dọ̀. bébí màmá tó bá di lọ́la ń sìn ó ti ní tú bébí màmá. ó o ọ. so ṣé wọ́n ti wá sí ní báyà bọ́n náà fẹ́ lé kí náà fẹ́ ṣe sí. mi ò béèrè. Ah, ó yẹ kẹ́ ẹ béèrè ẹ mọ̀ pé. tó bá dìrọ̀lẹ́ màá béèrè. ok ẹ béèrè ẹ béèrè because kò má ẹ kò ní ìdíkẹ́ débẹ̀ kí ló fẹ́ lọ sí ìlú ẹ̀ náà ni gbẹ́lẹ́ máa ń lọ sí màgógó lọ́hùn lọ́hùn bẹ́ńdẹ̀ àwọn bẹ́ńdẹ̀ tó yẹ pé tìṣú ẹ̀ ṣá ẹ bá mi kí mi ò kàn fẹ́ máa bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ tó bá ń sọ̀rọ̀ lórí fóònù sí oorun ẹ máa kẹ́ báyẹn ẹ ká lọ ra lẹ́mọ̀ gbogbo ohun ẹ máa dàbí òun àwọn ẹ ohun èèyàn dàbí ohun ohun tó bá ń bá mi sọ̀rọ̀ báyìí ẹ bọ́ra lọ́mọ yẹn anyway ẹ bá mi kí ṣá ẹ ló kú ó ti gbé lọ́dọ̀ mi rí náà ìgbà tó gbé lọ́dọ̀ mi. nígbà tó wà lẹ́wà lẹ́pẹ̀ẹ́. ẹ ní gọ́mẹ̀ college. <laughs> orò náà bá mi fi sí monday kó kó ah, it is well àwọn ọmọ burúkú tó gbé nàkàrà àwọn ibi tẹ̀mí èṣù ti ń kó sí wọn nú káàkiri bẹ́ẹ̀ àwọn ọmọ yẹn ní ẹ̀mí èṣù sà ẹ̀mí èṣù nù wọn ò ah, ọlọ́run àmọ́ bóyá àwọn ló kẹ́mi èṣù wà àti ẹ̀mọ́ bíi ẹ̀mí èṣù bíi jáwèé pẹ̀mí èṣù wọlé ọlọ́run elédèwà rẹ̀ gbọ́ ó gbé lọ́dọ̀ mi ẹ mọ̀ pé monday gbé lọ́dọ̀ mi ọjọ́ tí mo ń gbé bọ̀ anyway mọ́mì ẹ pẹ̀lẹ́ mà mo mọ̀ pé ohun yín ti já gerege díẹ̀ bí mo ṣe bá yín sọ̀rọ̀ sí i ọ̀rọ̀ yẹn ló fẹ́ fa ibà fún yín but no problem ọlọ́run á túbọ̀ dẹ̀ yín sí ọ̀rẹ́ ní mọ ọlọ́run á dàwọ̀ mọ́ yín náà sí ẹ̀ ní àwọn òníkú síwájú òbí olórúkọ jésù àwọn òníkú síwájú yín o ọlọ́run á dẹ̀ fún wa lówó láti tọ́jú yín ọlọ́run ní jẹ́ àjìyà kú ọlọ́run á ṣàánú fún wa tìṣúwẹ̀ tìṣúwẹ̀ tìṣúwẹ̀ ẹ bá mi kí gbogbo wọn ṣe gbọ́ ẹ màá tún pè yín padà yes ma bye ma love you ma yes ma. Poverty kill a lot of people. Yeah, poverty poverty kill. Hmm. Ọmọ yẹn mo ọmọ tí ọmọ yẹn ó wà ní ìgboro báyìí ó máa ń ṣe ọ wọ́n ṣe ọmọ gáràjì àwọn ìgbà kan kọ́kọ́ mú ah oh god anyway story tó fẹ́ jẹ́ mu story let me just talk about this ìgbà tí wọ́n mú Monday wá sí tí mọ́mì mọ́mì tí wọ́n bí tí ìyá ẹ̀ bí ọmọ yẹn so láti torí wọn ò fi sílẹ̀ láti wọ́n fẹ́ help màmá àti bàbá ẹ̀ torí gbà tí ṣé ti yé bẹ́yẹn wọ́n mọ ọmọ yẹn wá wà bíi two years Monday should be Monday should be thirty something now ó ti dàgbà Monday ti dàgbà Monday àti wọ thirty àbí thirty one ìṣẹ́lá máa gbà bíi five years lọ́wọ́ ẹ̀ yes so. ìgbà tèmi fi àbúrò mi last born màmá mi yẹn tó sìn àti ọmọ mi ṣọlá yẹn sí school kan ní igbó òṣèré so mú mi lọ sílé wọn lọ sóńdó state wọn wá mú monday wá ṣé ti yẹn mẹ́rin wọn wá mú monday wá monday kéré gan ẹ ti understand bí ọmọ ọdún kan àtàbọ̀ kò tí ì pé two years tó ó kéré ẹ ṣáà mọ̀ ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ó kéré so ó ti wá ti ń dàgbà wá tó ti wá tó stage kó ti lọ bíi three two something years lọ́dọ̀ wa ó ti ń dàgbà sí wa lọ́dọ̀ ṣá ìgbà tó wá di ní I think he came to Lagos two thousand and I mean nineteen ninety two yẹn. No, Monday should be around thirty one to thirty three, yẹn. Yeah àmọ́ wá gbé monday sọ́dọ̀ so ọmọ ìgbà tí àwọn yẹn lọ sí private school so ṣe mọ̀ èmi ti kúrò ní ọbalẹ̀ndé so mọ́ mi gbé sí public school school kan bẹ́ẹ̀ lẹ́gbọ́dọ̀ wáyé rẹ́kọ̀ọ́ nígbà tó máa bẹ̀rẹ̀ school so ó máa ń jalè ọmọ yẹn kò máa ń ìgbà míì tó bá ti ń ṣe mọ̀ ẹ mọ̀ pé oúnjẹ là ń tà so a lot of oúnjẹ máa ń wà nílẹ̀ àti edé àmọ́ a máa ń lo edé pupa edé ńlẹ́ ńlá yẹn so ọmọ yẹn so ó ṣàmà ń ṣe wọn ràn ràn ṣá á dẹ̀ máa sọ̀sọ́ kùsọ̀ síra ẹ̀ so ìgbà tí mi wá rí mo wá ní mi ò fẹ́ kó jalè àwọn èèyàn mo wá sọ fún pé kó má jí nǹkan mọ́ ṣé ti ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn máa ní mo máa ń sọ gbogbo ọ̀rọ̀ ẹ máa gbọ́ àwọn èèyàn ò fẹ́ gbọ́ but màá ṣe this mi ò fi yẹ̀yẹ́ ẹ̀ hmm? mo wá sọ fún wọ́n sọ fún mo ní kí ló dé tó máa ń jalè ó wá ní pé wọn gbé òun sí private school pé wọ́n gbé pé gbogbo àwọn tó kù yẹn pé wọ́n sọ pé private school ló ń lọ ṣètò ọ̀nà sẹ́yìn mi dẹ̀ mo gbé wọn sí private school so mo á ní èmi dẹ̀ wà nínú gbàyẹn mo ti wá márùn mo wà nínú government college ṣé ti yẹ yín wà ní government college mo wá gbé sọ́dọ̀ mo wá gbé sí government college ṣé ti yẹ so mix pẹ̀lú àwọn ọmọ bọ́dì ó tún wá mo wá gbé sí private school nígboro tòró sì kéré ọmọ school sì wà ní primary so <laughs> ọmọdé yìí ó lè jí oúnjẹ bastard olè àwọn ọmọ ọ̀nà ìbínílọ̀ yẹn wọ́n fò lè rọ̀ wọ́n lọ́rùn ó lè ní wọ́n tún yàtọ̀ bí àwọn aníní àǹkó bẹ́ẹ̀ yẹn tí Monday bá jí nǹkan tó bá wo gbogbo ara ẹ̀ báyìí ò ní rí Monday ni mo rí tó jí owó nínú ilé mi mi ò mọ̀ pé wọ́n máa ṣiṣẹ́ rí etí aṣọ yìí eighty jeans eighty jeans báyìí <laughs> bọ́lá má ṣì dílé tó torí ọwọ́ ẹ̀ eighty jeans ṣẹ́ ti rí àwọn wò lélẹ̀ ẹ̀mílẹ̀ dàrin CIBC báǹkì mi ló ń pè mí wọ́n lè ní mi tí sanwó sàkáǹtì mi excuse me okay hello yes speaking. You are right. Yeah. Okay. Yes, I was trying to make a payment. I mean, just to for the but the card is not working so it's not working so what happened to it so i couldn't do anything so that's the reason no yes i'm, I'm trying to do I, I tried to do that so it wasn't working so so and i you know the new one the old one is expired the new one they sent to me uh, I tried to activate and it told me it was activated, but later. Okay, that is why. Do you want to send a new one to me? I, uh, they sent me, I have another one. They sent me one and I activated that one also. I think one was sent to me, yeah. So I was trying to activate it and to pay money. I insert it and it said invalid. So I don't know. Mm. Okay, I will do that. How will I do it now? Because it's uh, that's the only way I normally pay my the minimum. No, I can't do that now. Yes, I don't have it here with me. I can do it maybe. Okay, you can. <sighs> National. Okay, I will do that. I'll do that today. Yes, I will do it right away. Huh? Yes, I will try. Just eighty-eight dollar. Yes, I will do it. I will. Yes, I'll. I'll. I'll pay hundred dollar. Okay. Yes, I will do it before four o'clock. Yes. I I tried to do that, but maybe last week because the card wasn't going through, so I I don't know. So, but I remember now I can go actually go inside and do that. Yeah. Okay. Okay. Thank you so much. Okay, okay. All right, all right. Thank you so much. Okay. Okay. Okay. Okay. Thank you. All right. You're welcome. Bye. Bye. àwọn Canada yẹn wọ́n máa ń ṣiṣẹ́ pẹ̀lú mi ni <laughs> honestly honestly in fact I remember now there is hundred dollar I was holding I wanted to pay to the account that day and he refused to I they said the um, you know mo ṣe ti gbàgbé. Excuse me, I received one email. Eh, I'm coming. Anyway. so ọmọ yẹn àwọn tó wá wà ní school yẹn mọ̀ pé ibi tí a wá ń gbé yẹn inú gọ́ọ̀mẹ̀ntì college ara wa ran bọ́ǹbù lọ́wọ́ Monday ń jà ah! ó wá ṣe nǹkan kan ẹnìkan àwọn kò ṣe pé ó wá dìídì láti wá máa fẹ́ jalè ńgbà yẹn àwọn ọmọ school tó nídìí nǹkan tó yẹ pé wọn ní owó wọn kàn máa ẹ́ńtà ẹ̀ ni a máa kó nǹkan mi fún wọn two ó wá ní one particular woman kan báyìí ti máa ń ó ní ẹ̀gbọ́n ẹ̀gbọ́n nǹkan ẹ̀gbọ́n mi ṣaláìsí so wá kó àwọn ọmọ èèyàn wá ọmọ yẹn ìyẹ́ àwọn ọmọ olówó dẹ̀ ni ó lọ sí winners láti Sango Ọ̀tà ní head office wọn yẹn so wọ́n wá kó wá sí area Kétu yẹn ọmọ Kétu ni wọ́n so ọmọ yẹn mo máa ń help àwọn tí àwọn kú yẹn ṣe ti yẹ because lady tó kó wọn sọ́dọ̀ náà lọ́mọ títí ẹ̀ tó jẹ́ pé wọ́n pọ̀ so nǹkan tó dẹ̀ ń ṣe ò lè tó so I I sacrifice myself to be like helping them ó wá surprise mi pé lady yẹn ó wá ń sọ fún Monday pé kó máa save owó sí òun lọ́wọ́ nígbà yẹn nígbà yẹn Monday ló ní Monday máa ń save owó one five one five lójoojúmọ́ ló máa save sí lọ́wọ́ wọ̀ létà àṣírí ẹ̀ wá tú ṣé wá rí ọmọ yẹn bóyá ń gbà yẹn bóyá wọ́n wá ń fún lágbára ní kéto ọ̀rọ̀ sọ ìgbà tí wọ́n á ní mo fẹ́ gbé padà because Monday fẹ́ bayé ọ̀tá mi jẹ́ ó ti yé bẹ́ẹ̀ nígbà yẹn náà kẹ̀dẹ̀rẹ́ mú mi ò ní fẹ́ kí wọ́n gbé wọn padà mísà mísà tó wà kó lè mo try mo dẹ̀ ń gbé lọ sọ church ó lọ sí church bó ṣe ń lọ sí church tó tí a ń lọ church tá a ṣe àgbàdúrà àgbàdúrà ọ̀yún ọjọ́ tí mo wá fẹ́ gbé lọ sí èkó tí mo wá decide mo fẹ́ gbé lọ gbogbo táyà mẹ́rẹ̀ẹ̀rin ló fọ́ lẹ́sẹ̀ mọ́tò mi kí n tó dé <laughs> ọlọ́run gbọ́ ṣé mo pé ẹ mọ̀ pé a wá kúrò nínú school government college yẹn a wá lọ sí ìgboro kéétu government ìgboro yẹn so wọ́n wá pe èrò gbogbo àwọn olúwo àtàwọn oníhàwó wọn kì í ṣe ẹ mọ̀ wọ́n máa ń lóye ẹ̀kọ́ tó máa ń jẹ ní ìgboro ṣá ọba nìkan tẹ́tàmì yẹn kò tí ì sọba gbà iná gé orí ọba kéétu lọ gbàgbọ́n gé orí ọba kéétu tọ́ná gé orí ọba kéétu ṣe náà sọ́tà so wọ́n ṣàpè gbogbo àwọn tó wà ní ìgboro mọ́ ẹ̀ wọ́n ṣàpè wọ́n ṣàpè obìnrin yẹn wọ́n ṣàṣe àwọn yẹn wá sọ pé wọ́n wá ní kí excuse wọn kó ń fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ monday mi mọ́ tán lọ́wọ́ monday o mọ́ wọn kàn sọ fún mi pé monday yẹn ò kò ń yọ ọmọ tó lè gbé lọ́dọ̀ òun wọn sọ ẹ mọ̀ pé táwọn kìnìyàn máa tún bá máa dẹ́rù báyìí pé ọmọ yẹn ipò ó pọ̀ ṣe kìnìkan jù ẹ lọ mo ní kò ṣe bọ̀ mo mọ̀ pé ó ń trọ́bù mi ah ó trọ́bù mi sà monday oúnjẹ ṣége ìgbà tí mo ṣáà decide ń jọ ẹ pé ah nísìnyí àgbégbò nǹkan tó ló fẹ́ la ṣe fún ẹ oníwọ̀n gbé ẹ sí school private school àgbẹ̀ ẹ sí private school ó bẹ̀rẹ̀ báyọ̀ ọ̀tàmìjà gba táṣà ń lọ ṣá mọ́tò mọ́tò wa táyà mẹ́rin rẹ̀ ló fọ́ ká tó dé kù gbélé bá fọ́ ta ṣe ń jẹ mí àtún fọ́ <laughs> ara táyà lọ́nà wà tá a lọlẹ̀ gbogbo táyà ẹsẹ̀ mọ́tò mẹ́rin rẹ̀ ló fọ́ kí tó gbé mọ́tò mọ́dèdè kù níṣẹ́ gbédè kù bá mi nà mú mi ẹgbẹ́ ọmọ yìí padà sí ọ̀dọ̀ àwọn ẹbí ẹ̀ o ẹgbẹ́ lọ o mọ́mí dẹ̀ ni òun kò fẹ́ fi ẹ̀bù àwọn ẹbí ẹ̀ náà ni pé kò sí ẹ mọ̀ pé táwọn èèyàn bá ti bímọ púpọ̀ ẹ ti ọ̀nì sá. <laughs> òun ló ti ní two baby mama ọdún ògbà tí mo gbúrò ẹ̀ lásìgbà yẹn ó máa ń ṣiṣẹ́ fáwọn APC àwọn APC tọ́ọ̀gì ẹ ti ọ̀nì sá wọ́n ṣe wà tán ló máa ń jà lẹ́kọ̀ọ́ yẹn bóyá ni ò ní sínú wọn. ó ti ẹ̀ dá ó ti ó wá ló ti wà ókè ṣé ó máa kin olú kan báyìí tán ló jẹ ẹkọ mi kíní kan báyìí ó ti wà bọ̀ bẹ́ẹ̀ náà tó wà ní wà ní mú mi lò mú mi lò tọ̀ àwọn orogún wọn ni àwọn olóòdù mi mi ti rí rẹ̀ rè kéèyàn lọ fẹ́ àwọn ló fẹ́ obìnrin fún ọkọ wọn àwọn ló fẹ́ lédi yẹn fún ọkọ wọn àti àwọn ló fẹ́ ọkọ wọn tó bá ti lọ sórí ìṣàbáyé bí wọ́n ti ń ta ìyá ọmọ yẹn wọ́n ló ń tó oúnjẹ so bàtà wọn fẹ́ fi bàbá wọn fẹ́ fọkọ wọn yẹn sílẹ̀ gbà yẹn àwọn ló fẹ́ ìyàwó fún <laughs> lọ́wọ́n lè jẹ́ kúrò ní gbòòrò láyé mi <laughs> oríṣiríṣi mú mi náìsì ó ní àwọn òbí kan mú náìsì gan àwọn tó yẹ kán náìsì sí wọn náìsì rẹ àti ẹ̀mọ̀ bóyá ẹ̀mọ̀ ọlọ́mọ àjẹkọ́ sọ à ṣe rí tí ayé koko fe fẹ́ mú ẹ ṣe tí bá tún sọ̀rọ̀ ṣe pé nígbà mi ti bá sọ̀rọ̀ síwájú bá sọ̀rọ̀ sẹ́yìn táyé bá fẹ́ bà tiẹ̀ jẹ́ wọ́n máa bìlífì pé ìwọ fúnra rẹ̀ náà máa bẹ̀ tirẹ̀ nígbà mi ọlọ́run ní jẹ́ káyé bẹ̀ mí ti ara mi. Hmm. àwọn ẹlòmíì tó máa fẹ́ kó bá wọn tọ́jú nǹkan tó máa fẹ́ kó bá wọn ṣiṣẹ́ tó máa fẹ́ jẹ́ kó ṣiṣẹ́ fún wọn wọ́n á lò ẹ́ pé kó má wúlò fún ẹ mọ́ wá láti máa wúlò fún wọn. mo sọ. gbogbo wàhálà wọn ni mọ́mì máa ń kó sí gbogbo wàhálà àwọn ọmọ tí ò yẹ wàhálà yẹn tọ́ bá ní Monday ṣe kankan sìn tọ́ ní Monday ṣe kankan sìn àyà wọn máa kó sókè ni wọ́n máa sá kiri yeyeyeyeye àwọn tó lọ ọmọ wọn ò tiẹ̀ mí ìrè ẹni yẹn mí ìjẹ̀rù ọmọ mélòó ló tọ́jú ìtàn ló kú yẹn ọmọ mélòó ló tọ́jú <laughs> ọmọ mọ́mì kan fúnra rẹ̀ tábà kúkú pé mọ́mì báyìí àwọn ti pè wá ní àti àwọn àtọmọ tó ń pè náà tọ́sí náà ló máa máa pè wọ́n àbí àwọn èèyàn kọ́kọ́ pé normally just serve bí charity wọ́n kàn serve gbòòrò wọ́n máa ń serve gbòòrò gan wọ́n máa ń ṣe charity. I tell you it's good to be good at times but at times when you are doing good things if you don't be careful your useless your home people or your home dey be complaining badly about you. àwọn oníṣẹ́ wọn ló ní tí mo ṣe àmọ̀ nìyẹn ọmọ yẹn táyà mẹ́rin ló fọ́ gbogbo táyà la ṣe ìjìká tó dé kò kì í ṣe rọ mí ẹ exaggerate o ọlọ́ àti kọ́ka ìfù gbogbo ayé la ti ń gbàdúrà àti kọ́ka ìfù ti pẹ́ àti kọ́ka ìfù àmọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ o bóyá àwọn ọmọ tó tó ní pé kó máa jí mi lówó ṣe mọ̀ pé irú ẹni àwọn obìnrin tó sọ pé kó máa jí mi lówó yẹn tó ń gbénú gbòòrò kejì yẹn ẹ mọ̀ kó lè fún lóògùn wọ́n lè lòògùn fún náà irú àwọn tó sọ pé kó máa jí mi lówó yẹn náà tán ní kó dẹ̀ máa tọ́jú ẹ̀ sọ́wọ́ wọn kọ́ ní kó máa save owó kó dẹ̀ máa sọ́dẹ̀ kó máa tọ́jú ẹ̀ sọ́wọ́ wọn kò ń ṣe pé wọ́n fẹ́ tọ́jú owó yẹn fún wọ́n lè máa lògùn fún náà kó máa lògùn fọ́mọ yẹn náà so wọ́n á dẹ̀ máa torí ẹlòmíì fẹ́ torí benefit títí á dẹ̀ bá yí ọmọ ọlọ́mọ jẹ́ you don't know ni ṣé kò kò kò ṣẹlẹ̀ nígbà tí mo ń complain pa ti tí mo ń complain pa ti tó Monday ṣé wọ́n lo ọmọ mi tó ṣe ṣọlá náà wọ́n ò ní sọ fún pé wọ́n máa bẹ́ẹ̀ gbowó lọ́wọ́ ìyá wọ́n ń ṣe now people do do that in Nigeria torí ẹ̀ gbogbo èèyàn tó bá ṣe yàmàyàmà tí mo rí lé yàmàyàmà lẹ́gbẹ̀ẹ́ mu mi báyìí má fẹ́ pé bá yí ẹ̀jẹ̀ ni wọ́n máa ní ọmọ ọlọ́run máa ń ṣe pé ọmọ ọlọ́run ṣe pé o ọmọ ọlọ́run tí ò bá ti lè gbàdúrà tí ò dẹ̀ hmm. ẹ rí pé mo ń hmm, Monday mo mú mi lóhùn sunkún sí bọ̀tì kò lọ sí wọ́n ní kò ń pe ìyá ẹ̀yẹn o kò lè tọ́jú iṣẹ́ tí ò pè yẹ kó ọmọ yẹn náà kò rójú tu ara ẹ̀ ọmọ tí ò rójú tu ara ẹ̀ ṣé òun ló fẹ́ rójú tu ayé that's that's go to pray. ọmọ tó bá dẹ̀ lè tọ́jú náà you must not o gbúdọ̀ bí wọn honestly ọmọ tó bá lè tọ́jú o kàn gbúdọ̀ bí wọn irú ọmọ yẹn my mommy try to ó kàn fẹ́ fi help ẹ̀ náà ni at the end of everything you know òun náà ló máa dà òun náà ló dàjù fún nínú gbogbo wọn náà àti obìnrin tí tí ó fẹ́ help wọn náà ni ọdún gbogbo bí mo ṣe ń sọ pé ó ń bá àwọn ọkọ̀ ṣiṣẹ́ náà kì í ṣe pé ẹ̀mọ̀ pé wọ́n ṣe máa rọ́ọ̀fù nẹ̀ náà tẹ́ bá rí lórí Facebook ń sìn tẹ́ bá rí wọn lórí Facebook ẹ̀ máa ní ah ó tán you don't know a lot of people so that's why when I see people on Facebook bá ti máa fẹ́ júmọ́ ẹ̀ wá kàn máa wọ̀ wọ̀ ọmọ tó ń sọ abẹ́bírí àwọn ọmọ òṣì àwọn ọmọ ránù ọmọ kan you understand we don't see things for long no be today so wọ́n ní wọ́n kú wọ́n ní ìyá ẹ̀yẹ kú ọmọ kékeré ni ọmọ ẹ̀yẹ kò lè ju first kò lè ju àkọ́bí ẹgbẹ́ mọ́mí ẹ̀yẹ kò lè ju àkọ́bí mọ́mí mi lọ màmá tó bí yẹn kò lè ju àkọ́bí mọ́mí mi lọ. mummy just want to be free then they want to do business her ah, business wàhálà dẹ̀ ti ń wà yẹn. <laughs> we don see it mọ́mì mi lọ marry obìnrin young lady ó lọ gbé fún ọkùnrin yẹn inú ọkùnrin yẹn máa dùn gbà yẹn ọkùnrin yẹn wọ́n jẹ́ pé mọ́mì mi ló fẹ́ títí ó lè máa wọ́n lè tán máa jọ wà papọ̀ tí o mẹsàn wọ́n lè má ti kú káyé wọn jọ settle but you know you know men at times they always look for things that kill them quickly àwọn ọkùnrin máa ń wà nǹkan tó máa ń pa wọn kíákíá ni honestly gbà náà lọ gbé obìnrin ọmọ kékeré wá fún gbà yẹn sìn á máa ní òun fẹ́ yàn pẹ̀sìn kan akọ̀lù gbé gbogbo ẹ̀ tán láàrin ọdún ọmọ márùn tó bá sọ fún mi pé obìnrin yẹn bí ọmọ tó mẹ́ta màá sọ pé rọ ni ọmọ márùn náà ló bí yẹn lẹ́yìn náà ó tún wá kọ ọkùnrin yẹn ó tún wá lọ bí méjì sí bòmí ẹni tó tún lọ fẹ́ o ò dẹ̀ ní concrete things kan báyìí ṣó ti yé àwọn tó fẹ́ yẹn náà kò ń ṣe pé bóyá wọ́n ní owó kan jẹjọ ẹni mi àkàn bímọ àkàn sọ pé wàá máa irú irú monday ẹ̀ ń sìn tó bá rí lórí facebook tó lè má mọ̀ pò ń tẹ̀ ni àti ìyàwó ẹ̀ wọ́n máa pé bí mi màmá gbogbo ìyàwó wọn máa pupa ni yes ìyàwó wọn máa pupa ó máa bóra gbogbo ọwọ́ báyìí jàre èmi náà máa fi gbogbo àwọn orí burúkú yẹn àwọn tó bá dàgbà tó ń sìn tó bá pò náà mórí nǹkan tó dàgbà sí street ń sìn tó náà lọ de tó lọ ń gbé máìkì dání ẹ máa rí pé yàn gidi ni wọn yétíyé gbà tí mọ́mì kó wọn wá yẹn tí mọ́mí bá ti lọ sí ìlú wọn báyìí àwọn wọn àwọn tí ó bá ti bímọ tí wọn ò rí tọ́jú báyìí mọ́mí wọn máa wọn máa wọn máa help wọn ni wọn kó wọn wá sílé à ní níbi sùn sí náà máa kó wọn yẹ́nyẹ́nyẹ́nyẹ́ sínú ilé ìgbà tó yá <laughs> àwọn pípù yìí àwọn ọmọ ọ̀dọ̀ mọ́mì níbi tí Ọlọ́run tó ṣe fún èmi àwọn ọmọ ọ̀dọ̀ yẹn wá ń pàṣẹ fèmi ẹ ti gbọ́rú ẹ̀rí wọ́n bóyá wọ́n pọ̀ wọ́dà àti màmá mi gan ni mi ì ó ń gbà tó kàn yá gbogbo àwọn tó ń kó wá yẹn àwọn ọmọ ìyá wọn yẹn irú yẹmi tí mo bèrè yẹn ń sìn ìyá yẹmi yẹn kò tiẹ̀ ṣẹ̀ mí tán ló wá tán lórí létí ṣe mọ̀ pé nàìjíríà kẹ̀dẹ̀rẹ́ tó bá ti lọ sí fílẹ̀jì ẹ̀ wọ́n á sọ fún ẹ ó rìléètì mọ́ ẹ níbi báyìí bí ò bá rìléètì mọ́ ẹ lórí á rìléètì mọ́ ẹ lẹ́sẹ̀ bí ò bá rìléètì mọ́ ẹ lósì á rìléètì or left á rìléètì mọ́ ẹ níkùn á ṣá rìléètì níbì kan ṣé ti yé bẹ́ẹ̀ ìyá yẹmi yẹn ń sẹ̀ kò tiẹ̀ á brother mi yẹn tó lọ gbé ọmọ yẹn náà ọmọ yẹn náà sẹ́ẹ̀tì kan lòun àti Monday ṣé Monday ju òyìnbó lọ Monday ju òyìnbó lọ díẹ̀ ta ló jù nínú wọn sẹ́ẹ̀tì kan náà máa jẹ́ Monday máa ju òyìnbó lọ Monday ju òyìnbó lọ bí yẹn náà bí òyìnbó yẹn náà ṣe kéré nìyẹn òyìnbó yẹn ò tí kò tí ì pé seven months tó ti gbé fún mọ́mì mi tó ti ń ṣe nání mọ́mì máa lọ rọ sọ́jà ó máa raṣọ fún gbogbo wọn ó máa wọ́n máa múra wọ́n máa ṣe bí ọlọ́dún ni èmi dẹ̀ mo ṣe nígbà tí mo bí ọmọ mi Sarah mi mọ́mì mi ò raṣọ fún Sarah rí ọjọ́ kan a lọ síbẹ̀ a tún lọ ọmọ a lọ kí wọn gbà tí ó kù díẹ̀ ká kúrò nílé ọmọ mi ò tí ì pọ́dún kankan tó kúrò Nàìjíríà ọjọ́ yẹn gangan lọmọ mi rìn bá ṣe dé báyìí mo kọ̀ lọ kí wọn kí èmi àti bàbá ẹ̀ máa rìn mọ́ àwa dé iwájú wọn àwa kí wọn bàbá ẹ̀ náà ọdọ̀ balẹ̀ ó bá kí wọn bá kí wọn á ṣàkí wa mọ́mí wa lọ kó gbogbo aṣọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ rà wọ́n ṣe wá ní wọ́n wá ní aṣọ tó ń lọ wọ́n fẹ́ lọ ra aṣọ fún wọ́n lìsì wọ́n ní kọ́kọ́ gbogbo tó fẹ́ lọ rà fún gbogbo àwọn ọmọ tó wà lọ́dọ̀ àtàwọn tó bí àwọn ọmọ ọ̀dọ̀ yẹn ọmọ tó tún bí gbogbo wọn wọ́n ṣà lọ rà mú ní no wọ́n ti lọ rà á dé làwa dé mania ẹ ti ẹ rántí mo ní kílẹ̀ rà fún sarah mo ní kílẹ̀ rà fún tolúwa ni mi kí ọmọ ọmọ kí ni wọ́n fún mi wọ́n fọmọ mi ní orúkọ kan kí lórúkọ méjì tó ń fọmọ mi máa rántí sí wọ́n ṣàfọmọ mi lórúkọ mo wá ní ọmọ tí wọ́n wá ní àwọn òkè ra nǹkan fọmọ tí ò kì í tí ò sí rìn o bọ́mọ tó bá ti rìn làwọn ra nǹkan fún mi ní ọmọ yẹn kìí bí ó sì wà níbi eight months àbí ó ṣó ti pé eight months bíi nine months ṣá kò tí ì pé ten months ṣá bó ṣe dìde nìyẹn ọjọ́ ẹ̀ lọ́mọ mi bẹ̀rẹ̀ sí rìn bọ́mọ mi ṣe bẹ̀rẹ̀ sí rìn bó ṣe rìn tó náà mo ní ẹ wọ́n nísìnyí ṣe ló dàpọ̀ yẹn gbọ́ nǹkan náà sọ bọ́mọ mi ṣe rìn nìyẹn ọmọ mi kàn kúrò ní orí ẹsẹ̀ mi ni bí ó ṣe pẹ́ mọ̀ ó kò dìde ó kò bẹ̀rẹ̀ sí rìn ní kákáká mo ní jẹ̀dẹ̀ ríbà wọn ò máa ra nǹkan kan sí fún náà still yet <laughs> ẹ mọ̀ wọn ò ra nǹkan kan fún still yet ẹ mọ̀ pé àwọn tó kó gbogbo ọmọ wọn sọ́dọ̀ yẹn wọ́n lè máa lọ pọwọ́ tiwọn náà wọ́n ní tiwọn ni kò máa gbọ́ àwọn ti sọ wọ́n di àpáàdì tó bá sọ júdò ògiri ògiri ló máa ń ṣe ọlọ́run gbọ́ ọjọ́ yẹn báyìí ọmọ mi ò tí ì rìn kò tí ì pé ètì mo kò tí bọ́mọ mi ṣe dìde nìyẹn mi ì lè gbàgbé aṣọ tọmọ mi wọ ọmọ mi wọ red maid kan báyìí short gown kan báyìí bíi London gown kan báyìí wá jẹ́ bíi purple bíi láíláí purple báyìí pẹ̀lú bàtà ó kò bọ́lẹ̀ lẹ́sẹ̀ mi níbẹ̀ bẹ́ẹ̀ sí jẹ́ kéńké mo ló máa rí wọn máa ra nǹkan kan fún náà gbogbo àwọn ọmọ tó wà bẹ́ẹ̀ báyìí mọ́ mi máa máa sìn wọ́n ni àwọn ọmọ yẹn àmọ̀yá mí ìmọ̀yá wọn wọ́n máa kàn sẹ́ eléyìí tán mọ́ níbì kan eléyìí tán mọ́ níbì kan eléyìí tán mọ́ níbì kan. I tell you ìgbà tó yá gbogbo àwọn ìyá wọn yẹn ìkan nínú àwọn ìyá wọn tó máa pàṣẹ fún wa èmi particularly máa máa wò báyìí pé ah, ayé máa burú gan o tí bá fẹ́ bu oúnjẹ èmi ni wọ́n lò fún bẹ̀yẹn mú níbẹ̀ yẹn o nígbà tí wọ́n bá lé mi bẹ̀ tán tí bá fẹ́ bóúnjẹ mẹ́ẹ̀ mú mi máa sọ pé dúró dúró dúró jẹ́ kó bóúnjẹ fún ẹni àwọn iná àwọn ọmọdọ̀ yẹn ni àwọn ọmọdọ̀ tó máa ń ṣe yẹ́sùn àyẹ́sùn fún mi tẹ́lẹ̀ wọ́n dẹ̀ lọ bóúnjẹ fún mi. màmá tí bá bóúnjẹ báyìí má dé máa wò bá ah, ẹ mọ bó ṣe máa jẹ́ ni wàá dẹ̀ máa sunkún bìkọ́ wọn ní bùnkọ́ tó fẹ́ tó bá tẹ̀ pé wọ́n bùnkọ́ tó fẹ́ gan wàá máa wò pé o ò lè fọwọ́ kàn ẹ jọ ṣe lásán ni àwọn onímọ̀ṣẹ́ mẹ́rin lára àwọn ọmọ yẹn náà sì gbogbo wọn ní ìkọ́ wà ní ẹ tí wọ́n ti sáà wọ́n pọ̀ bẹ́yẹn wọ́n pọ̀ bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ tí bí yẹn náà kẹ̀dẹ̀rẹ́ ń sìn ẹ má jẹ́ ń tàn ọmọ mi sarah yẹn many times ó ti sẹ́ǹdì owó sí mú mi tẹ́ pé ńgbà mi tí ó bá sọ lọ pé ó ti fúnra rẹ̀ lọ láti àpò ẹ̀ àwọn tí wọ́n ra nǹkan wọ́n ra nǹkan kan wọ́n ra wọ́n ra nǹkan kan báyìí pé ọmọ mi ọmọ mi bímọ mo dẹ̀ wọ́ ọmọ yẹn pẹ́pẹ́pẹ́ kí n tó bi títí dè ní wọn ò tiẹ̀ lè nígbà wọn lágbára mọ́ láti ra nǹkan kan fún báyìí it's late it's it's, it's it, ọmọ mi need anything from i don't think she she she never need anything from yàtọ̀ tí kò fún o ọlọ́run jọ o kì í ṣe bóṣe bóṣe ṣe rí nìyẹn ọmọ mi need anything from them. ọ̀rọ̀ yẹn ṣe lásán ni kì í ṣe lásán àwọn èèyàn lè pọ̀wọ́ dà tìyàn àwọn èèyàn ń pọ̀wọ́ dà tìyàn wàá máa fẹ́ràn wọn wàá kórìíra àwọn tó yẹ kó fẹ́ràn wọ́n á pọwọ́ dà tiẹ̀ wàá kórìíra àwọn tó yẹ kó fẹ́ràn tó máa ṣe lóore àwọn tó jẹ́ tiẹ̀ wàá dẹ̀ máa fẹ́ràn àwọn tí yẹ kó fẹ́ràn ọwọ́ ni wọ́n pọwọ́ dà wọ́n máa pọwọ́ dà tiẹ̀. bọ́n ṣe wà yẹn sìn bí òjò kankan náà ni wọ́n máa wọ́n máa wọ́n máa fẹ́ sọ́pọ́tì ẹni àbí kọ́ máa wá bí wọ́n ṣe máa pe àwọn èèyàn láti sọ́pọ́tì ọmọ yìí. most of the time àwọn orin míì tá a bá ṣe nígbà mìíràn tó bá jẹ́ pé we do it for selfishness or for anyway I don't even call it selfishness because wọn ò ní pé wọn ò mí rè pé wọn ń rò láti gba nǹkan kan bẹ́ẹ̀ wọ́n fi ṣe I don't know but all the problem all the oore yẹn gan tí wọ́n ṣe ń gbà yẹn ó di gbogbo ìpátá ló dibi fún wọn tó kọ́ problem fún ayé wọn if if tèmi àti mọ́mì mi àbá ní clash rárá rí ìlú òyìnbó tí mo wà mo ìmọ̀ wà ń bẹ̀ náà mo ìmọ̀ àbí kí n ti kọjá bí tí mo wà yẹn náà mo máa dé gbogbo bí tí mo ti dé yẹn náà ó ti yẹ yín mẹ́ẹ̀ but tí n bá fẹ́ hand over bẹ̀ yẹn máa hand over má dẹ̀ modernize àwọn náà dẹ̀ máa kọjá bẹ̀ yẹn àti other things but àwọn ìjà yẹn àtàwọn nǹkan tó ṣẹlẹ̀ àwọn ọkọ̀ tó wà yẹn torí pé wọ́n fẹ́ fi nǹkan wọ́n fẹ́ fi èrú gba nǹkan torí ẹ̀ tó bá fi èrú tó bá fi marriage ẹ tó ṣe marriage tó fi oògùn fẹ́ ọkùnrin ẹ máa túká láàsì ni bẹ́ẹ̀ ni tọkùnrin bá fògùn fẹ́ obìnrin náà wọ́n máa túká láàsì ni ìyẹn lè ṣe lẹ́lò mi báyìí tó máa máa fẹ́ yàwó tó bá ti tó time kan á kàn ṣá lójú ẹ̀ ni because wọ́n fipá mú nǹkan i no dey trouble my èmi torí mo mọ̀ pé n tó bá fi agídí ṣe agídí ló máa fi lọ tó bá dẹ̀ fi agídí gbà agídí ló máa fi agídí ló máa fi bọ́ sọnù. So no ṣé ti yé so àwọn èèyàn yẹn tí mo kàn mọ̀ náà ni pé gbogbo wọn pátápátá ṣàmọ pé nàìjíríà dẹ̀ bìlíìfì wọ́n sẹ́fì wọ́n wọ́n wà fetish gan so wọ́n máa sọ pé àwọn ọmọ tí wọ́n fẹ́ gbé lọ yìí tóun bá ti bá sọ̀rọ̀ ńgbà yẹn kó kọjú sóun kó ṣe òun lóore ní o òògùn wọn máa gbójú ẹni tó bá sọ pé kó complain òun náà máa jà o torí èmi máa ń complain and mo dẹ̀ máa ń sọ pé ọmọ tí ẹ gbé wá yìí tẹ́ ẹ bá kú fún fáwọn èèyàn ẹ̀ lówó àbíkẹ́ni kẹ́kọ̀ọ́ máa ṣe dáadáa fún wọn kó wà lọ́ndà wọn ṣe ti understand ṣé kò dáa torí mo máa ń wo aspect of tí nǹkan bá lọ ṣe ẹni yẹn tó bá di pé wọ́n wá lọ purọ́ mú ẹ àbí tán lọ ọlọ́run má jẹ́ kọ́ mọ́ sick ọlọ́run má jẹ́ kọ́ mọ́ wá kú tí nǹkan kan lọ ṣe you know a lot of things ló lè ṣẹlẹ̀ mo máa ń reason because of trouble tí mo ti rí rí yẹn so máa jẹ́ tí mo dẹ̀ ti oríṣiríṣi nǹkan kan oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ nígbà nígbà tí wọ́n ti mọ́lẹ̀ yẹn so mo máa ń ronú ju bí mo ṣe máa bí àwọn èèyàn mo máa ń ro so mo máa sọ pé kì í ṣe pé bóyá mo láwọn o But to avoid the problem of it, you can actually keep them with their parents and then you can be supporting them. You understand me? So that because ọmọ wà lọ́dọ̀ ẹ táwọn ọmọ tiẹ̀ náà wà ń bẹ̀ àwọn tó kọ́ ọmọ sọ́dọ̀ ẹ yẹn wọ́n máa ṣògùn sí ẹ pé kó o láìka àwọn ọmọ wọn ju ọmọ ẹ lọ ó dẹ̀ possible and you start hating some people àjàjà tó bá ti gbẹ́nu sí èmi kẹ̀dẹ́ mo wà vocal èmi dẹ̀ ni mo níbẹ̀ yẹn so many things ló ṣẹlẹ̀ so but it's one of those things it's one of those things like olóòlù mò ń sọ fún yẹn torí mo gbà yẹn báyìí máa mọ̀ pé irú orí wo leléyìí ẹ máa máa ṣe oore láti fi cause problem fúnra yín kì í ṣe pé ẹ ṣẹ̀ṣẹ̀ gan bẹ̀rẹ̀ yín kàn ṣe ẹ̀ sí ìjáyé púpọ̀ gan nǹkan ṣe bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí gùdù fún wa ni bí nǹkan ṣe bẹ̀rẹ̀ sí gùdù fún wa báyìí the next thing tẹ́ máa lọ ṣe báyìí náà ni pé bẹ́ẹ̀ ṣe lọ lépẹ́ fẹ́ lọ rajà báyìí wọ́n kàn kó ọmọ fún yín ni kì í ṣe ọmọ ọ̀dọ̀ àwọn tí ò wúlò tí ń ṣe pé bóyá wọ́n fẹ́ ṣiṣẹ́ fún yín àwọn tó yẹ pé ìwọ ló máa sìn wọ́n ìwọ ló máa wẹ̀ fún wọn bọ́lá ìjọba mi wẹ̀ fọmọ kan mi lè wẹ̀ kankan o mo tí o bá ti o ti eyín mẹ́yẹn ẹ lọ lọ́kọ́ mo mo dẹ̀ bá wẹ̀ fún àmọ̀tẹ́ni mo lójú àánú náà màní bọ́tọ́ wọn lọ́wọ́ wẹ̀ ẹni tí o ti ẹ̀ lójú àánú rárá náà ni tọ́pẹ́ máa gbá wọn nígbàkúgbà ni mo máa sọ pé ah torí ọmọ ti kéde báyẹn sí àwa la máa gbé bọ́t ẹni yẹn tó bá dẹ̀ lọ́mọ ń sìn gbà bèrè lọ́wọ́ òye pé kí ló dé tó gbé ọmọ fún mọ́mì kí ni ìyàwó ẹ̀ ń ṣe èyí tí brọ́dà mi yẹn gbà tó gbé àkọ́bí ẹ̀ fún mọ́mì òyìnbó yẹn mi kí ló gbé ọmọ fún mi kí ìyàwó ẹ̀ ṣé kò lè tọ́jú ọmọ ni ṣé kò lè tọ́jú ọmọ ni ẹ máa ma tí ìwọ bá wá oníwọ wà ní ìyàwó wà ní skul ni ṣebí ìyá ẹ níyà ṣebí ìyá ẹ níyàwó ìyàwó ẹ níyà ìwọ náà dẹ níyà kí ló dé tó jẹ́ pé ìyá ti tiẹ̀ ní tó a máa nílò lẹ́yìn ń gbé ọmọ fún lẹ máa kẹ́rù sí lórí tẹ́ bá ti complain báyìí ó dọ̀tá wọn nìyẹn wọ́n máa bẹ̀ sí wàá kàn máa rí wàá bẹ̀ sí làlákàlà ni ogun bọ̀tá ló jẹ̀bi ìyá yẹn náà ni wọ́n máa fẹ́ fi ẹ̀bi lé lórí torí pé àgbàlagbà wọ́n ti rí kọjá bẹ́ẹ̀ kò yẹ kán kàn máa ṣe nǹkan anyhow torí bẹ́ẹ̀ ayé kọjá dáadáa o àbá torí àwọn nǹkan lè sọ pé bóyá wọn ní ìyọrí pé mọ́mí sí pé mo ń sọ fún wọn pé gbogbo tó ṣe náà you don't know where ti iye wọn tí àwọn èèyàn gan náà tó jẹ́ pé wọ́n bá padà wá di nǹkan tí ò yẹ kí wọ́n di gan you don't know wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀ yẹ wọn sọ fún yín brọ́dà mi yẹn tí wọ́n gbọmọ ẹ̀ sọ́dọ̀ yẹn gbà fún ní fèsì gbà yẹn olófin jẹ́ kó ń rí ààyè láti máa wọlé wá láti máa fi lọ̀kulọ̀ lọ mọ́mì wọ́n á gbé wọn lọ bí gbé wọn lọ bí gbé wọn lọ bí wọ́n á ti sọ fún mọ́mì pé à kẹ́ bá lè máa tà ní àwa tá à ń tà wọ́n lè sẹ́ pé kọ́ má bàa lè ṣe nǹkan tó ṣe fún yín jọ́ sí yẹn mọ́ ẹ ẹ mọ̀ kan wọ́n gbé yín lọ bí wọ́n sọ fún yín pé kọ́ má káyé yín balẹ̀ dá bọ̀ tíbi tó ń lọ yẹn tó gbé yín lọ káyé yín balẹ̀ bàjẹ́ náà máa ní kọ́ gbé fún yín kí gbogbo èèyàn kẹ́ bá lè gbé sílẹ̀ abáyé kẹ bá ọmọ yín jà kẹ bá gbolé jà kẹ bá àwọn tó máa ṣe yín láǹfààní àwọn tó bá máa bá yín sọ̀rọ̀ tó bá ṣe ilé tiẹ̀ ẹ bá gbọ́n ọjà pátá ẹ lé wọn dànù sókè so àwọn tó ṣiṣẹ́ wọn lè ráyè dáadáa ṣe mọ́ ṣe ṣe wọlé ní ìgbà tó ń kọ́ náà ìgbà tó yá nígbà tó gun yẹn náà máa ṣe èmi náà mo padà sọ fún wọn pé nígbà tó wá di pé mi mo wá ń bọ́ gbogbo wọn tán dẹ̀ pọ̀ tí mo fún mọ́mì lówó tí máa fún mọ́mì one twenty nígbà one twenty thousand kì í ṣe nísìnyí tó ń jẹ tó ń jẹ tí kì í ṣe o nígbà yẹn wọ́n ń ta ráìsì bóyá bíi èlò ní ibi òkòrò ju twelve thousand àbí ten thousand èlò ní mi ìmọ̀ tó ń ta ten thousand báwo kò lè jáì ò lè ju kò tẹ̀ tó bẹ́ẹ̀ màá fún wọn one twenty thousand kó tó pé two weeks wọ́n sọ fún mi lówó ti tán mo dẹ̀ máa fún wọn ní cream máa fún wọn ní mo máa fún wọn cream aṣọ ọ̀tọ̀ ni wọ́n ló ti tán mọ̀nà nìyà ah. ẹ sọ fẹ́ tó àwọn tó lọ́mọ ẹni kan wá kó wọn ẹni kan wá kó wọn for now ẹni kan wá kó wọn pé ẹ̀yin kọ́ lẹ̀ ń ṣiṣẹ́ ń sìn torí mo ní ẹ̀rù púpọ̀ tó wà lọ́rùn mi máa tọ́jú àwọn tèmi ní máa tọ́jú ara mo dẹ̀ máa tọ́jú many people ìlú ìgbọ́dẹ̀ mò ń gbé máa sanwó lé a máa a ní bill láti san ẹ sọ fún wọn kó kó wọn ná at least wọ́n ti dàgbà náà wọ́n dédé káwọn tó yẹ ni wọ́n náà kọ́tẹ̀ lọ́wọ́ fara wọn ìyẹn ogun kan tún nìyẹn pé mo ta ló sọ fún yín ẹ mọ́mì bí tí mọ́mì dẹ̀ rẹ̀ tán burú sí ṣe mọ̀ wọ́n máa ń ṣe bí ọmọdé bọ́lá sọ pé kí wọ́n wá kó wọn òun ló fún wa lówó ó dẹ̀ sọ pé kí wọ́n wá kó wọn àní òun náà ló ní kí kó wọn wọ́n tún tàkà sí i torí ẹ gbogbo ẹni bá tàkà sí mi àbí tó ti jẹ́ pé omi jata mẹ́rin tí mo ṣe dáadáa fún ikú burúkú lẹ máa kú ikú àìtọ́jọ́ lẹ máa kú gbogbo ń tẹ́ bá ṣe òsínmi ló máa jẹ́ ti yín so i'm just telling you this for you to know that some people actually mean good toward the evil No later i don't know gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn ń gbà yẹn sìn gbogbo evil tó ń ṣe yẹn ó lè má jẹ àwọn ló ṣe kó jẹ́ àwọn tí wọ́n ń ṣoore fún yẹn tọkàn bíi pé ayé tẹ́jú ń bí o bíbá yìí dùn gan o ẹni tó bá sọ pé ká má lè jókòó síbi àbí kóbìnrin má lè ṣe dáadáa fún òun la máa bá tiẹ̀ jẹ́ o kó jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni ó lè jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn torí táàrí ojú ọlọ́run bá tó ṣe mọ̀ pé tó má dẹ̀ ti strike ní spiritual realm oríṣiríṣi náà ló bá máa dún gbògbògbò káàkiri ẹ ti understand so but nǹkan tó kọ́kọ́ ṣe nìyẹn wọ́n lọ rajà gbà tá a rò pé à ah, tá a bá lọ rajà lóyìnbó yìí mo la máa ti rajà ń gbà yẹn k two my twelve tá a bá lọ ra àwọn nǹkan tá a ń lò a wá rò pé à ah, a fẹ́ kó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ká máa fẹ́ gbé mọ́tò tá a ń lẹ̀ sí a fẹ́ máa kó ẹrù kọ́ńtìtì wa a máa lọ jẹ́ẹ̀lù bọ́ rẹpẹtẹ ẹja gbogbo ẹ̀ máa lọ kó mọ́tò tá à ń lẹ́sẹ̀ a máa lọ fi lọ wọn lọ sódò ìbọn ṣe lọ nìyẹn o wọn lọ sí kogi wọn lọ sí kogi wọn làwọn wọ ọmọ ọ̀dọ̀ wọn lọ wọn bá ti débẹ̀ àwọn máa kọ́ ọmọ wa ni fọ́bẹ̀mù wọn wá ń kó wọlé hmm. ìṣe ọmọ tó bá fi ṣe tó máa gbọ́mọ wa náà normally tó bá fẹ́ lọ gbọ́mọ tó tó fẹ́ bá mi tó máa máa ṣiṣẹ́ ó ní gbọ́mọ tó bá gbọ́mọ kókó dání mọ́mí tún lè gbọ́mọ tó bá gbọ́mọ kókó dání tó ṣẹ̀ṣẹ̀ bímọ jòjòló wọn á tún gbé wá táwọn ṣe tọmọ yẹn ṣe ń ṣiṣẹ́ ẹ̀kọ́ báyìí mọ́mí náà máa gbọ́mọ pọ̀n I'm a well wẹ I'm a <laughs> good anyway we just uh, it's one of those things we are just i'm just telling you we don't know how to dey kí I fẹ́ ṣe a ti gbàdúrà àmọ́ aṣáàmọ̀ pé ogun yẹn a kò bá igun gbígbẹ náà tó wó ságijù tó wó sí àkóríta kìnìkan but ìkọ̀kọ̀ ló fà á a lè má mọ̀ ṣùgbọ́n the lord the lord almighty god that knows everything will settle every situation ìgbà tí mo sọ pé wọ́n wọ́n gbé ọmọ ọkùnrin yẹn ọkọ wọn yẹn tó sọ pé wọ́n lọ fẹ́ ìyàwó fún ọkọ wọn yẹn ẹ mọ̀ pé èèyàn ò ní déédéé fẹ́ ìyàwó fọkọ ẹ̀ náà ni problem wà ní ẹ o so tẹni ẹ máa ṣe mọ̀ pé ọkùnrin míì tí ò tí ì jẹun kánú náà that's one thing pa àwọn tí ò plan ayé wọn tó ń darí ilẹ̀-èdè nàìjíríà ìwọ tó ti jẹun yó o ò tí ì ní stable life ẹ o fẹ́ lọ níyàwó méjì fúnra wọn mọ̀ pé wọ́n máa gbé àwọn sisi kan wọ́n ṣàmà gbé máa yìí tó wọ́n dá owó kan gbà yìí wọ́n lọ ra mọ́tò fún ọkùnrin yẹn wọ́n gba àjẹṣẹ́kù gba ọjà ọlọ́jà àwọn ṣàkó papọ̀ wọ́n fún help ẹni yẹn náà wọ́n máa gbóbìnrin gba gbọ́mọ school yẹn bá ti ah. mọ́tò tó gbé kò ń ṣe tiẹ̀ o mi o so wọ́n ṣàmà ń fún wọn trouble náà so wọ́n wá kúkú wò pé so káwọn dẹ̀ ṣe kí ni káwọn gbé káwọn fẹ́ lòmíì fún ẹni láti ní peace wọn kì í ṣe pé wọ́n kàn fẹ́ kò ń ṣe pé wọ́n ń lọ pé ó sweet wọn ni ò wàhálà ti wà ó ti yé yín but wọ́n máa ń wọ́n gbàgọ̀jẹ̀ ní many many area honestly pé tẹ bá fẹ́ lọ yẹn you can go èwo làbúrò tún ṣe pé òkè o kó má bàdà bí po by relationship pé òun ò fẹ́ ṣe àwọn tó wà ń bẹ̀ kó má wọ́n á gbóbìnrin wá wọ́n máa gbóbìnrin wá bá wọn ṣe. Just bullshit life is a bullshit life anyway òun ni ara àwọn ọmọ ọjọ́ ẹni tí ò yẹ kó níyàwó ń gbà yẹn tó yẹ pé ibi tó gbé ọmọdé yẹn ó yẹ kó ti hello Sirat what happened to your to your voice okay are you okay okay you um, I saw some message by Google did you log into okay okay okay okay. Any message now? Who is that? Oh, oh, oh, oh. Oh, oh, oh. They say you are okay, okay, okay, okay, okay. Okay, okay, okay. Okay. You can do that today or you can do it at school. It has to be on the laptop. Oh, I should bring it for you now. Oh, okay, no problem. Thank you. Bye. you understand tó bá wo life ṣe rí life yìí there is a lot of a lot of a lot of things tó bá ń ja battle mi when you are fighting some battle until the battle get finish kó tó mọ ẹlòmíì nígbà míì kó tó mọ road everybody play a lot of people play some nasty role a lot of people pretend to be friends that actually they are chronic enemy. You understand me? A lot of people are selfish and uh, when they want to achieve something, there's no level tí wọ́n lè But èmi, ṣe rí mi láyé mi, mo believe in nǹkan tó wà natural. I believe in natural things. Honestly speaking. like kò sí yàtọ̀ sẹ́ni say ṣépè fún tó bá ṣe mí níbi tí mo bá ṣépè fún tó wà after mi tí ò fẹ́ kí n tẹ̀síwájú àbí tó disturb mi gan tí bá ṣépè fún kò sí tí bá mọ̀ ẹ̀rí tí bá fẹ́ gan tí bá fẹ́ mọ tó ṣèkà fún mi you be well ó máa wà it be well with you bọ́ tó bá ṣèkà fún mi. ó lè dùn fẹ́nu yẹn níbi ìgbìnú máa kóró fún bíjògbó níkẹyìn bọ́ tó bá tí ò bá ṣèkà fún mi tó yẹ pé the relationship is not just working we just cool after some time you know i forgive you know kò sí relationship tí ó jẹ́ pé ó máa ń sweet ẹ̀ máa ń fi sílẹ̀ but quickly heal instead of you damaging this person or instead of that person damaging you you just leave yourself just go your way then woman, máa okay then ẹni tó ṣèyàwó fún mi yẹn tí bá jẹ́ pé mo jẹ́ fetish person àbí mo jẹ́ ìkà tí mo máa revenge mo lè disturb ayé ẹ̀ náà mi ì gbàdúrà fún rí mi ì ṣépè fún rí prince mi ì gbàdúrà fún rí mi ì ṣépè fún rí. ó dẹ̀ ṣe kà fún mi náà but mo kàn wí pé àwọn ìjà kan wà tẹ́ pé tó bá fẹ́ separate ó kàn máa mú ọ̀rọ̀ kan dání so kì í ṣe bá a bá ń jà bí ti ká kú kọ́ ẹ ti understand but people are terrible lot of oore nínú ayé ìwà máa rò pé wọ́n ń ṣoore at the end of everything wàá rí pé ara ẹ̀ ló ń ṣe ó ń ṣe bí fúnra ẹni you go and carry somebody that will tó yẹ pé wọ́n rẹ́dì láti pa ẹ́ dànù you understand me tó rẹ́dì láti pa ẹ́ dànù kó ba lè achieve gbogbo nǹkan tí wọ́n fẹ́ nǹkan tí wọ́n fẹ́ aim wọn ò mọ̀ wọn ò ní kílẹ̀ má ṣù lágbo kan ọ̀sán tílẹ̀ bá ti ṣú báyìí ó ti tán wọn bá jẹ́ ń sìn kó kàn mú dání báyìí kó dẹ̀ kó coins ó ti parí fún wọn no so that's àwọn nǹkan tí mo rí nígbà yẹn báyìí i could just be lucky. ẹ ah, báwo lèèyàn ṣe máa máa ṣòro tí wọ́n máa fi hàn mọ́ rẹ̀ wọ́n máa hùn táwọn ọmọ ẹ̀ wọ́n máa dààmú àwọn ọmọ ẹ̀ àwọn tó kó wá níyàn máa dààmú wọn ó di àjàjà ẹ̀mí kì í ṣe lásán o ọlọ́run gbọ́ ìtọ́jú mi rí torí ẹ̀ tó bá fẹ́ gba èèyàn kúrò nínú ìdè tó fẹ́ ṣàánú fún ènìyàn Hmm? ìwọ àtẹni yẹn ẹ lè máa jà ẹni tó lọ́n fẹ́ lò fún ẹgbẹ́ má máa jà ní because there is a forces behind it they be waiting all against that person bẹ́ẹ̀ ni mo sọ ẹni tí if you are not tó bá wà patient if you are not patient enough ẹni yẹn gan máa rí ẹ bí ọ̀tá wàá máa rí ẹni yẹn bí ọ̀tá because àwọn power spiritual forces tó wà behind it they don't want that person to be delivered they be fighting seriously bó ṣe ń gbìyànjú yẹn náà máa bá jà náà máa báwọ̀ náà jà bẹ́ẹ̀ I tell you ibi tí àwọn ẹ̀mí èṣù tó ń burú dé tó ń dẹ̀ tó ń burú dé tó bá fẹ́ ṣe kí náà tó fẹ́ rò pẹ́ tó fẹ́ bá ẹjẹ́ máa sọ kọ̀ọ̀kan fún yín lo ìyá èèyàn lati ba èèyàn abi to fe lo ara ilé àbí ọmọ láti bá èèyàn jà a ní kó kọ́kọ́ torí ẹ̀ náà ṣe máa ń búra ní ìbúra ṣe jẹ́ bàbàrà ló ṣe jẹ́ nǹkan bàbàrà fún àwọn tó bá ti ṣe kọ́tísìm tó bá dẹ̀ ti wà nínú agbára wọ́n á ní búra pé gbogbo tó bá ti ní kó ṣe ló máa ṣe o dẹ̀ ní sọ fún yàn ìyẹn lè ṣe máa rí pé wọ́n máa mú ẹlòmíì ni wọ́n sọ pé wọ́n ní wọ́n lè sọ pé ok lọ ṣe ìkà fún ìyá ẹ̀ o á dẹ̀ lọ ṣe ìkà yẹn àwọn tó ọmọ tó ní kó wá ṣe ìkà yẹn kọ́kọ́ ló ṣe it was being given order by the spiritual power and some people that are mother tó jù lọ wọ́n ní kó lọ ṣe Because if you don't do it, you going for it. Don't believe, don't forget that we have a covenant already, and we have been telling you whatever tá a bá ti sọ ló máa máa gbọ́. Kò ń ṣe bá ẹni yẹn bá súnmọ́ ẹ. A wojú ẹ pé torí ẹlòmíì bá wojú ẹlòmíì á wò wá ké ó fẹ́ ṣèkà fún ni o pé à ẹni yóò dẹ̀ yẹ kó ń ṣèkà fún bọ̀ wọ́n ti fún ní agbá wọ́n ti fún ní ọ̀dà pé kó lọ ṣe he has to do it lẹ́sẹ̀ rí àwọn ẹlòmíì bá wọn máa ní jẹ́wọ́ kí ló ṣẹlẹ̀ gbogbo àwọn ọmọ tán ló kú ọ lẹ́nu ọjọ́ mẹ́ta ayé pé anybody will confess because they are clique that killed the boy but they have orders from above you understand me so this is it so tó bá fẹ́ ṣoore náà rọra o oore dáa gan oore láṣẹ tí gbà tí wọ́n ní kí n wá ṣe promotion fún màláìka ń gbà yẹn tí n bá avoid promotion màláìka yẹn mo lè má ní àwọn some problems tí mo ní mo lè in fact a lot of things lè má ṣẹlẹ̀ ó ti yẹ yín tí èèyàn ò bá ṣẹlẹ̀ àwọn nǹkan tó tún lè ṣẹlẹ̀ ṣé ti yẹ mẹ́yìn but we can avoid some problems that we face today if you are carefully listening and prayerful and you also look at things pẹ̀lú ojú mìíràn torí ẹlòmíì máa ma sọ àwọn ẹlòmíì máa ma wí pé àwọn kan wà wọ́n máa wí pé àwọn ìlú kan wà pé wọn ò gbúdọ̀ ṣọ̀rẹ́ mọ́ But tó bá wo ìjà tó wà lábẹ́ ìlú méjèèjì yẹn wàá mọ̀ pé some people ló ń dáná ogun sábẹ́ ìlú wọn yẹn àwọn kọ̀ọ̀kan àwọn ìgọ̀gọ̀dẹ̀ lọ̀tá àwọn méjèèjì àwọn gọgọ ni ọ̀tá àwọn méjèèjì kò ń ṣe àwọn ìlú méjèèjì tó bára wọn jà yẹn but àwọn tó ń dáná ogun yẹn gangan àwọn gọgọ ni ọ̀tá àwọn méjèèjì nígbà tí mo kàn mọ̀ nípa wọn ní mo mọ̀ i know my mommy story very well ẹni tó ti padà sọ́dọ̀ jésù ń gbà yẹn ẹni tí wọ́n ti tí mo ti tó ti born again tán ti lọ sí ṣọ́ọ̀ṣì tá a ti ń gbàdúrà táwọn pásọ oríṣiríṣi ń wá sílé wa wọ́n wá lọ ra nǹkan lóńdó state orogún yín tó ti lé yín àmọ́ orogún wọn ò ní sọ pé wọ́n lé wọn because to bá that's one thing nípa àwọn tó bá ti ń kó obìnrin jọ they causing problem for their home for their life for their children i tell you ilé olórogún náà wọ́n ti pé eléyìí kò tiẹ̀ kò gentle ẹlòmíì máa ń dákẹ́jà bí èṣù làwọn o ti gbọ́n pa adákẹ́jà bí èṣù láyẹyẹ rí èṣù according to wọ́n ṣe máa ń sọ is a very tó má ṣàlàyé èṣù fún ẹ ó máa ń dákẹ́ gan ni kò kí ń sọ̀rọ̀ púpọ̀ tó má ṣe fíìmù àwọn tó ti wo fíìmù èṣù ó ti yé bẹ́ẹ̀ bọ̀ tó bá jà ó máa ń jà secretly you understand what I mean so a lot of things làwọn èèyàn ti ṣe mistakes làwọn èèyàn ti ṣe ó ti lọ sí kinní gbà yẹn wá wípé òkè o tá a bá lọ ra èlùbọ́ ń gbà yẹn a máa lọ ra kò mẹ́fà ní òyìnbó kò ní tó wa wọ́n lè lùbọ̀ ti tán so a máa di pé a máa tètè máa close ó ti yé bẹ́ẹ̀ yẹn àwọn a máa lọ lé àwọn yẹn need to now go to the source to be sorting it so mọ́tò ńlá náà wọ́n máa fi kó wa làwọn mọ́mí wọn pé mọ́mí you be going nǹkan tá a sọ ń gbà yẹn mọ́mí ẹ̀yin máa lọ sí Ondo state àti Kogi àti gbogbo ibi tí a bá ti lọ ra ẹ̀yin máa lọ sọ́ọ̀tì fún oúnjẹ yẹn máa lọ sọ́ọ̀tì fún mọ́mí máa travel wọ́n lè lo ọ̀sẹ̀ kan nílé ṣe ti yẹn máa tó máa ti sọ́ọ̀tì bọ́ kó lè lọ sọ́ọ̀tì fún yẹn wọ́n á ti sẹ́ni owó sí irú àbúrọ̀dà mi yẹn àtìyàwó àti àwọn fámìlì orogún wọn orogún wọn wọ́n máa sẹ́ni owó sí wọ́n á jà free láti bàbá wọn sọ́ọ̀tì fún oríṣi ajé ẹ̀dẹ̀ pé méjì obìnrin ẹ ti understand ẹni tí wọ́n fẹ́ pa tó jẹ́ pé wọ́n máa retí níjọ̀kan pé bó ṣe wà lọ́wọ́ yẹn kó má wà lé mọ́ o torí pé ogún kan wà ńlẹ̀ o ọmọ wọn dẹ̀ lọkùnrin kan tó kú o ọkùnrin méjì bàbá mi bí ọ tó ti wá kẹnìkan o so wọ́n máa wò pé ogún yẹn ẹ mọ̀ pé àwọn èèyàn bìnrin nínú ogún kan àwọn ló máa ní yẹn o so kàn déédéé dé you don't know people fight with with your mind people fight you secretly but ìgbà tí ogun yẹn kọ́kọ́ máa bẹ̀rẹ̀ tí mo rí ìrìn àlá tí mo lá mo ti sọ́rí mo kàn rí pé àwọn kan ń na màmá mi àwọn yẹn wọ́n fi aṣọ bojú wọ́n bí bí eégún ṣe mọ̀ pé ọ̀tá tó bá dẹ̀ fi aṣọ bojú bí eégún they secret enemy that they don't want you to disclose them they don't want you to know them dàdé wọn ò fẹ́ kó o mọ̀ àwọn tó close ló máa jẹ́ ọ̀bọ̀ wọn ò fẹ́ kó o mọ̀ pé àwọn wà nínú orí ọ̀rẹ́ mo kàn lálàá pé àwọn eégún yẹn nà màmá mi they are three in number ṣé three ni wọ́n in fact ilé tí wọ́n gbé wọn sí mọ́mì mi ń gbé ní abẹ́ ilé tó ní rúfù but ilé ibi tí wọ́n gbé mọ́mì mi sí jẹ́ abẹ́ ilé tí wọ́n ti ṣí rúfù ẹ̀ wọ́n wá nà wọ́n wọ́n máa nà wọ́n tó máa vacate tó bá rẹ wọ́n lè lọ sí nígbà míì o bọ̀ tó má tún débẹ̀ àwọn kò bẹ̀rẹ̀ sí nà wọ́n ni wọ́n nà wọ́n ni ah ah èmi wọ́n bọ̀ jẹ́ wọn ni ah nínú ìran mi yẹn mo kàn wá rí pé ah ẹnu màmá mi bọ̀lẹ̀ yín eléyìí ti wá tẹnu màmá mi màmá mi lẹ̀ ń nà yẹn pé kò dẹ̀ ní dáa fún yín níṣe súnmọ́ wọn ṣé mo <laughs> àwọn ẹ̀ máa sọ pé mo wà aggressive níṣe súnmọ́ wọn nìyẹn tí mo gba ẹgbẹ́ lọ́wọ́ mo máa fẹ́ máa ṣí wọn lójú bó ṣe sá lọ nìyẹn ṣe gbé mọ́mì mi kúrò so ṣé mo pé àwọn yẹn ò jẹ́ kí n rí definitely the three people that masquerading enemy yẹn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátápátá up to date ó bóyá kó tọ̀nù àwọn náà see to be evil because if they want to fight you is seriously eh? tí èṣù bá fẹ́ bá ẹ fa wèrè gan it has to turn you or part of you evil before you can be fight seriously torí ẹ̀ tọkùnrin bá fẹ́ bá obìnrin jà tó bá tí èṣù àwọn ọ̀tá bá fẹ́ bá ọkọ àtìyàwó jà ìkan nínú wọn náà wọ́n máa mú mọ́ra tó bá dípò bímọ àpò àmì tó bá dípò lọ́kọ tó bá bímọ wọ́n lè mú ọmọ ẹ̀ so kéṣù tó lè bá ẹjà dáadáa make sure pé ó lo pàtì ẹ lẹsìn máa rẹlòmíì wọ́n máa lálàpọ ń rí ẹlòmíì lójú oorun i'm just telling you ìgbà mi ti máa fẹ́ teach eléyìí mo kàn sọ eléyìí náà ni o because i'm a spiritual person also àmọ́ ogun do ló jẹ́ ká mọ àwọn òye àtàwọn nǹkan àtẹ̀mí Ọlọ́run tó wà nínú wa ẹ ti understand some people they will tell you to before Satan can use you kó tó lè bá ẹjà dáadáa either kó send instrument ẹ̀ wọlé or kó lo part ẹ̀ ó ti yé kò sí kò sí èṣù ò lè bẹ́ ẹjà èmi èṣù ò lè bẹ́ ẹjà láì lo part ẹ̀ láì lo láì lo you know bí mo ṣe bí wọ́n ṣe bá mọ́ méjì tàbí mo ṣe mo ṣe mo ṣe fẹ́ wá sí kíní yẹn lójó máa gbogbo ọkọ̀ sáà ni pé mo fẹ́ tún wọn láṣìírí everybody run away ṣé ti yé bẹ́ẹ̀ so wọ́n wá wípé òkè ẹni tá nà pa ìwọ ló wá gbà á máa nà ẹ́ secretly èmi kọ́ lẹ nà o èmi kọ́ ló ṣe o ara yín lẹ ṣe o ọlọ́run ni ọwọ́ yín dẹ̀ ti kán ẹ ti gba ọwọ́ mọ́ òkúta gbogbo yín ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ọwọ́ yín ṣé nọ́ọ̀kù yín smooth bíi tèmi ẹ lọ́wọ́ nọ́ọ̀kù yín ṣé báyìí nọ́ọ̀kù yín ṣe rí ẹ̀yin tẹ́ fọwọ́ gbà pàtà yíra ayé tẹ̀rẹ̀ pé ẹ máa remain the same you cannot <laughs> nọ́ọ̀kù yín ti ó ti bó ó ti ṣá ẹsẹ̀ èmi kọ́ lẹ gbá òkúta àpáta ayérayé lẹ gbá gbogbo yín tẹ̀lé pé ẹyí tì mí àpáta ayérayé lẹ gbá ẹtì rí ẹtì ń jọ wọ́n ti wà yín jọ ó ti yé ìyẹn bó ṣe jẹ́ àwọn nǹkan tá a rí nìyẹn físíkàlì tá a rí tí wọ́n ṣe físíkàlì o hmm, tí mo rí tí wọ́n ṣe a gbé àwọn ọmọ ọlọ́mọ wá wọ́n ní ìyá wọn ò lówó lọ́wọ́ wọ́n máa tọ́jú ẹ̀ tí wọ́n bá tọ́jú ẹ̀ tán àwọn ọmọ yẹn á lọ wọn ò rí wọn lé ní o kò sí ó ti o bye for now. Mm. you see i'm trying to press this in now, mo ti ṣe tán now i want to stand up mo ti pẹ́ lórí ṣáàtì gan kí ló dé àdẹ̀pọ̀ mi àpọ̀ twenty thousand people ló wà ní same time mo rò bóyá máa fi bàjẹ́. ṣẹ́rí mò ń tẹ fóònù yìí sìn kò kúrò kí n gbé sókè kí n gbé sọ́wọ́ i want to hold it maybe.